àwẹ̀ bí òun onímọ̀lẹ́ ẹnu òṣè. òṣè lábára tó èso lóògùn tó lè rí ti kù ṣe o parí èèyàn nu orin ẹyọ kan so tó fi pírèsì ikú nù inú ikú dùn n kò ṣe tán tí ó tẹ̀ lọ́wọ́ kú a ní kó jí ọ̀pá mi lè nìyí ọkọ̀ọ̀kọ̀ pamọ́ dá mi ó di ìjọ kejì bolo ikú ní ikú sì yé ti ṣàlẹ́ǹjì ẹ bá lọ bọ́ lọ́n pé sọ́ọ̀n wọ́n wà ní ṣe orí bàrí báyìí òun ló ń ṣàlẹ́ǹjì mi pé mo bá ọyà mo kìyà rẹ̀ mọ́lẹ̀ nílọ́pẹ̀ mi ló bá lù pa ikú kan gbéra látọ̀run ni ọkàn mọ́tò sòdì ni mọ́tò sòdì bá ọkàn gbọ́ ọ̀kadà ọ̀dọ̀kọ̀tà ńgbà tí ọ̀dọ̀kọ̀tà báyìí ọkàn bá àwọn eléré oríṣiríṣi Kollington sàwábà pàṣẹ àyìndé Pasuma nǹkan kan àwọn eléré wà lẹ́yìn àwọn kékeré ni ẹ̀ka wo barista tuntun ẹ̀ ń gbé ń gbàrí you challenge me gbàrí òsì rí tó fún fàṣẹ báyìí ọkàn sanwó kún mọ́kàn kéré intalọ́ọ̀kì tí ẹsẹ̀ títí ẹsẹ̀ ní ẹgbẹ́ kiri títí títí ń borí pé kúfẹ́ dé ọ̀yà padà sí stúdíò níṣẹ́ bí ìbádìí dé wàhálà yìí ojú ti yín. bọ́dà mi bọ́dà mi mo gẹ́ tirẹ̀ bọ́dà mi bọ́dà mi ah ah wo wo gbé èmi náà tún àìsà gbogbo ẹsẹ̀ ìjọra wọn tó yìí náà mọ̀ mọ̀ náà. ìwọ ni àbí wọ̀ kọ́. èmi ni ara ah, ah. ọba ọmọ koro wa eh. ìrẹsì ọmọ bá dúbà dú ẹ kọrọ kò ní sẹ́kọ̀ọ́ ní mìíràn sànú ẹ wá ṣe patí láàrin. irọ́ irọ́ irọ́ irọ́ ẹ̀yin náà ni mo wá wà. ẹ̀mí hmm. láti yaba. lágbára ọlọ́run ẹ̀yin mo ẹ̀yin mo wá wò bọ̀dà <laughs> ọlọ́run hmm. ẹ mọ̀ wò pé bó mo sì mọ gbogbo ọ̀nà yìí. ẹ kọ́ sọnù gáfẹ́ bẹ́ta ó pè mí. kí ló dé. ìṣẹ̀lẹ̀ sísọnù ẹ wúlò olórí ibú ni ọ́ ńgbà ṣe kọmọ rẹ gan tá a kó sí abẹ́ntẹ́mì ọ̀bọ̀ ńgbà lẹ oṣù arètí èèyàn títí títí máa mi jó wọn fẹ́ẹ́ dókú lọ́wọ́ ti ti mú ìyá ọlọ́mọ tí ń jó bí ẹ̀mẹ́jọ wọn yàwó ṣe kọmọ ni. wọ́n jó débi wípé ńgbà pàpàpàpà rí ọ̀sẹ̀lẹ̀ lòdò olórí mo ti mọ̀ fún àlejò rí ẹ ẹ ṣe lọ́wọ́ sọnù gan tọwọ́ ọlọ́pàá bá pọ̀ bíi nasimanu police station air force boy scout gap brigade boys brigade woman brigade and man brigade tẹ́ bá mú ọ ọ bẹ́tà ju wípé kí n rí ọ life. <laughs> kẹ́sì wọn wo kẹ́ wọn wo yín mọ̀ pé mo lè mọ bí o yín mọ̀ rárá torí bí o gbẹ́sí mọ̀ jọra wọn tó tí mọ̀ jọra wọn tí mọ̀ jọra wọn ẹ mọ̀ pé méjì péré mọ̀ wáyé rí nígbà tí à ń kó náà mọ ẹ ti gbàgbé <laughs> tipẹ́tipẹ́ mm. àtijọ́ tí ẹ tẹ́ fi ìkúkù fọ́. orí ẹ burú ni wèrè mọ̀ pé bó ti máa sọ lábà náà nù. No olórí burúkú tó ṣe mú bíi bọ́ọ̀lì sí kẹ̀kẹ́ tó ṣàṣà mú bíi mú sífì máa mú bẹ́ẹ̀ bá kírun débi stéèjì débi stéèjì kan èmu wọn máa bú rẹ̀kẹ́ báyìí ni nígbà wọn gbé kọ̀ǹténà lẹ̀ tí wọ́n fi ṣe wọn ètí ìrówó rajà bẹ́ẹ̀ olórí burúkú àwọn ọ̀rọ̀ orí burúkú àwọn ọ̀rọ̀ àsọjáàmù story tí mo skin play ẹnu wọn ti rí mẹfọyà náà mẹ ní kúkú lójú ẹbí ẹ ni èmi mi mo fẹ́ nǹkan mi. ẹ ṣe ẹ báyà náà ìmọ̀jà ń gbà náà ni. kúdà nù onímọ̀ bí ẹnu àgé ṣe bá lẹ́lẹ̀ wá bí pati ṣe bá ṣe kó ọ̀ya wèrè nígbà yẹn bá ti ya wèrè náà wíwò bí sí èkán bá jábọ́ lálẹ́ yóò rí wọn náà rè. ẹ tọ́lọ̀ fi ẹ̀bùn tọ́lọ̀ fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀bùn tọ́lọ̀ fún mi ní ojú ọ̀nà tí ó máa mú mi láti ìlú ìlú Amẹ́ríkà tí ó bá jẹ́ pé mò ń ríran lílẹ̀ lẹ́bàá tí mò ń wò lẹ́lẹ́bàá ń mọ̀nà tí ń bẹ̀sẹ̀ nídìí bẹ́ẹ̀. ẹyin ẹjọ ẹjọ ọmọbìnrin hmm. bọ̀dá mẹ́sù ẹ̀gbọ́n rẹ̀ ń kọ́. <laughs> ẹ̀gbọ́n rẹ̀ ń kọ́ ìmọ̀ ah, tó lórí burúkú baálẹ̀ ń wá kiri tí wọ́n fi ń lọ wọ́n ní àwọn fẹ́ pa ejò tí ń bẹ lórí ọ̀pẹ bí ejò sáṣẹ sá bàbá jẹ lójú nu bàbá ṣubú lórí ọ̀pẹ kú ni eh, bí wọ́n ṣe gánlẹ̀ gèlè mọ̀ rí hmm. torí bá wọra ẹ̀ mọ̀ padà sọ. wá wá wá sọ̀wọ́n ibo tira léyìí olórí burúkú ni wọ́n ni ibo tira léyìí ọ̀rọ̀ pẹ́gbà tí yọ ọ̀kọ́là tí máa sọ fún òun láì kẹ́ńgà kó hmm. nǹkan o ó ti tà fún yíbo. ẹ jọ́rí ọ̀gbẹ́ wa mi jọ́dọ̀ pé o ọmọ bàdá wèrè tó ní o kí ló ti ṣe báyìí mo ní ọ sọ fún mi kó tó máa bọ̀ bí sọ́wọ́ pè mí ni. bọ̀dá yìí ní fóònù ṣé mo ní fóònù tí mo tiẹ̀ fẹ́ pè yín sí ṣé mo ní fóònù ni ẹ àti pé tí màá tẹ wàá pè yín náà ṣe bí mọ̀lẹ́bí kankan náà ni wá ṣé wà á wà á dé sọ́dọ̀ yín tì ni. wọn láti máa wọnú ọbẹ̀ wọn rán ó lè lò ṣẹ́jú márùn kó tó kú ah, ah. orí ẹ̀ burú ni sọrí ńgbà tí ọ wá bí tẹ́lẹ̀ ó rí pé ìlà ló bolé eh. ò ní pé wọn ò tí ì rò ó kùn eh. létí wọn ò bá tí ì kùn ìlà máa bò ní lóríṣiríṣi irú eléyìí ní ìṣe pimples ti múlé wa ìrìnàpẹ́ ti rówó kùn sí ọba mi yé wọ́n dá rówó kùn kì í ṣe ìyá ònà kùn o ìyá ọkọ náà tó lóun láìkẹ́ ìjọ kùn mọ́ tí ẹ̀jọ́ ń jójó yà wọ́n á ju eléré ń bẹ̀ òun kọ́ o kọ̀dísà ti dé o ti ta fún ibo tọ́pẹ́kẹ́dùn náà kọ́ di ìyàgàrà àwọn owó ti nà gbàgà ní ti sọ fún wa ni pé sísú wa ẹ̀ẹ̀mejì lọ́gbọ́dọ̀ bọ̀ sí ẹ ah, eh, bọ̀dá sí bẹ́yìn náà lẹ sì ń sanwó gbogbo rẹ̀ ẹ eh, ẹ eh, ṣé mú ìwà gbé lọ́dọ̀ yín. ìsanwó lójú yíbo tó níbọn kò pọ̀ rárá ó ti pẹ́ tẹ́nàtì bíi márùn a sì ṣẹ̀ṣẹ̀ mítìn lánàá ni wípé iye èèyàn tí wọ́n mú gbọ́dọ̀ mọ gbẹ́nulé méjì àbí mẹ́ta ìyá bàbá àtọmọ kan tí wọ́n pèsè olóńgbẹ lẹ́kọ̀ọ́ inú yàrá ayọ̀ kan ibẹ̀ ní tẹlifíṣàn wà ibẹ̀ ní fìríìjì tírísítà kan ẹ̀sìn bímọ márùn-ún wọ́n tàn wọ́n lè sóríire o first born ló ní tírísítà second born wọn torí bàbá ẹ bẹ́ẹ̀dì third born wọn gbòdì síbi fìríjì ìyá àti bàbá orí bẹ́ẹ̀dì ni èso bàbá alẹ́lẹ́ tó ṣe pẹ̀lú ìyá ó dúró kàn án má sùn kí wọ́n sùn wọn ra ni bọ́lá ọba kó bọ́ tán yóò jẹ̀bi irú júníọ̀ yín wọ́n ṣe pé kí àtúnwò fún yóò wò di twelve wọ́n sì ti mú padà gàǹtà àbó gidi gà ẹ̀ lọ́mọ àwọn sọmọ kó sùn kó mọ̀ sọ̀rọ̀ ń bọ̀ lẹ́kọ̀ọ́ tọba gbọ́ kẹrẹ báyìí ọwọ́ ń lọ sórí ọmú ìyàtẹ̀lẹ̀ tọba kẹrẹ junior junior hmm. bó ti rí nù so èrè eh, o báyìí lẹ́rọ̀ padà sábúlé eh. ìjẹta ní ẹsẹ eh, ìwé pé èrò inú ilé pọ̀ jù amẹ́sù ọlọ́run sọ. ẹ má jà sí bẹ́ẹ̀ ẹgbẹ́ mi ẹ má jà sí bẹ́ẹ̀ ẹgbẹ́ mi ẹ má jà sí bẹ́ẹ̀ ẹ má jà sí bẹ́ẹ̀ ilé ìró padà lé amẹ́sù ọ̀tẹ̀ o. ẹ má jà sí bẹ́ẹ̀ ilé ìró padà lé. amẹ́sù ọ̀tẹ̀ o. ẹ jẹjẹ tẹ amẹ́sù ọ̀tẹ̀ o. ẹ jẹ tẹ mo gbà para lé náà ló padà tẹ mi. ara lé lọ́tẹ̀ o. ara lé lọ́tẹ̀ mi. òbí sọ rí advice mi rè pé mo rí owó fún ọ kọ́kọ́ yọ dànù mo mọ̀ kókò sí sẹ́yìn. wọ́n wà arinṣẹ́ láti bí padà sí abúlé ọ̀dọ̀ wa sórí mọ̀lẹ́kà tó wà ní ìṣáàjì òrùn abúlé ó yàtọ̀ sí tó wà ní ìṣáàjì òrùn bí mhm. ti bí máa gbá kílọ̀bù mhm. yóò kàn yí sí mídíọ̀mù tiẹ̀ mhm. yóò lọ kílọ̀bù ni ṣùgbọ́n tábúlé ìní òye sí àì tí ó lọ sùn ìyẹn lòrùn ti ń jóná ẹyin sí ọba mi yé báyìí amisu. Hmm. aláìbọ̀dá ti máa lọ kẹ́ pa mí lójú ọ̀nà èmi kí kémi ò kí lọ kó sẹ́nu kú sẹ́ni gbogbo èmi làwọn lásìmọ̀ àwọn fíàwọ̀ àwọn kankan kí wọ́n mú mi wọ́n fìyà jẹ mí ọ̀tọ̀ mi lọ́rùn ju kí lọ kó sẹ́nu kú lọ. ikú ẹ kú sí èkó is better than kú sábúlé láyé ikú o ilé lọ ẹ mọ̀ pé kú nílé mi bọ̀ lọ́hùn ni ikú sẹ́yìn ìmọ̀ tí ṣẹlẹ̀ lábúlé sẹ́yìn ìmọ̀ tí ṣẹlẹ̀ lábúlé ni. sẹ́yìn ìjọ débi ni. ah gígẹ́lẹ́ tí balẹ̀ kú sábà kú fà ni ikú ni lọ́nà àbúrò ni lọ́nà ìlú wa. sọ́tẹ̀lì ọmọ ni. ń bọ̀. ikú. bàbá náà ayé ìmọ̀ ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ nínú ebi má kà náà á ti sanwó á ti sanwó náà ẹwà ẹ má kà á ti sanwó sẹ. ṣé fẹ́ bá mi ju wáyà sí. ok ẹ bá fẹ́ kí n ka ẹ lọ mú nípa bíi tẹ̀fi sanwó ẹ mú wá. owó ẹ tó wà ti jáde ẹ jù ọ. tẹ bá ti sanwó ó yẹ kẹ mú receipt kẹ fi síbẹ̀ ọ photocopy kẹlẹ̀ mọ́ bẹ́ẹ̀. bí ọ̀la ṣe máa ń ṣe ìbọn mi mọ ọkọ tó ṣe bí ó gbàgbé náà lónìí náà bros ẹ má kà sí àti ẹ má kà. ok ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ṣẹ́rí receipt àti photocopy tẹ̀fi sanwó ẹ mú wá sí ọ́fíìsì wa a máa fún yín wáyà yín má tààgì ẹ̀ ni má jẹ́ kó àdírẹ́sì yín sí. a ní kí ẹ má ka nǹkan tó ní fún ẹ má tààgì nǹkan ẹ má ka nà ọ. ẹ fún èmi ní owó elébi lè pè mí ni ebi nàlẹ́ pè mí ni ó dà pé orí yín ti yí àbí. kí ló bá kí ló ń ṣe é gan kí ló ń ṣe é gan àrọ́ra wà àrọ́ra kí ló ń ṣe mí àti olè pàdé mi kó kó máa kó máa halẹ̀ mọ́ mi ni àdé ń bẹ̀ kó máa kó máa kà ń kó máa kà ń kọ́ lọ ó dẹ̀ ń flex wọn flex get out jàre yóò dà wá kó lọ get out kó máa kó lọ kí ló ń ṣe é. má sọ̀rọ̀ sí mi o èmi nìkan kọ́ mo wá o ah, torí pé ó ti rí èmi nìkan tí mò ń ká wáyà àwo apọ̀ apọ̀ gan apọ̀ gan dé ìwọ wo ẹ̀yin tẹ̀ ní ẹ̀yin ní dúró ẹ̀yin wo ẹ̀yin ní dúró ó dà pé ó rẹ̀ ọ̀dẹ̀. ó dà jọ ní sàkóyè jù lọ ẹjọ ẹmi ìlú tó ẹmi ìlú tó yẹ jọ náà jọ ẹjọ náà. ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ tó ní kó bẹ̀rẹ̀ báwọn èmi ní idiot àfẹ́ òsì. wọn náà ò lè di idiot. gẹ́rà àjọ gẹ́rà gẹ́rà gẹ́rà àgbàlagbà ọkọ̀ gẹ́rà àjọ. máa kó lọ máa kó lọ kó lọ jẹ́ tó ti dé. alákàlà kò ní mú kó bá yìí wọ́n á bí òun náà ní kó dé kó a máa lọ sí láyé. ìwọ àmísù o ìwọ nìkan bí ẹkún àkọ́kọ́ jẹ àmísù rẹ ò kọ lọ́rọ̀ sí màá ní àfàìládìyẹ rà kó okòwò olówó pamọ́ òkìnàkìnà tójú aládìyẹ kì í síná aládìyẹ ńlọgún àmísù àmísù àmísù ọ̀rọ̀ jọgbọ́n. ìsọnù ọgbọ̀n àwẹ̀ bí òun kò ní mọ́lẹ̀ ẹnu wo sí lára fọ́ géèmù àmísù o. jọgbọ́n jọgbọ́n ìjọgbọ́n wéré wéré ìwéré àdámọ́lélẹ́ yìí ni àbíyá wéré wéré òkúkọ àdámọ́ ni alábùtún ẹlẹ́gbin lámísù o. àmísù àmísù àmísù ah sọnù ọgbọ̀n àwẹ̀ bí òun onímọ̀lẹ́ ẹnu òsì lára fọ ẹnu wà nísìbò. ìjọ̀gbọ̀n rẹ̀ àbí kọ̀ọ̀ràn dọ́gbọ́n ìdánjọ́ kọ̀ọ̀ràn dọ́gbọ́n a ó ti ṣe yìí sí iyọ̀ gbọ́dọ̀ pọ̀ lọ́bẹ̀ yìí ó dáa kò gbọ́dọ̀ ṣaláìsí lọ́bẹ̀ ọbẹ̀ ó tẹ́. àmísù àmísù. Hey ìsọnù ọgbọ̀n àwẹ̀ bí ohun onímọ̀lẹ́ ẹnu wo sí láti wo. wọ́n rán wọ́n rán òun àmárà lélẹ̀ kì í jẹ́ kí ìlú oge gbójú kan dáńdára kájìwìn ni kì í jẹ́ kí ọmọ ayọ̀kúrà yé gbé àmì sùn ìsọnù ọmọ ìjọ̀gbọ̀n ẹ̀dá àmì sùn o. Amisu. Amisu. Amisu. Amisu. Oh. Ìsọnù ọgbọ̀n àwẹ̀ bí òun onímọ̀lẹ́. Eh. Ẹnu wo sí lára fọ́ọ̀kẹ́ mú Amisu o. Oh. Amisu. Amisu. Ìsọnù ọgbọ̀n àwẹ̀ bí òun onímọ̀lẹ́ ẹnu wo sí lára fọ́ọ̀kẹ́ Muhamisu o. ìwọ nìkan bí ẹkún àkọ́kọ́ jẹ Hamisu rẹ ò kọ lọ́rọ̀ sí màá ní àfàìládìyẹ rà kó okòwò olówó pamọ́ òkìnàkìnà tójú aládìyẹ kì í síná aládìyẹ ńlọgún Hamisu ńlọta Hamisu e, ọ̀rọ̀ ọmọdé Hamisu Hamisu. Hamisu Hamisu kọ̀rọ̀jọ́gbọ́n. ìsọnù ọgbọ̀n àwẹ̀ bí òun kò ní mọ́lẹ̀ ẹnu wo sí lára fọ géèmù Hamisu o. jọgbọ́n jọgbọ́n ìjọgbọ́n wéré wéré ìwéré àdámọ́lélẹ́ yìí ní àbíyá wéré wéré òkúkọ àdámọ́ alábùtún ẹlẹ́gbin Hamisu o. Hamisu. Hamisu. Hamisu. Ah! sọnù ọgbọ̀n àwẹ̀ bí lòun kò ní mọ́lẹ̀ ẹnu wo sí lára fọ́ọ̀kẹ́ ìwà àṣìbò. ìjọ̀gbọ̀n rẹ̀ àbí kọ̀ọ̀ràn jọ̀gbọ́n ìjọ̀njọ̀n a ó ti ṣe sí iyọ̀ gbọ́dọ̀ pọ̀ lọ́bẹ̀ yìí yóò dáa kò ṣaláìsí lọ́bẹ̀ ọbẹ̀ ó tẹ́. Ah, àwọn ọkọ mi ẹ wò mo fi yọ sí kinní dáadáa àti pé ṣe ni mo lálàá tí mo rí yín pé ẹ ra ọkọ̀ ọkọ̀ mo wá rí yín tẹ́bẹ̀rẹ̀ sí ní wà mọ́tò lọ bá iṣẹ́ wà mọ́tò lọ <laughs> ṣùgbọ́n kan tó yà mí lẹ́nu ní ojú àlá yẹn ni pé mm. mo kọ́ ni pé ṣùgbọ́n gbẹ́ ẹ̀kú ẹ̀kú egun tó fi bò mí lójú. sí ọ̀rọ̀ yìí sá ṣẹ̀ṣẹ̀ ìyá wùlé sá mẹ́rin tí wọ́n bá ti ń jẹ nǹkan náà ni wọ́n mọ̀ rẹ́ ni wọ́n mọ̀ rẹ́ sọ̀tọ̀sọ̀tọ̀sọ̀tọ̀ ẹ fẹ́ lè pè mí lábíọ́lá tàbí kẹ́ pè mí yàrá ìdúrà tó ti kú ẹ mọ rọkọ ẹ gbé ẹ pé gúnkọ ẹ kúrò ní ẹ má mọ jẹun tẹ ń jẹ lára alátẹnujẹ òsì. ẹ wọn ká sọ bẹ́ẹ̀ fún mi àwọn kan ìwọ ìmúlò bẹ́ẹ̀ sọ pé ẹ fẹ́ gbowó ọhún fún ọdún. ṣé ọ̀rẹ́ yìí ṣé ọ̀rẹ́ yìí wàá kí ló ń jẹ ẹrùn rún rún. Thank you sílé mi mo wọ̀ yá mo sílé wọ̀. Ah! ẹ̀gbọ́n mi ẹ káàbọ̀. ilé wo ni fàájì kún bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ tí ń sìn. ilé ọ̀dọ̀ yín ni. ilé mi ni. Ah, ah! láìsí ilé mi làríyá lọ báyìí tá ń ṣètò àríyá báyìí. àwa ni àwa ni ọlọ́run gbára wa gbé adìẹ wọlé. ìwọ. Hmm, mi kọ́ ọlọ́run ni. amisu amisu mọ̀dára àmì sùnmọ́ ọlọ́gbẹ́dì ẹ̀ wọlé o gbé mọ́tò wọnú ilé. àmì àmì. o gbélé wọnú ilé. ẹ̀gbọ́n mi hmm? ilé wọn ìgbélé wọlé. àràmọ̀ ṣẹlẹ̀ lọ́wọ́ àmì sùn kọ̀mẹ́ ní òkun ń hmm. bò lẹ́bi sí hmm. ibo lórí ẹ̀dìyẹ ibo níwe ibo lẹsẹ tí a fi rún pákó ìbò lọwà. gbogbo eléyìí ń wà lólè. ọwà lólè àbọ̀ abáde yìí o eléyìí wà kọ ẹ̀yìn rẹ̀ hmm. wọ́n gbẹ̀yìn àwọn ọ̀tá rẹ̀ wọ́n lè kí àwọn ọ̀tá rẹ̀. Hmm. Ah! ọdún ọdún ọdún ọdún táǹsì táǹsì kìíní. èmi ni mo di. àníta ló ṣe tá a ṣe ọbẹ̀ tá a ń jẹ yìí. Hmm. Eh, èmi ni mo pé kọtà sọ yìí. ìwọ lọ sí owó ṣẹlẹ̀ fún gbogbo àgbáyé. mo lè bẹ yín lọ gbé gàrí wa. àríyá lè lọ yìí. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ wo tọlọ bá bóyin láṣìírí ẹ jẹ gba tapeta tapeta sí kíní kọ mọ bá yín tí òun bí fọ wọn. ẹ mọ sí àyè olè yìí ẹ lọ ẹ wá dá ẹ wá ṣe ayé sàríà. àkọ lọnà. báyìí ayé ọba ṣe dùn tó bí ọba ṣe gba ìtò tí ọba ládùn kan lára rẹ̀ kárẹ̀ rí ẹ̀ mú tẹ̀lé àyàyà o èyàn gbàgbé ibi tí ẹ ti bì ní. Hmm? òwúrọ̀. wàláì. Ah. <laughs> ẹ̀sọ́ ẹ̀ mọ̀ kan ẹ lè rí. lẹ́mú ògidì. wàláì ń jọ yín lójú. lọ́nà wo. Hmm, èmi <laughs> ẹ sì mọ ibi tí mo jẹ́ sí nìsín ọjọ́ ayé gidi mo ń bọ̀. ń jọ yín lójú. ọ̀ya jọ yín lójú. jẹ́ lójú àbí. ẹ̀dọ́ ọ̀la rò kún ọlọ́mọ mọ̀ fún ọmọ ọlọ́mọ ìwà amísù táàrùn kámísù olóòlèmọ̀ gbàtúbà yìí ọlọ́mọ agbámísù ìlọ́wọ́ gbogbo wa àfẹ. ṣé dẹ́ni ibi tọkọ mi tẹ́ ti balẹ̀ òun ni pé mo ti mọ̀ pé ńgbà tẹ́yìn bàdàgbà yín sí tẹ́ kọ́ lọ kú dànù. òní kú ni tẹ́ kú dànù mo ti rẹ́ni tó máa jogún tó máa ṣomi lòpọ̀. wọn ò ní rí ọ jogún ta ló jogún orú rẹ̀ njẹ́ o lè láti sọ ojogun. njẹ́ o lè ti kápá adìyẹ. òde apá adìyẹ kọ ẹsẹ̀ adìyẹ torí ọ gbé ọrùn adìyẹ wá ká ọmọlé ìyẹn ni wàá jọ ọ lójú ọjẹ́ bí aṣọ àbọ̀jẹ́ bí bàtà oníyà oníjẹ̀gòsòrò. mọ̀ mi ṣòro ṣòro rò. ẹgbẹ́ mi kí n tọ́wọ́ yín. ọgbẹ́ mi ìdí àbísù ọjọ́ mi lójú ọmọ àràn mi. ìgbàdí lórí ẹ̀ ẹni bá bá wa nílé wa tọ́lá àjáyé tí ẹ lọ bá ní dáàbò tán ẹnu ọ̀la hmm. ó ní. ẹ wo ẹgbẹ́ mu fó lórí ilé hmm. ẹ jẹ́ kó lórí ilé ọmọ ẹ mu. ẹ̀gbọ́n mi ẹ gbà ẹ gbọ́ hmm. ah. <laughs> kí ló fún yín arisu iṣẹ́ rẹ̀ lè bàjẹ́ ó lè ó débẹ̀ ó tẹlẹ̀ kàn <laughs> àríyá kiri rè ẹni bá láṣà àríyá lè wa ó lè òlè ráyè ìyá ṣe tí ó fi kú. ẹ̀gbọ́n mi sẹ́rí tí mo fẹ́ sọ fún yín ni pé ọlọ́run ó bóyin láṣìírí bẹ́ẹ̀ bá kájọ kan ẹ̀kan kéèjì ọ̀nà tádé ọmọ gbà wọnú ilé ìlẹ́nu jọ mẹ́ta yóò le bọ́jẹ́ nu yàrá wa bọ́jẹ́ yàrá wa wọn akẹ́ ní ẹnu yàrá wa kò síbi táyé ò sí inú ilé. àdúrà tẹ kàn máa gbà ní kíkọ́lé ọmọ wọlé torí kú ọ̀bọ la jẹ. ẹ kò ní pè mí. ó yẹ yín. táwọn ọkọ mi ṣe tẹ́lẹ̀ ibi tẹ bọ́rọ̀ dé yẹn ó ti dà tí ó bá ti yanu ọ̀hún ẹran ńláńlá tó ti gbó tí ó nọ́ra tó ní kílẹ̀ yín èèyàn máa kó wa. àfàìládìyẹ ẹni tó di yẹ ni yóò sọ kò ní lábẹ́ rẹ ni yẹ o ẹni bá di yẹ ni yẹ ni yóò rìn lọ kìnàkìnà tójú aládìyẹ kìí sí kí mo wá di ẹ báyìí nígbà mo rẹ di yẹ tẹ̀sí wá tú ẹni tó di yẹ ni yóò sọrí burúkú yóò rìn lọ kìnàkìnà ni yóò rìn lọ kìnàkìnà torí ẹni bá di ọkọ̀ ń da fún tábà rẹ yẹ o oh. mo fẹ́ wẹ́ yẹ yóò rìn lọ ni agbára Ọlọ́run. bàbá rẹ dìyẹ o. amisu ẹ̀gbọ́n mi amisu ẹ̀gbọ́n mi ṣé ọmọ kémi rẹ ọmọ ìyá kan náà nìwá okùn ọmọ ìyá sì ni ó yìí okùn ọmọ ìyá ò sì gbọdọ̀ já gẹ́gẹ́ bẹ́ẹ̀ Yorùbá ṣe sọ mo fẹ́ bèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ rẹ tí mo sì fẹ́ kọ́ ọ kọ́ bí ọ̀rọ̀ náà bá ṣe jẹ́ fún mi nítorí nídàájí lónìí mo rí tí àwọn kan kéde tí ẹ ń ṣépè pé àwọn tí ó gbé wọn lédìyẹ báyìí ni ó ṣe rí fún wọn báyìí ni wọn ó ṣe rìn àwa sì ní ajédìẹ kan lánàá níbo ló ti rédìẹ tá a jẹ. Ah, ẹ̀gbọ́n mi irú béèrè wo lẹ̀ ń béèrè lọ́wọ́ mi ah, nígbà tó ẹ kọ́kọ́ béèrè ọ̀rọ̀ ní ìsìn ẹ bẹ ọ̀rọ̀ gidi ẹ sọ pé èmi àti yín o ọmọ ìyá kan náà ni wá o àmọ́ bí tẹ́ ẹ ti wá gbé ọ̀rọ̀ yìí bí ìgbà tó ẹ pé yọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wa ni. ẹgbẹ́ òde ẹ̀sìn máa fi olè lẹ́mọ̀ ọdọ́gbọ́n mi lọ mi ṣé ẹni tí ń ṣe pé ṣé ó ti wá bá yín pé ẹ̀gbọ́n o àbúrò rẹ ló jí nǹkan mi o tẹ́bí sọ pé ṣé kínní ẹ wá ń gbé wá ń ẹ̀pọ̀ mọ́ra ẹ má máa o kọ́dà o. rárá o rárá o bíi ti bí kọ́ o elépèsépè tí a ń sẹ́ ní o. kí ló pẹ̀lú ẹnìkan sépè ẹnìkan sépè lọ́wọ́ àárọ̀ ṣé èmi mi súnmọ́ adìẹ ládìẹ ni adìẹ tẹ́ ẹ rí tá ọ̀rẹ́ rẹ̀ wò tí mo wáyé tẹ́mi náà máa lọ ilé wọn tó ga òun ló fún mi ládìẹ ọmọ tó gùn gbọ̀nàgbọ̀nà o so ló fún ọ lẹ́dí ẹ̀. olú fún mi. ṣé ló tọ́. olú fún mi adìẹ fún mi. ẹẹ kẹlẹ pé mo ra ṣe pé. kẹ mo ra ṣe pé kẹ ọ sí í ṣe elépe ló lè pe àwa kọ́ la lè pe. àti pé ẹni tí ń ṣe pé tiẹ̀ lọ kí ni ti yín bẹ̀ ẹ gbọ́dọ̀ sùn ni nígbà tí bá ń ṣe pé tó a jẹ pé o lè jáde funfun ni ẹni ń ṣe sí báwọn tẹ̀sí mọ̀ pé alálẹ̀ àná tá à ń jẹ adìẹ adìẹ dúdú là ń jẹ nínú ọbẹ̀ bó lèmi ó ṣe mọ̀lẹ́dí ẹ̀ tó ti tu sọ fẹ́ kí n máa fura sí ọ ni. ẹ wàá dá pé ẹ dá pé adìẹ dúdú mọ yí lẹ́nu ju funfun lọ ẹ dá mọ̀. sẹ́díẹ̀ ah! ah! kan yí ju adìẹ kan lọ ni. pàtó ti sọ pé ọ̀gbẹ́dì ẹ èmi náà sì ti gbà pé ọ̀gbẹ́dì ẹ kélépe mọ lọ bélépe képe mọ ìjà wọn lọ́hùn nígbà tí jáde rẹ ló fún ọ bá ń bugari wá kó o sì bá má pàdé ẹ kan gàrí adìẹ wo ni yẹn sọ ń pa yìí. adìẹ tá a tá a tá a sí. ẹ̀gbọ́n mi ẹ mọ̀jọ fún yín ládìẹ adìẹ adìẹ adìẹ kẹ eh, adìẹ tí wọ́n ti ṣépè sí náà ti ṣépè tẹ ṣépè tẹ àwọn aládìẹ náà ṣépè tẹ ń lọ gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn ní sìn. mo lè dìde ní ìsìnkú lọ́ba yín bu gàrí wa àmọ́ adìẹ lè rí. kí ló dé. ẹ lè rí adìẹ tán ṣépè sí. èmi tí mò ń eh. èmi tí mò ń èmi jẹ́ sọ pé wọ́n lọ gbẹ́dìẹ eh. bí wọ́n tán ti jẹ́ ọgọ́ ọ̀kan lọ gbẹ́dìẹ. ẹgbẹ́ gbẹ́ díẹ̀ wá kábí gàrí sí i. ẹgbẹ́ gbẹ́ díẹ̀ wá kábí gàrí sí i. ẹgbẹ́ orí ẹ̀ pé. ẹgbẹ́ yíyà. àbísùrẹ́ ọ̀pọ̀lọ̀rọ̀ sí màá ní àfàìládìyẹ rà kó okòwò olówó pamọ́ òkìnàkìnà tójú aládìyẹ kì í síná ah, ah. aládìyẹ ẹni àwa lọ̀rẹ̀ lásìkò wọ́n ti ẹ̀ dá bóòní sọ wà pa dákun ah. bóòní bá ti bí ọ́ o báwo ni bá ti béèrè béèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ o. ìbéèrè wo ló le tó bẹ̀ tó bá ní bòlẹ̀ tó fẹ́ bí. ṣé ọgbẹ́ ẹ̀dìyẹ fún amisu. gbẹ́dìyẹ fún amisu. bí kéèyàn ò gbé ẹ̀dìyẹ fún ẹ̀yàn kẹ́ bá gba ẹ̀dìyẹ yìí o. amisu adìẹ. màlúù ni adìyẹ adìyẹ adìyẹ tó ti mọ̀lẹ́dìyẹ òní mọ̀ tí màlúù ni mo ní ọgbẹ́ ni. àbáyá amusu ọ̀fẹ́ dáa ni. Ah, ó ya wèrè ni. Ah, kí ló dé tó fọmọ ìyá mi ṣe pé kí ló dé. Ah, ṣe àmì sọ pé mo ń sin ẹdìẹ ni ah, láì sapẹ láì ṣe ọ̀yà láì sókété láì sì ṣe tàn gálà. ẹ lọ wá fa ìpè kí la gbé kílẹ̀ jù ẹ wò ẹ wò. sẹ́ni nǹkan tó fa gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí ìdí ni wípé èmi ń lọ sí oko ọdẹ òní ló sì pé ijọ́ márùn tí mo ti lọ sóko ọdẹ mo ṣẹ̀ṣẹ̀ dé ni ìyẹn túmọ̀ sí pé ó di di ijọ́ márùn náà tí mo ti fojú kan ámísù gbẹ̀yìn. mo gbé wa alájẹsẹ wa jẹ amisu kí ló dé amisu kí ló dé kí ló dé tó báyìí ah, kò sí kò sí kò sí ṣé ọ̀gbẹ́ ẹ̀dìyẹ fún amisu. àbájá amisu fẹ́ bàjẹ́ ni. àdéhùn máa ń ṣe pé. amisu fẹ́ sọrí rẹ. a ẹ wọlé pé kí ló dé. Ah, amisu ń parọ́ mọ́ mi. ó ṣẹ́gbẹ́ fọmọ ìyá mi. bó ni mi ṣe ń ṣẹ́gbẹ́ fún. kí amisu ọmọ parọ́ mọ́ mi wípé mo gbé adìyẹ fún un. Ah, ẹ fẹsẹ̀ wo yìí mò ń wé ìgbà tí mo rí amisu bí kí gbẹ́gbàjú fún yín. ọ̀yà gbà. má jẹ́ kẹ́gbẹ́. ẹ ọ̀yà eh, gbà kọmọ sí láǹbẹ. ẹ gbà sẹ́dẹ̀ náà ni kò rí lànà gbà. tí kìí bá sọ̀rọ̀ akọ́kọ́ sí láǹbẹ màá jíjà ká gbà ọ̀yà gbà. ayé tiẹ̀ wá dúró ṣé hamisu jí adìẹ gbé ni àbíbò. Hmm, kọ̀ọ̀kan èmi àti amosunu àmọ̀ yanjú yíyún láàrin ara wa sọ gbọ́ kọ̀ọ̀kan rárá. kọ̀ọ̀kan mi. amosu kọ̀ọ̀kan mi ti dá mi dúró. alábìyẹ lọ́gbọ́n amísùn lọ́ta sọnù ọgbọ̀n àwẹ̀ bí òun kò ní mọ́lẹ̀ ẹnu wo sí lára fọ́ géèmù àmísù o. ẹ lẹ́ o lé o ìyá sùríà èmi ni o. Ah, bàbá ẹ̀lẹ́ o. ẹ̀lẹ́ ah, ẹ pẹ̀lẹ́ ah, ogun máa jà o. ọ̀fọ̀ mọ̀ sẹ́ o. ta ń kú. kìí ṣe pé èèyàn kú lórí ọ̀rọ̀ ẹ̀dìyẹ yín tẹ̀ ń ṣépè sí i òun náà mo torí rẹ̀ wá. wàláì ẹni gbé ẹ̀dìyẹ mi yóò kú yóò rìn wọ́n gbó bàbá. ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ṣé ẹ rí èpè tẹ́ ń ṣe ìgan òun ló mú mi wá ìṣe ní èpè ìṣe ló ń fẹ́ lọ́tún ló sì ti ń lọ káàkiri òun ló wá ń ṣẹ̀rù bà mí pé ọlọ́mọ jẹ́ kíkẹ́ ọ̀yà lé wa òun mo ṣe wá wá pé kí n wá bẹ̀yìn. ẹ ní sùúrù sẹ́ni gbé adìyẹ yìí wà láìta láàyè yóò ṣòfò. alátẹ́gùn èpè tẹ́ ń ṣe ti pọ̀ jù ó ti káàkiri gbogbo òlu. ẹni gbé adìyẹ mi yóò kú bẹ́ẹ̀ ni yẹ̀mí ṣe kú. èpèrè o ẹ lọ ra òòyà. adìyẹ mi ẹni gbẹ kò ní kú re wàláìdàláì. ọlọ́run yóò kú re o ẹ jọ torí ọlọ́run torí rẹ̀ mo ṣe wà mo fẹ́ sanwó inú lè dìé jẹ kan. ṣé ẹ fẹ́ sanwó ni àbẹ̀wò làbọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀. iye tó bá jẹ́ mo fẹ́ kẹ́ sọ fún mi. ó dáa àpò mẹ́wàá ni. mọ̀lú ni àbí àgbò ni ẹni gbé ẹdíjẹ mi yóò rìn wọgbọ lọ yóò gbọfọ. ọlọ́run ní jó kọ́ ọlọ́run ní jó wọgbọ́ kí ló dé ẹ jẹ́ ìsàpò márùn. àpò márùn bò àpò márùn. ẹni bẹ yóò sọ̀fọ̀. yóò sí èrè ìgbà tí mo ṣe wá rè kí láǹfààní nǹkan tí mo wá fún a ní ẹ mọ̀ ṣe pé màá n ó fún yín lápò márùn ẹ mọ̀ bínú. owó náà wá dà. ṣé ẹ rí oòrùn tó yọ yìí kó tó wọ̀ wọ́n ṣàpò márùn fún yín. so dá yín lójú pẹ́ sàn. Ah, ah. Ah, ká nìkan tí mo lè fi dúró wà ní n ó fi nǹkan kan dúró. sọdá yín lójú torí bẹ́ẹ̀ bá ikọ̀ wa ń nìyí láìlála ni. ee eh, àìlála àìlála ìjà kòkò ee eh, àìlála ò dákun kò ní di ta àìlála a ti kó wa. lọ́jọ́ wo yóò ní kó wọ́n tọ́ wọ. ẹ̀sẹ̀ ni yẹn sẹ́pẹ̀ kí n sẹ́pẹ̀ òpò ní ẹ̀sẹ̀ bá ikọ̀ wa láago mélòó ni kí n máa rẹ̀. títí aago márùn-ún sí mẹ́fà ló. ọ̀dà yín lójú. ọ̀dà yín lójú bẹ́ẹ̀ kò wá èpèrè. ee ee ee aloto ah, elépè sẹkẹ aloto sẹgbọn ẹ mọ bí wọn kò wá wọn kò wá ẹ ṣe. yàwá ẹ kúlé ẹ kúlé. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ kú àtàrọ̀ ẹ ń bẹ. báwo dẹ ni tó ti fún yín lógún ti mi. ogún rẹ wò. nígbà tí mo jáde nílé mo sọ pé mo lọ bí ogún bó lè yàn ṣe mo sọ táyé tó mo sọ tọ̀run báyìí náà wo amisu amisu amisu. ẹ̀gbọ́n mi. ẹ káàbọ̀. bóòni. ìmọ̀ pẹ́ ti dé. amisu. ẹ pẹ̀lẹ́. amisu ayé rẹ̀ ó dáa. àmì ọlọ́run ẹ tọyọ fún òní gbé ọlọmọ lọ. àmì àmì àmì. inú rẹ ó dùn. àmì mọ̀ títún di mẹ́ta báyìí àdúrà yìí pọ̀ ẹ̀gbọ́n mi. amisu amisu ẹ̀gbọ́n ni mo pè ọ. Hmm. ó ti pọ̀. amisu ọ rí i pé gbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ohùn mi lọ òkè tó. bẹ́ẹ̀ ni mo fura. ngbà mo á fẹ́ bọ́ sọ̀rọ̀ ọmọlúàbí báyìí ohùn mi ṣe dẹ̀ẹ́ ọlọ́ọ̀lẹ̀. mo rí pé ẹ ti calm down wà á mu nǹkan tó ọ̀nà ló wá sọ̀bọ̀ lọ wà á mu. èdè tó bá kàn ó pè ọ́ ó sì farabalẹ̀ dákun amisu mo fẹ́ kó o jẹ́wọ́ láàrin èmi rẹ̀ edìyẹ tí ajẹ́jọ́ ni tí a ń ṣépè ní àdúgbò mm. bolo ti rí ẹdìyẹ o. adìẹ. Mm. sadìẹ tí mo mú wálé. Mm. Eh, aládé ló fẹ́mi ládìẹ eléyìí tí mo sọ fún yín kan. aládé ló fún ọ lẹ́dìẹ eh. ọlọ́run wá ṣe lónìí eh. bí mo ṣe ń lọ báyìí ṣe ni mo pàdé aládé aládé wá fi ń yé mi pé òun ti kó olú igi sọ̀rọ̀ ọjọ́ márùn-ún sí mẹ́fà bóun ò fún ọ lẹ́dìẹ ó lóun ò fún ọ lẹ́dìẹ. aládé rí yín ó wá ń bà mí jẹ́ fún yín pé òun ò fún mi lẹ́dìẹ kò sì ní dàbálàdé. Ah alade ò ní sí oríire. Ah, ah, bálàdé náà ṣe ń ṣe pé nù o. tí alálẹ́ bá ní kó dàbú alade aláró ní gbà fún. Eh, ah, èpè kánà lè jọ fúnra yín bóun náà ti ṣépè ṣépè bí ẹni tí ó kù alade ń ṣépè fún mi. ó ń ṣépè fún ọ. ó ṣépè lẹ́yìn mi. bẹ́ẹ̀ni yóò sì òfò ni èmi mo sọ bẹ́ẹ̀. Eh. kí ni ọbẹ̀ mọ̀ bàmíjẹ́ fún yàbí ọbẹ̀ kí àárín ọmọ ìyá méjì kọ́ bàjẹ́ àbí kẹ́ wá fi ojú ò wò mí àbí. alade sọ fún mi ọlẹ́dìyẹ olóhùn ọmọ bọ́rọ̀ ẹlẹ́dìyẹ ti jẹ́ kóhùn sínlé mo sì wá fẹ́ èmi rẹ rèé ó rí i pé òun òkè mo kọ́ fi bẹ̀rẹ̀ òun lẹ mo fi gbé fún ọ mo fẹ́ kó o jẹ́wọ́ bẹ́ẹ̀dì ẹ̀ bá sì jẹ́. Ah, ah, alálàdé ló fún mi ládìẹ ṣé mo fẹ́ parọ́ ni. alálàdé ló ń fún ọ lẹ́dìẹ. aládé. ẹ mo sì ti lọ bá ládìẹ ńlé aládìyẹ sì ṣe pé. orogún ò tó kọ tẹ́yìn máa ma já sí wọn afẹ́yìn náà ti wọn afẹ́yìn náà ti wọn afọ́hún náà ti ẹ̀ tí ó ti yé yín ní sẹ́ má já sọ̀rọ̀ ogun rárá ẹgbà tàbúrò ni. mo ah, dáràn mo sì yàn gbé lébo mo ti rí bèbí aláwọ̀. kiri ah. kí ni ìṣẹ̀lẹ̀ kí là ń sọ sógun jà léyìn ni àbí kí ló ṣe ah, mo dáràn mo mọ̀ sí yàn fẹ́ o mo dákun mọ́ bínú èyí tá à ń sọ yóò ti kàn tó bá kàn wọn kó aṣọdọ rẹ ah. alade sọ o ó lóun fọ lẹ́dìí ẹ̀ ah. alade bẹ́ẹ̀ ni kò lè sọ bẹ́ẹ̀ mo lọ bá ẹlẹ́dìí ẹ̀ ẹlẹ́dìí ẹ̀ gan wá ṣépèpé hmm. ẹ tó gbé ẹdìí ẹ̀ yìí òun ò fi ní àyílára àyílára bẹ́ẹ̀ ni mo ti rí àbálàdé náà ló tún mú yín lọ bẹ̀. òun kọ́ fúnra mi mo tọpinpin ẹlẹ́dìí ẹ̀ lọ ẹlẹ́dìí ẹ̀ wá ní òun. olóhùn ó fi ní àyílára ẹni tó gbé ẹdìí ẹ̀ ó lóun ò fi ní ayé lára o. ẹ tó bá fi ní ayé lára síbó lọ kí aláìlára. ó lọ kí aláìlára tí wàá bàjẹ́ nù lé wa rè ńgbà tó bá lọ fi láìlára olórí ọmọ wù yọ̀rọ̀ wù yọ̀rọ̀ wù ńgbà tó bá wù tán yọ̀rọ̀ bẹ́ẹ̀ bọ́là. ọbọ sẹnu. bí wọn bá bí wọn bá wú kọ. ọbẹ. èyí ń tí wọn bá délé aláìlára fún ẹlẹ́tọ́gbẹ́ díẹ̀. Hmm, bẹ́ẹ̀ tó gbé wúrẹ́. ẹ wo ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ dáhùn àrùn mi àti yín ẹ̀wò ìdọ̀bálẹ̀ ni ṣe rí gbogbo àdúrà tí ẹ ti ṣe fún mi nígbà tẹ́ ẹ dé mo fẹ́ da àdúrà ń padà fún mi ṣe ti rí ọlọ́run ní jẹ́ fojú sunkún mi. àmín. ẹ̀yin náà sì ní sanku mọ́ mi lójú. àmín àmín. ṣe rí ẹni tí yóò bá kú tí yóò bá rí owó èèyàn kò dìgbà tí yóò bá para pamọ́ fún ṣe rí ẹ̀gbọ́n mi ẹ ń jẹ́wọ́ fún yín ẹ ń jẹ́wọ́ ṣe rí ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ láàrin mi àtàdíẹ̀ láàrin ìlú ń jó ni ibẹ̀ ni mo ti máàkì ojú ẹ̀ mo ti taka sí pé ìwọ tó tájà ẹ̀ bá pogun ọdún láyé ẹran ogun tọ̀dọ̀ mi ní òsì nígbà tí mo wá rí i pé kò sẹ́ni kankan bẹ́ẹ̀ ni mo wá fi ẹ̀sẹ̀ tíjọ́ ni mo wá fi bí ni mo fi mú wálé mo gbé oúnjẹ lẹ̀ ó kàn sá jẹni sakasakasaka wọn á máàkì ojú ẹ̀ pé ìwọ ikú ní ọgbẹ́ yẹn ikú ní ọgbẹ́ yẹn wọn adìẹ tó lè sorí burúkú táyé ò ní dà tó lè jẹ nǹkan kẹ́tẹ́ mi gbé lẹ́ báyìí lèmi náà ṣe sọ ni mo ṣe gan mú. ikú ikú ọrùn kú lẹ sọ̀rọ̀ tààrọ̀ bí mo pé yóò lè kú tẹ́ fẹ́ jẹ́ kí n gbọ́ látàrọ̀ tẹ́ ti sọ̀rọ̀ bí báyìí. ọ tankú lẹ́yìn tankú lẹ́yìn kí ni kí la gbé kí la jù kí ni ṣe wèrè ọ lọ o ọ lọ o ọ kú òǹbí o ọ lọ o sọgbọ ọ lọ tán. sọgbọ. mo ti gbọ́ mo ti gbọ́ gbogbo eléyìí gan lọ́wọ́ àṣẹ ìjọkọ̀ ẹ má sọ̀rọ̀ yín lọ. mo mọ̀ dáná mo mọ̀ sí ọ̀fẹ́ sílẹ̀ kílẹ̀ kò tiẹ̀ èwo ni gbàràn mi tẹ lẹ́rù ẹ̀kú. lórí mo rí tẹ sunkún tẹ ṣe báyìí lọ́wọ́ má ràn lọ́wọ́ fẹ́kún má ràn lọ́wọ́ dáwadáa. ẹgbẹ́ mi fi ti. abọ́ tiẹ̀ ti filẹ̀ mọ́ da sí ọ̀la. mo ti lọ sọ́dọ̀ aládìẹ ó sì lóun ó ni mo bẹ̀bẹ̀ nù mí fẹ́ bó. olóhùn fẹ́ gbowó. ẹ ẹ èlò wa ni olóhùn fẹ́ gbà. àpò márùn-ún. àpò márùn owó. Hmm. àpò márùn owó hmm. lórí adìẹ kan ẹ wèrè ẹ bẹ sẹbẹ sẹbẹ kẹ ẹ bẹ ṣe sọọbẹ mọ mi ni. Ah. adìẹ yọ kan adìẹ kan ṣoṣo yàgbà àpò márùn tí máa kó adìẹ mẹ́ta ní ilé wọn kọ àbí tí máa gbá adìẹ márùn mẹmẹ èlò lọ adìẹ gbà. ẹwẹ ẹwẹ ẹnu sákùrọ. adìẹ yọ kan. Ah, ah, ami o ti gbó o ògbólógbò lè ní ọ. ògbólógbò lè ní. ọjà lè gan o. ẹyọ kan adìẹ kan àpò márùn. ọlọ́fi ọ ní tó sì bẹ́ẹ̀ pọ̀. ẹ wo ẹ má dẹrù bíbẹ bò mẹ ẹ má dẹrù bíbẹ bíbẹ bíbẹ bọ ibi ìṣègùn gbogbo wa náà lájọ wú tájọ bẹ àjọ jẹ kọ ni. àjọ gbé ni. àjọ àjọ ni. sáàjọ gbé ni. èmi ọlọ́run ló lò wá láti gbé a máa jọ jẹ ni. ẹ ẹ sìbẹ́yìn náà jẹ́nu adìẹ èlò lẹ lè rí. èmi kẹ. ẹ sì béèrè lọ́wọ́ ìyàwó yín èlò ní ìyàwó yín náà lè rí àti ọmọ kájọ lọ kó fún wọn ibà bẹ dáadé ẹni. mélòó mọ jẹ mẹ kí mọ jẹ nù èdè ẹ. nígbà tí mò ń bọ̀ tẹ́ẹ̀rànjú mọ́ orí tẹ́ẹ̀rànjú mọ́ orí tẹ́ẹ̀ ní kí fún yín lórí. ẹni lórí kókó ló mélòó lórí orí tí mo kàn sàn tí mo sàn jẹ lásán. ẹ̀yin sọ jẹ ẹ̀yin sọ orí jẹ ẹ̀gbọ́n mi ẹ sọ orí jẹ ọdà nígbà tí mo kó lẹ́ẹ̀tàn gèlè mọ̀ báyìí tẹ́ni kí n fún yín ní ìwé pé torí ti yín ni mo fi pa ọpẹ́ níta bá torí ẹ̀ pàdé ìwé ní jẹ o ṣé ẹ jáwé lọ́wọ́ mi. ṣé mo jẹ ìwé ni. ẹ jẹ ẹ fún yàn àbí ẹsẹ̀ tí adìẹ fi ń tẹ̀lé káàkiri tí fi ń rìnrìn òsì ẹ̀kí ta ló jẹ ẹ̀yin náà kọ́ ni. ọlọ́run ní jẹ́ kí mo rìnrìn òsì nítorí ọ̀hún dọ́gbọ́n ṣépè nù pé mo jẹ́ ẹsẹ̀ díẹ̀ wọ́n mọ̀ rìnrìn òsì mo jẹ́ ẹsẹ̀ díẹ̀ kí ni yìí ń kí ló dé bá fún. tẹ bá ti mọ̀ pé ẹ lè rí owó tẹ bá ti mọ̀ pé ẹ lè rówó gbogbo tẹ bá ti wù wọ́n kí wọ́n fi wá ṣe èmi mo jí adìẹ nítòótọ́ àmọ́ àjọ jẹ́ ni àtàwọn ẹ tó jẹ́ díẹ̀ ni ó mú kò sí nǹkan tí ó mú mi. sẹ́mu pé tí wọ́n bá lọ ilé ọba tí wọ́n bá ń kó ọlọ́pàá bẹ́ẹ̀ ń kó àwọn akọ́dàbọ̀ sẹ́mu pé ìyàwó yín wọn ò kú bẹ́ẹ̀ létí kankan tí wọ́n fi ń gbọ́rọ̀ dàbí alára eh. tí wọ́n fi pa yín mọ́lé wọn ò lè sọ fún yín. Ah. bá àwo lọ àwo lọ báwo ṣe lọ náà ni káwo máa lọ o káwo máa padà wọnú ilé yìí o. káyọ̀lá lọ́ mọ̀ pa mí sùn káyọ̀lá lọ́ mọ̀ pa mí sùn sọ́wádà káyọ̀lá la pa mí sùn èmi tẹ́mi iná ọ̀run láti bẹ̀yìn tí mo béèrè pé kí ló ń ṣẹlẹ̀ mi ṣé bóbìnrin inú ilé ilé mi kí ló ń tẹ́ pè mí sẹ́yìn tẹ́ fi mí tì mí ṣe ti tẹ́fẹ́ jọ ń ṣe ti àwọn ẹbí yín tẹ́ lè pè mí sí ìyẹn náà tiẹ̀ ti dà bẹ́ẹ̀ ṣó ti yẹyin níbo òun lóbi inú kó wọn àjò yín kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹ sọ àdìpẹ́ ìkáwọ́ lórí àwa náà bá ìkáwọ́ lórí ẹ sọ̀rọ̀ mi kó burú kí lẹ máa jẹ. toro ikú adìyẹ méjì nínú ìkòkò. èmi adìyẹ wò ṣe etí ń wà wà ètò jẹ̀dìyà ọbẹ̀ ẹ̀ tẹ́ ẹ̀bẹ̀ pọ̀ nulẹ̀. olórí burúkú lọ́wọ́ ọlọ́dẹ yìí ọwọ́ ọlọ́dẹ ló yìnbọn fún. ṣé ti dà ó burú. bá ń gbá àyà sínsìn. làbàákẹ́ abó ń sarán ni. aràn bíi ti bóyin sarán àní nǹkan bá ń láyà. bóyin sọ pé oríjò ń bẹ̀ lẹ́ẹ̀kan nu. ìsarán àlókò bá ń gbá àyà. Ah! ìdí mi òkú bàbá mi ń di ní ìsìn. ẹ ṣùgbọ́n ní ìsarán sí. báyìí ó jẹ. Ah, ah, yé àbókò. orí mi òkú tí bàwọ̀ náà òkú bá mi. ẹ̀dùn náà bá ní àjùkò láàrin. ẹ wò ó kè é alisu olórí bóyá tọ́bọ̀lẹ̀. èyí bá yín sí é ní. ọba wa sí é bóyá sọ̀kalẹ̀. ilé ìbọ́lẹ̀ ìníbọ́lẹ̀ ìníbọ́lẹ̀ sẹ́rí ọlọ́run táwọn ọmọdé àní ara wa rú ẹ̀yin mọ̀ sẹ́rí abẹ́ igi ẹ̀jẹ̀ mi mọ̀ sẹ́rí orí igi. àmì ìyá bọ́lẹ̀ sí báwo bá fẹ́ kí igi wọn ó ya lù ọ. kọ́ ya làwọn ta ni ẹ má mọ̀ ká lọ igi kí ya jẹ́ bí Ṣàngó tẹ̀ ya igi ni alẹ́ sí èrè ni. wàhálà ìjọ ìyàlú ọ ni mo ní ọ bọ́lẹ̀. ilé bọ́lẹ̀. sọ́ọ̀ni bọ́lẹ̀ lórí igi o. ọ̀dà mo gbọ́ ah, kí la fẹ́ sọ ẹ fẹ́ sọkúta ó dẹ̀ jẹ́ mọ̀ bọ́lẹ̀ mo ti bọ̀ mo ti bọ̀ lẹ̀ mo ti bọ̀ lẹ̀ olórí ibùdó ara rẹ̀ mo ti bọ̀ mo ti bọ̀ mo ti bọ̀ mo bá yẹ yẹ mo bá yín ṣe tẹ́lẹ̀ mi tẹ́lẹ̀ mo bá yín ṣe ẹsẹ̀ mi ọmọ bá yín ṣe àdúrà tèmi mọ bá wọn gbà lọ́jọ́ ayé tèmi ni pé ọlọ́mọ jẹ́ ń ṣiṣẹ́ oníṣẹ́ kí n sì má sòwò ẹlòmíì jẹ. àmì o àti pé gbogbo tí má dáwọ́lé kọ́lọ́wọ́n bá wọn fa àlùbáríkà sí. bẹ́ẹ̀ni àlùbáríkà lójú ọmọ yẹn hmm. wo ojú ọ̀run wo ta yẹn fò láì farakara iṣẹ́ kọ́ lówó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ láyé mi ni pé gbogbo tí iṣẹ́ tí ń bá ṣe láyé mi kọ́lọ́wọ́n sáfà àlùbáríkà sí. ìwọ nìkan kọ́ kọ́lọ́wọ́n fa àlùbáríkà sí gbogbo wa. àmì o kọ́lọ́wọ́n fa àlùbáríkà sí gbogbo wa tèmi náà. amisu <laughs> owó mi dà. owó. owó ẹmu tọ. Hmm. ẹ mọ wa amúdá o amúdá àǹtí mọ dùn o ṣé mo ti dìde ní ìní ẹ mọ fẹ́ ilé yẹyẹ rẹ àmì sùn fún mi lówó mi mo ń lọ́nu ilé mo fẹ́ lọ rí mẹ́mu. lọ́mọ mẹ́mu tán fún yín lówó abọ́lé débẹ̀ ni. dúnà dúnà mo ti jẹ́ olówó kan rí ni. tó o mu ní ìjẹta ọ̀sánwó kan tó sá lọ. yàtọ̀ sí tìjẹta òun tó wá mi. ìgbowó eh. mi lónìí bó ṣe mọ́ ṣe nìyẹn mo fẹ́ lọ lé lọ rè bẹ́ẹ̀ mo ń sì gbowó mi kí n tó lọ sọ ìtọ́ mu ní tí n bá padà wá tó o bá mu ìjẹ́ kó o mu yín tó kí n tó gbowó. Ah, ìyẹn wàá jọ lójú sórí tí aládé bá dẹ̀yìn tí ọba tí ọba fún ọ ní owó eléyìí tí mo mú yìí àtẹ́tàtò lọ́la àtẹ́tàmù lọ́tọ̀la kó kò mí lọ́ọ́ máa lè. ìlẹ̀ dúró jàlá dé àmì tutọ́ mú jẹ̀ta ọ̀sán owó ṣe lọ sá lọ fún mi lọ́wọ́ mi mo ń lọlé lọ́rọ̀ ẹgbẹ́ mu kówó mi fún mi ìlẹ̀ dúró jàlá dé sálàdé ló bọ ọmọ mi níyì ni. àwọn dáa àṣẹṣẹ mọ́ ṣe mọ́ ṣe fàájì ni àyìn owó lè mọ́ ọ owó lè mọ jù. àmì sùn mi lónìí. sọmọ sífìlà lórí mi. Ah, kódà ìbọ̀sọ̀ lọ́rùn rẹ̀ gbẹ̀gbọ́ ìbọ̀sọ̀ lọ́rùn rẹ̀ ìgbowó mi ìgbowó mi náà ni bọ́ọ̀ ni nìyẹn. sọ́bọ̀sọ̀ lọ́rùn mi mi sùn. àmúdá àmúdá àmúdá àmúdá àmúdá àmúdá àmúdá àmúdá àmúdá àmúdá àmúdá àmúdá àmúdá àmúdá àmúdá àmúdá àmúdá bó ṣe mọ́ ṣe nu mo ṣe rẹ mu ní ìjàtà tó sá lọ́nu tó sanwó mi nígbà owó mi lóbi kí ló fẹ́ ṣe fún mi yóò mo bọ kí ló ṣe kí ló fẹ́ ṣe amisu tó o bá dúró yìí tù bọ́ ṣòkòtò nídìí rẹ ìwà títa ní gbẹ́wọ̀ mi lónìí mo ṣe mọ́ ṣe nu mo ṣe ṣe ìjàtà tó mẹ́mu tó sanwó tó sá lọ́nu mi kí ló ṣe kí ló ṣe kí ló ṣe fún mi. ọbú aṣọ ní ọrùn tèmi mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. ó lẹ́sẹ̀ kankan ó lẹ́sẹ̀ kankan mi sùn kí ló ṣe onígbèsè lọ́bọ̀ tó bá jẹ gbèsè káàkiri nu. ọkọ kọ fìlà lórí mi ẹlẹ́ẹ̀kì nínú ọbú aṣọ lọ́rùn mi ó di méjì sórí tí màá bẹ̀rẹ̀ jà pẹ̀lú ẹ kò ní dúró lábàá yìí. tó o bá tún dún tó o wá wá lọ́la tó o mẹ́rin tó o ń bọ́ sókò tó ń di rẹ. o ti ń ṣe o ti ń ṣe eléyìí ló fi ṣe àṣemọ. onígbèsè ni ọmọ ṣe mọ sí. mo ti gbọ́ bí a ṣe bẹ́ẹ̀ yoyoyo ojú eléyìí ló fi ṣàṣemọ. ìgbòho mi lọ́wọ́ rẹ. tó orí mo ti mọ̀ pé ìdá pupa ọ̀pọ̀lọpọ̀ nu yín àjẹlọ́pọ̀ ń bẹ̀. mo jẹ ntọ́jẹ mo jẹ ntọ́jẹ sí màá lè bọ ọjà lójú ayé ń bọ ọjà lójú oorun o. o ìwọ ló ń pa ò lè ṣe kọ́kọ́ ò lè ṣe kọ́kọ́ tó bá fọ ìjẹyà rẹ. ìwọ ìwọ amúdá ìwọ amúdá ìrìkú yóò ní pàtẹ́ ní ìmọ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. o ìwọ ló ń pa ò lè ṣe kọ́kọ́ torí sì máa bá ẹ jẹ kọ pa mí. bẹ́ẹ̀ gbọ́wọ́ mi gbọ́wọ́ mi lónìí tọ́ka dúró ń bọ̀ sóko tó ń di rẹ. ìwọ ìwọ ìwọ láàrin èmi àti ẹ. Ah, ń bọ̀ sóko tó ń di rẹ ìwọ àti ta ni. Hmm. níranu olè onígbèsè kíni bí ṣe mọ̀ ṣe nù kò ní sanwó kíni. omisu ni bí ṣe ṣe nù bẹ́ẹ̀ ni. amisu lẹ́ ń tẹ́ fún. ó kọ rẹ̀. ó ti ní sùn yìí ẹ̀yin gan ń tẹ́ fún ní gbèsè. tán nílé ọlọ́gbọ́n ìmọ̀ ò tán lóde àwọn ìmọ̀ràn àmọ́ jẹ́jẹ́ láyé gbá pẹ̀lẹ́kùtù ló ń borí ayé má jẹ́ ń kábàámọ̀ pé kí ni mo wáyé fún. ọgbọ́n la fi ń gbáyé o ìmọ̀ la fi ń lòde ìlú ẹni bímọ tí ó pọ́n ló kóra rẹ̀ síbi ìtinà àbí kò sí akọ́gbà ní ń bẹ láyé ọgbọ́n láyé gbá o ìmọ̀ la fi ń láyé já. ọgbọ́n tán nílé ọlọ́gbọ́n nílé ọlọ́gbọ́n lóde àwọn ìmọ̀ràn. àmọ́ jẹ́jẹ́ láyé gbá pẹ̀lẹ́kùtù ló ń borí ayé má jẹ́ ń kábàámọ̀ pé kí ni mo wáyé fún. ọgbọ́n dé sà ìmọ̀ ń wá ọgbọ́n ní ó yọ ìmọ̀ ni mo kì í àtọgbọ́n àtìmọ̀ ìkànlẹ̀gbọ́n ara wọn ọgbọ́n ọgbọ́n la fi ń lo ayé. ọgbọ́n tán nílé ọlọ́gbọ́n yé tán lóde àwọn ìmọ̀ràn àwọn jẹ́jẹ́ láyé gbà pẹ̀lẹ́kùtù ló ń borí ayé má jẹ́ ń kábàámọ̀ pé kí ni mo wáyé fún. jẹ́jẹ́ òun pẹ̀lẹ́kùtù òun lọ́gbọ́n ayé kìràkìtà ohun àìfarabalẹ̀ kì í mú ni ronú ọ̀la orí lónìí mo jẹ́ tán òun ni bó ṣe lè rí kórí mi ò mọ bọ́lá ó ṣe rí la ṣe. Ah! alade amisu ah, bóòlù báwo. ibo ló ń gbà lọ. èmi ń lọ sọ́dọ̀ yẹlẹ́mu ni pé ni mo ní kí n lọ mẹ́mu ni. yẹlẹ́mu wà kan náà. yẹlẹ́mu wà kan náà. Ah! ọlọ́run ló mọ̀ ní pàdé ẹ̀ lójú ọ̀nà mọ́ lọ bẹ̀ o. kí ló dé. wọn sọ̀rọ̀ mu nínú oṣù yìí o ẹmu wọn sọ̀rọ̀ mu nínú oṣù yìí o. kóyọ̀ yọ ni gbogbo nǹkan kọ́ léèyàn lè mu àgàgà ẹmu òsì tí wọ́n ń tà wò ó dàbí pé tí wọn bá mẹmu ìyá wọn èèyàn mọ gbó inú ìgbẹ́ ẹran bẹ́ẹ̀. ah èyí tí mo fẹ́ parọ́ fún ọ ni. ayú rẹ ti pọ̀ jù ah kọ́ máa sọ̀rọ̀ kọ́ máa parọ́ kò dáa kò dáa ẹmu tá a ti mu láti yọ ọdún nínú àbá ẹ wá ní pé ìgbẹ́ ẹran kan ò sí ìgbẹ́ ẹran. tí mo nǹkan tí mo dùn mí nínú ọ̀rọ̀ ẹ ó ní o tí ẹ bá ń bá wọn ní orí ọ̀kẹ́rẹ́ kókó láwo tábà fi fọ́ọ̀mù ẹni agbọ́ tí ẹ bá sọ̀rọ̀ fọ́ọ̀mù ẹ̀yìn àgbà. kí àyàn jí ọ̀rẹ́ kéèyàn bá èèyàn sọ̀rọ̀ lọ inú kan kéèyàn ó sì gbọ́ mo fẹ́ràn ẹ̀ mo fi ní kọ́ má jóná mọ́lé o tó bá sì jóná mọ́lé kò sí tí ń fẹ́rù rẹ̀ sí tó bá fẹ́ máa lọ máa lọ mi ò bá tèmi lọ. káàdì ọ̀rẹ́ àbò òyìn ilé máa ṣe mí káyèéfì ẹmu mo fẹ́ mu ìgbẹ́hàn mo mu látàárọ̀ ẹ wo ọlọ́mọ ló mọ̀ ní lajú mi lẹ̀ ìwọ̀n tí mo fẹ́ mu bí bẹ́ẹ̀ kọ́ bí n bá ṣe mọ rán ìrọ̀kúrọ̀ síkùn rè ń mọ̀ mu ìgbẹ́ ìgbẹ́ ẹran mọ́ ẹ mu. oníṣòwò ah! mo ti tẹ mo darí níbí lónìí o ó dà àwọn ọmọ ní kó lọ rè bá mi rán wá o. Ah, kí ló dé kí ló dé tá a dúró gbogbogbò bí ọjọ́ pọ̀sẹ̀ kí ló dé. ẹ máa ṣe o ẹmu la fẹ́ mu ìgbẹ́ràn là ń mu látàárọ̀. ìgbẹ́ràn bẹ́ẹ̀ ni ìdá ẹrẹ́nu ẹmu àmísù ah, àmísù ah, sọ bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀. kí lámísù sọ o. àmísù ah, sọ pé oṣù kan sásìkò gbà tá a wẹ̀ ó ní ìgbà ẹran láwọn amúnú ẹmu. yé mo gbé mo dáràn débi tábìsì tó gbà yọ sí mi rẹ wẹ ní sùúrù ẹ ní sùúrù débi tábìsì tó gbà yọ sí ó wí bí ó ní mo máa rí ṣébi tó máa gbàyọ sí mi rèé. ẹni ah, sùúrù pé amisi ló dán dúró léèwò ah, àti ẹ̀ta ìfipá ọ̀dọ́lọ́dọ̀ ọ̀dọ́lọ́dọ̀ yá ọ̀dọ́lọ́dọ̀ yá. Ah. Tani. Tani wọ́n ń jábọ̀. àwọn wo. ṣòro níbo ni lọ. àwọn wo ni àwọn tó fẹ́ bọ́ ní èmi. gbàrà ń bẹ níbo ni lọ níbo ni lọ níbo ni lọ tó fẹ́ lọ kú ni. jábọ̀ wá sílé wa. a ní aláwọ̀ fẹ́ lọ pọ́n àáké ni àdá ni ó ní wọ́n kú àti kú mọ́. pàpà mi wọ́n wọ́n làwọn fo àáké àtàdá bọ̀ wá lé wa. ẹ tó dúdú tí mo dúró bí àìkẹ́ tó léwu. ìrọ̀ ni o. bí ẹ bá ká lọ́ọ́ ń gbà wọn wàwà yẹyẹ lóko káàkiri. kí ni kí ni tí mo ṣe tójú rí nínú ìlú ní ìsìn tóbi àdé tí wọ́n ń yabọ̀ tí wọ́n ń yabọ̀ tí wọ́n ń yabọ̀ ní ìsìn oh. tí kò sí kàmọ́ nínú wọn. kàmọ́ kàmọ́ wa o tó bá sẹ̀rí bí kàmá ṣe ń lérí nígbà eh. bí kàmá ṣe ń lérí nígbà hmm. tó ti gbàyàwó kàmá jù. àmọ́ ah, tí mi àti ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣe oh. bí tọrọ ṣẹ̀ṣẹ̀ ṣe bí ọ̀rọ̀ ìjà láàrin mi àti ẹ̀. tó tó kì tó ń fojú gbà. Ah. kàmọ́ sílífà náà tó wà bẹ́ẹ̀. sílífà wà ń bẹ́ẹ̀. kódà sílífà ló gbà kí dáńtó ló wọn sa ọ̀pá. sílífà ló wọn sa nípa. sílífà náà náà náà nǹkan dà wá pọ̀ mo ṣe àdá fún náà yìí ni ọ̀tá gbẹ̀yìn mú mi. àwọn kìnìún ti wá rọ náà tí wọ́n fi máa ń jẹ báyìí wọ́n ti rí ọ̀nà kò sóṣùpá nu wọn sá. kò hm? sóṣùpá kọ alábí ni. àṣọ wà nu wọn. ọgbọ́n bẹ́ẹ̀ a ní gbogbo wọn. ayé mi bàjẹ́ ayé mi pa á tàbí pàṣọ àti òṣùpá kò sẹ́ni tó kẹ́ràn mi wọn kàn dídì da tèmi èyí o mò ń bọ̀ onífẹ́ àmì jẹjẹ láìkì kọ́ bọ̀ wọn láìkì mi kọ́ bọ̀. amisuda. a ní amisuda. ló ṣẹlẹ̀ sí mi alárùkọ. amisu. ẹ wá ẹ wá ẹ dákẹ́ kí ló dé. Ah! ó sì máa pariwo bí ẹlẹ́pọ̀n kan a ò káàkiri gbogbo àdúgbò nǹkan tí ò tó nǹkan ó máa pariwo lé lórí lórí nǹkan tí ò tó nǹkan kéde ṣe. kéde ara balẹ̀ o yé. àwọn ò bá yín níjà amisu la bá níjà amisu da. amisu ah, ti kó lé láti bí ìjọba ẹ̀ta àti ọ̀wálé. kí ni wọ́n tẹ sọ amisu sí. bàbá ohun tẹ́ ń sọ nísìnyí ni pé amisu sí nílé. kò sílé kò sílé àti bí ìjọba ẹ̀ta ẹ wọlé kẹ lọ rẹ o ẹ wọlé náà. tó bá ṣẹlẹ̀ pọ́n amisu nǹkan kò ní dáa fún yín o òdìdá fún yàrá ìyá rẹ kí èbó ṣe sẹ́mi làmì sùn fún òwòjú mi sẹ́mọ̀ kọ́la. ìyá tàǹtí àjọra. ìyá ẹ̀ wo nù àdúgbò rẹ̀ ni ọ̀yá àjọra ló fẹ́ mọ̀ fi tàkùtọ̀ àbó lórí burúkú ni ọ ni. tọ́gbà pẹ́rẹ́ ẹ sórí ibùkún o. ẹ bẹ́ẹ̀ bá rí kọ́ para ẹ̀. tọ́gbà dámísù pẹ́rẹ́ olórí burúkú. olórí burúkú rẹ̀ ò o. ọ̀dà ẹ má wọ ẹ ẹ ní tó ṣẹlẹ̀ ó ti rò pé ní ẹ bá dùnmọ̀ kó tẹ̀ ẹ fẹ́ máa fẹ́ fẹ́ hmm. à ní rí mú kó ló fẹ́ sọ̀rọ̀. irọ́ ló mo mọ̀ bí e wà. níbo. ọ̀dọ̀ aládé. ẹnì

wọ́n sá lọ ni. ṣètò ṣe bẹ́ẹ̀ tí láyé yìí lóde ọlọ́run ló mọ ohun tẹ́ ṣe fọ́wọ́n mọ̀ nílẹ̀ báyìí kó tó kógun wa bóyá èdè tí lọ gbẹ̀rẹ̀ àwọn ọmọ onílẹ̀ tẹ́fẹ̀ sọ ń lè tọ́lá máa wọlé mọ́ yín lórí. mi ò fẹ́ wà lámẹ́ mi mi máa kẹ́rù mi máa gbọ́n ọjọ́ bòde lọ. ṣé ìyẹn ní sẹ́rẹ̀ kò wọ́n náà máa ń jowú nù ń jowú nù ṣé ọ̀rọ̀ wù àní wọ́n ń wá àmísù. wọ́n ń wá àmísù wọ́dà ńlá. ámísù ni wọ́n wá ámísù ni wọ́n wá ámísù ni wọ́n wá amisu eh. amisu náà wà eh. amisu náà wà. Eh. èmi àwọn ọkọ amisu náà èmi àwọn adúró sí ibà máa gbẹnu dàkẹ́ tí màá ti sọ fún àwọn ọmọ onílẹ̀ yìí pé ẹ̀gbọ́n amisu rè ẹ ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ kẹ́lẹ́ dà sórí kẹ́lẹ́ kò tẹ̀wé kọ́lẹ́ dà sórí tàbẹ́ tàbẹ́ yẹ èmi èmi tẹ́gbọ́n tó bá ti délẹ̀ tán má kẹ́rù mi má gbọ́nà jọ̀bọ́dẹ̀ lọ bí ó ní dúró. wọ́n sa wọn wẹ́lẹ̀wẹ́lẹ̀ wẹ́lẹ̀wẹ́lẹ̀ gbogbo àwọn ara rẹ̀ wọ́n sa wọn wẹ́lẹ̀wẹ́lẹ̀ báyìí tí wọ́n lọ rè dá wọn sọ ni wọ́n kàn án pé òun onímọ̀lẹ́ ẹnu wo sí lára fọ́ọ̀kẹ́ máa mi sùn o. mọ̀ tó mẹ́ta. ẹ lè gbàlà kiri iṣẹ́ ló gbóná sókè ọ̀yà láti fi ọjọ́ sẹ́yìn mo sáà ń wò pé èèyàn bíbẹ̀ rí ẹni ní àárín àbà bó wàá ní sọ́wọ́ ń yá pẹ̀lẹ́. ọlọ́run ni kí pàdé rẹ̀ hmm, kò fi bẹ́ẹ̀ sí sẹ́ńdì púpọ̀ lọ ó wà lọ́wọ́ mi àmọ́ kò lè tò ah. inú kìí ṣèyàn bẹ́ẹ̀ because ẹ má rẹ̀ mo fún mi nígbà mo wà lábúlé ẹnu wo sí lára kọ́kẹ́ ìjọ̀gbọ̀n rẹ̀ àbí kọ̀ọ̀rọ̀ jọ̀gbọ̀n ìjọ̀jọ̀ kọ̀ọ̀rọ̀ jọ̀gbọ̀n sí dáadáa ní ṣubú dànù. ọlọ́run jọ ọmọ lọ́rí ọmọ bọ̀rí sọgbọ́ ọmọ lọ́rí ọmọ bọ̀rí. ọbẹ̀ ò tẹ́ àmísù àmísù ìsọnù ọgbọ̀n àwẹ̀ bí ohun onímọ̀lẹ́ kò ṣe lábára tó èso lóògùn tó lè rí ti kù ṣe o parí hmm, èèyàn nu ó ní ẹyọ kan so tó fi pírèsì ikú nu inú ikú dùn bó ṣe tán tí ó tẹ̀ lọ́wọ́ kú a ní kó jí ọ̀pá mi lè nìyí ọkọ̀ọ̀kọ̀ pamọ́ dà mí ó di ìjọ kejì polóyá ikú ní ikú sì yé ti ṣàlẹ́ǹjì ẹ bá lọ bọ́ lọ́n pé sọ́hùn wọ́n wà ní orí bàrí báyìí òun náà ṣàlẹ́ǹjì mi pé mo bá ọyà mo kìyà rẹ̀ mọ́lẹ̀ nídọ́pẹ̀ mu ló bá lùkọ́ ikú kan gbéra látọ̀run ni ọkàn mọ́tò sòdì ni ọdọ́ sòdì bá báyìí bá àwọn sàwábà pàṣẹ àyìndé nǹkan kan àwọn eléyìí ni ẹ̀ka paris ta tso soso ẹ̀ gbàrí yóò challenge mi gbàrí yóò sì ẹsẹ̀ ní ẹgbẹ́ kiri títí títí ń gbórí pé kúfẹ́ dé ọ̀yà padà sí studio níṣẹ́ bí ìbádìí dé wàhálà yìí ojú ti yín. bọ́dà mi bọ́dà mi mo gẹ́ tilẹ̀ bọ́dà mi bọ́dà mi ah, ah, mo mo gbé èmi náà tún àìsà gbogbo ẹsẹ̀ ìjọra wọn tó yìí náà mo mọ̀ náà. ìwọ ni abíwọ̀ kọ́ ah, ara ọba ọmọ koro wa eh. ìrẹsì ọmọ bá dúbà dú ẹ̀ kọ́. oníṣẹ́kọ̀ oníbìrẹ̀ sànú ẹ wá ṣe patí láàrin náà ni mo wá wà. èmi hmm. láti yaba. lágbára ọlọ́run ẹ̀yin mo ẹ̀yin mo wá wò bọ̀dà <laughs> ọlọ́run hmm. ẹ wò pé bó mo sì mọ gbogbo ọ̀nà yìí. ẹ̀yin kọ́ sọnù lábẹ́ bẹ́ta ó pè mí. kí ló dé. ìṣẹ̀lẹ̀ ti sọnù ẹ wúlò olórí ibú ni ọ ńgbà kó sí máa mi jó wọn bẹ́ẹ̀ dókú wọ́n sì ti mú ìyá ọlọ́mọ tí ń jó bí ẹ̀mẹ́jọ wọ́n yáwó sèkó mọ́ ni. wọ́n jó débi wípé ńgbà pàpàpàpà rí ọ̀sẹ̀lẹ̀ lòdò olórí burúkú ìdè màmá ọ̀pá kọ́bọ̀ gbára mo ti mọ̀ pé àlè jèrè ẹ ẹ ṣe bí wọ́n bá sọnù gan tọwọ́ ọlọ́pàá bá pọ̀ bíi nasimanu police station air force boy scout get brigade boy brigade. ẹ wo bàbá èmi ò lè èmi ò lè sùn sínú ooru lálẹ́ yìí o ṣé mo kọ́ ọmọ kékeré ni mò ń tọ́ lọ́wọ́ mi ìdẹ́lẹ́ gbé sùn sínú ooru. ọ̀ lè sùn sínú ooru. bẹ́ẹ̀ni. ìṣòro ń bẹ fún ọ ìṣòro ẹ kí kọkọ rẹ tó fẹ́ ọ ṣe lọ́ni kọ́ sọ fún ẹ pé máa ra àkàrà olóòrò ní tíkì náírà ẹ bá ń fi brown paper rampu ẹ yóò ti mọ̀ pé ṣòro ń bẹ fún ọ lórí arúdé ìwé ilé sínú ooru ẹ lọ rẹ́ǹtì àkàbà kọ́ ránṣẹ́ sí bàbá ń lù yín ní wọ́n gun òpó náà kí wọ́n lè gan torí mi mọ jáná ẹyin wèrè ẹranko wọn inú lẹ́ńbílẹ̀ wà tí nẹ́bà débi tí wọ́n já iná lọ láti pẹ́ bóyá àsanwó agbátìwọ̀ dúdú olórí burúkú funfun tọ́lọ́n fún kọ́ńpilẹ́sì amẹ́ríkà tí wọ́n á bí ìdájọ́ra lẹ́kọ̀ọ́ ń bí olórí burúkú tí ò ronú àwọn òun náà ó dúró bí òkú náà tí wọ́n já wáyà orí ẹ̀ wo bí ndémi ó ṣe lélẹ́yìí wọ́n sọ fún baba sukudi pé wọ́n ti já iná ilé o èmi ò sì sí lé ìrẹ́ àti funfun òun ni ẹ wà lé ọtán. ẹwẹ má lọ fẹjọ́ sùn láàlọ kankan o ah, ah. tó bá fi lọ fẹjọ́ sùn láàlọ ẹ kó burú máa ti bí ipa ni o ẹ má lọ fẹjọ́ sùn láàlọ ẹ lọ fi sùn ẹ mẹmí tẹmẹ ẹ kó burú. ẹyin white dákunjọ ṣe ọjà irú ni èyí tètè ń jáde lẹ́nu rẹ ọ̀dà tó a bá ní sẹ́ńjì jẹ́ ṣe díànsì. ọkùnrin mi láìkì ẹ ọjọ́ máa jọ máa. láìkì ẹ gbàmí létí ẹ̀yin náà dàda tẹ̀ ṣe bá gbélé ṣe ṣe bá gbélé. bí àsanwó náà ni. ẹ̀hún èmi lè bí ọ̀sán. ẹ lọ sọ fún wọn gbà ẹ̀kọ́ dé ògbó wa mo ti tán látàrí náà àmọ́ mi ìwọ̀n tí láti ẹ̀ tí mo ti bi mítà kódà mi wọ́n gbàgbà àti photocopy mi ti gbàgbé ẹjọ́ tó wọ̀ lẹ́nu ọ̀hún ní bàbá ìjọ. ẹ wo kíní dáadáa bó ṣe ń wá. ẹ lo gíláàsì. ọmọ yẹn ti san owó ìlú ọ̀tọ̀. kò tẹ́ sí ìtọ́jú mi lẹ́rí correction fee nǹkan tó dùn mí three thousand naira àwọn nepa wọn tó máa fi so padà wọn tó máa pé wọn jà wọn kó wáyà yín lọ wọn fẹ́ wá so padà three thousand naira. ọba ti ṣe ọba ti fi bíi tí wọn fi jẹ wọ́n bá jẹ́ pé wọ́n ti tètè mú eléyìí lẹ́ni ìsinmi irú àwọn wèrè àwọn atókùnmọ̀pọ̀ àtọ̀mọ̀ràn ọ̀run mẹ́rẹ̀ wọ́n gbé musin wọn ò sí wọ́n gbé ìgbò wọn ò gbò wọ́n gbé bàríkà wọn ò bá rí owó wọn ò bá rí ọmọ ṣé bó ìkòyẹ́ kí wọ́n jẹ́ wọn ká wáyà lọ. ọ̀nkú ọ̀nkú ò dàrú ti gbọ́. ẹ jẹ́ kẹ́mi ọba yín gba àkàbà lọ́dọ̀ ọ̀rẹ́ mi tí ń tomi kí àfẹ́yìn kó gun òkè òun àti iná ọ̀rọ̀ wọn jẹ papọ̀ ẹlẹ́à tí orí gẹ́sà àwòlọ́ra wo rélùwéè tí ń lọ Ìlọrin irin náà ní sí Ìlọrin òun funfun ó pupa iná náà pọ́n nígbà wọn bá gbára wọn mú òkú wúlò fẹ́ bí náà ọmọ burúkú wọlé ìyá ẹ̀bú ẹkún ni gbogbo ọdún tí wọ́n ṣe mí wọ́n ṣe léyà wọ́n ṣe túnú àwẹ̀ wọ́n ṣe kírísímàtì kọ̀ lọ́lé ọdún nígbà tí ò lẹ́ni tí ń wá olórí burúkú ọmọ wọn ní dọ́ọ̀kọ́ mọ́ rẹ̀ báyìí wọ́n ròyìn wọ́n náà tó sí àwọn òrérò. àwọn èmi ò ní tírí kọ́bọ̀ tí wọ́n san o torí wọn jẹ́wọ́ náà o ilé ilẹ̀ o tẹ́ dúró bí òkú tí ọ̀fọ̀ máa yẹ tó dín ní ẹsẹ̀ gbogbo náà ń bí ẹ̀ lè sọ̀rọ̀ olú ẹ̀ nìkan bá lè mi mọ bí mo ṣe fún two hundred three hundred. ọkùnrin ẹ má pàrọ̀ wọ̀ kí n gba two hundred mo fún two hundred kò gbà kò gba two hundred three thousand la fi sọ three thousand la fi so. ẹ lọ da láyìn ayé kẹsàn. ẹ wà òkú ah, ijó àti ijó àjìjọ ijó bọ̀rọ̀ àjìjọ èèyàn nìkan la. máa fi one thousand lẹ́nu three thousand yẹn máa gbálé gbàànà bí bá ṣe máa rí máa mú lẹ̀. ẹ dúró ìyá dẹ ìyá dẹ sọ two thousand tó kù torí pé ẹ̀yin lẹ dàgbà jù ẹ̀yin lẹ gbọ́n. olórí burúkú lẹ́ni tó sọ̀rọ̀ kan yẹn o ẹ̀yin eré ọlọ́wọ́ fi one thousand lẹ̀. one thousand. one thousand ẹ kí ló kọ rẹ náà. ọ̀la bisi mo ń wò náà ọmọ lùgbàlùgbà pẹ̀lẹ́ how old are you. twenty one. twenty one wọn nù rí ẹni one thousand tó fẹ́ filẹ̀ o tó bá yẹ pé bí owó lọ bí twenty bí twenty one gan náà ló filẹ̀ èkó èkó mà dá o iṣẹ́ àṣẹ́wó mà ti á lówó lórí lẹ́kọ̀ọ́ ngbèmí náà ti rí i tó kúnlẹ̀ olórí burúkú tó ti fi ṣe sísọ́wọ́ òkè rẹ̀ yìí tó ti gbé mọ́ yù sọ́wọ́ ẹnu. ee eh? ọlọ́run tó dá ọ náà ọkàn dán dára nù irú ẹ̀ ńgbà mo ti rí ọ pẹ̀lú déhùn mi mo ti mọ̀ pé ọmọ mọ̀ sí dùn ni bó dára ni wọ́n bá mi mọ́ wá bẹ́ẹ̀ sábà ń gbowó. kí ti yín pẹ̀lú ti bá bẹ́ẹ̀ pa. ọkọ bàbá ṣó ṣàṣẹ́wó délé yín ni. ẹ jọ tẹ bá fẹ́ ṣe orí ibú ni kẹ́ ẹ dásọ̀rọ̀ tó wà nílẹ̀ olórí burúkú ara ti yín náà ẹ fara wọn àyà àyà yìí tó fi ju ẹlẹ́ ọmọ pọ̀ ọmọ gàgàgà àyà ni ọmọ gàgà òfò mọ̀ ni mbóore lálápá ọ̀tún rẹ̀ kò lè san labalábá nù wọ aṣọ gbogbo aṣọ ọrùn ẹ ọ̀pá mẹ́fà gbogbo aládùúgbò ra ọ̀pá mẹ́ta ń wèrè lówó rà ló fi ránkì ní àgẹ̀rẹ̀ ilé gùnkù ní ẹtún kó sẹ́mọ́ là síhùn gbogbo nítorí ń gbà yà wọn tó wọn yóò ti ní sílóòkì àmọ́ ti mú bàjẹ́ ẹ tí ó mú mú etí eh, ó fún yẹn wọn ta sàlẹkọ amúbàjẹ ní ọmọ mu. n bọ yẹn lé bílẹ̀mù ẹ̀ òun rèé àfi bíi bílò bá là ọmọ kékeré ara rẹ. ọ̀nkú ọ̀nkú ọ̀nkú ó ti tó ó ti tó ọmọ ọlọ́wọ́ ó ti tó ó ti tó. ẹ wo ṣé nǹkan tó kọ́ ni àbí táwa bá ti máa so ná àbí olóyè kẹjọ bòlè kí ló kọ́ sí ń gbà lọ́mọ lọ́mọ. ń bọ́ lọ́mọ yóò ti rún lọ́jà. ó dé yàrá yín ó dé yàrá yín wá ṣaṣẹ́ ọmọ ẹni ìpè forty one days mo ro nù àkà lórúkọ kọ́ọ̀bù. ṣé nígbà tó bí wọn kọjá fún lówó ọmọ ni kí ló ìṣe àkàtọ́ra wọn. bàbá ìgbìmọ̀ fún ọ ọmọ ni yóò ti kú. ẹ̀mejì náà gbó jẹ ẹ̀mejì náà wọ̀ mí fọmọ ẹ̀yin olórí burúkú. ẹtún ti lọ sí. wọ́n bá sọ ndẹ́ndẹ́ndẹ́ ẹkùn sọ fún rẹ kọ́mọ fẹ́ẹ́ ṣé àní sọ àní mọ́jú ọ̀rọ̀ ní kókó báyìí. ṣé ẹ sọ ọ̀hún náà máa san two thousand tó kù ọ̀hún ẹ̀ two thousand àwọn ọmọ ọmọ ní san. máa lọ san mo fọ́nà tí máa lọ san. èkó ọ̀sán wọ àbí èkó ọ̀sán olórí burúkú bá san two thousand tí wọ́n bá múná ní tí o bá ń ṣe high voltage kó pèmí lọ́mọ àlè. àyè jọjú lọ́pàá gbogbo yín lẹ́ẹ̀ jù náà máa lé. gbogbo wa wa jọjú lọ́pàá. ẹ jíjọ́ náà tiẹ̀ lọ́bùrú bí gbèyàn fi ká ń dùn náà. ọkọ onú àrò ìfò wèrètí lọ́nà. ọkọ mo respect yín ni o. wọ́n èèyàn ò ní jọ́nà máa lé ọmọ ṣàkóso lọ́hùn oríṣiríṣi style ọmọ rí ọmọ rí èyí èyí ọ̀rí yìí ọ̀rí jíjóná ni òbí lọ́kà mọ́ ni o gbọ́n bá dọ́dọ̀ lọ́nà lọ́mọ sọ fún pé káwọ̀ rẹ̀ ń lẹ̀. ọ̀nkú owó náà là ń sọ ẹ̀sán two thousand tó kù. owó náà ti bàbá rẹ̀ jẹ tọ́ba bí yín rí ẹjẹ́ mi kébìnrin mọ́rin náà lọ́la ẹ̀yin olórí burúkú yìí ó lọ sí ara tiwọn sọ yẹ kí wọ́n tún máa lo ná pẹ̀lú gbogbo yàtọ̀ jẹ́ ojú náà lọ́rùn dáyé o tó pariwo ná náà. tàbí ọ̀fun yín lọ́wọ́ èmi ò fún yín lọ́wọ́ ọkùnrin rẹ̀ sẹ́ẹ̀ kí ló ṣe ẹ́ o pè mí láàfin bẹ́ẹ̀ ni ìyẹn tó wà tó ìyẹn tó wà jára tó wà pé òun pè mí láàfin màá nù ẹ̀ máa nà mọ́ ẹ̀ máa affect ẹ kí ló ń wọ́ọ̀rì ẹ̀. ẹ ṣe kú ti bàbá tó sọ̀rọ̀ lọ́hùn. ó tiẹ̀ ti wá àyà báyìí èmi gan ní one thousand kankan tí máa mú lẹ̀. wọn ò bí ẹrẹ ṣé o mọ ọkọ tó fà lọ́sọ̀ yìí wọn ò bí ẹrẹ kó má fi lẹ̀. ẹ wo ẹ mọ nǹkan tèmi máa sọ ẹ jẹ́ ká mo báyìí máa wówó yìí kágádé o. ẹ yọ mi o. ká yọ ẹ ọ̀dà ìgbọ́ ẹ ká kó fún. bàbá máa yánwó. kò lè mọ ẹ. ọ̀ lè nà ọlọ́ọ̀ṣẹ́. màá rí bẹ́ẹ̀ jọ̀rọ̀ lára ẹ̀ kó nà màá rí táyẹ̀ ọ̀rọ̀ lára ẹ̀ kó nà. kíní kíní kíní bolo kejì bolo kejì bolo máa bolo ń mọ ẹ kàlẹ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi lọ tan jẹ́ni. ah jẹnẹrétọ̀ jẹnẹrétọ̀ yín ò ṣiṣẹ́ ni mi ò lè fa mi. bàbá Florence ńkọ́. wọn ò sínlé. ẹ̀yin fífẹ́ rí wọn náà ní àti ibi ìjọ mélòó kan ṣé wọ́n lọ ibi tó jìnnà tó bá ní. ẹ ó láti bí ọ̀sẹ̀ kan náà ti lọ wọn lọ bí iṣẹ́. ó nu o ó nu o n tí wọn máa ń sọ nu gbogbo ọkùnrin gbogbo ọkùnrin kọ́ ló dáa o olórí ibú làwọn ọkùnrin mi o wèrè làwọn ọkùnrin mi o gbogbo ọkùnrin sì rèé wọ́n gbọ́dọ̀ wà kíáfù kí wọ́n mọ ìkẹ́ obìnrin kí ni kí ni ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lọ bí sẹ́lò ni o wọ́n lọ bí sẹ́lò la o ẹ dákun ṣẹṣẹ kan bẹ́ẹ̀ bì kan tí wọ́n fẹ́ ṣe jẹ̀yìn tẹ́ dóyè lọ bí wọ́n máa sọ nù ọ yẹ kẹ́ ẹ máa fojúlẹ̀ kẹ́ ẹ máa fẹ́yàn tí ọba máa yí obì ẹ máa tàn jẹnẹrétọ̀ máa tàn jẹnẹrétọ̀ ẹ rí sí gbogbo à ń tan kankan báyìí jáì. Ah. ṣé ẹ máa wá bá mi tàn àbí òní lè tẹ́ ẹ ṣe ń fún. ẹ kì í ṣe pé ìlè báyìí tàn àmọ́ bóun ni èèyàn ṣe fi hàn létí ọkà láàmú tí màá jókòó sí àyè ṣe ẹ wọnú ilé wa pè mí ni ẹ nígbà tó yọ ọkọ yín lọ tí ó lè gba ẹni tí wọn bá yẹn tan jẹnẹrétọ̀ tí wọn bá múná lọ jẹnẹrétọ̀ náà ò fi bẹ́ẹ̀ rọrùn àti tàn. ó dé má bínú bàbá mi tàn ẹ má bínú jù. ti pé tí o bá jẹ pé nǹkan mi náà wà ń bẹ náà ṣé kéèyàn fi ìyàwó lẹ̀ ńlé kọ́mọ lọ ta kọ́mọ lọ ta kọ́mọ lọ ṣiṣẹ́ kọ́mọ lọ ṣiṣẹ́ kọ́mọ lọ ṣiṣẹ́ ṣẹ́ṣẹ́ kan bẹ ńlé tó ju tìyàwó tó ju lọ ni. kẹ́sìmọ́ kẹ́sìmọ́ wo ọlọ́run kan sí ọkùnrin ní ìlú lórí ìlú ni o tó ti yẹ yín nígbà tó náà máa ti gbé sẹ́ni tí ó ti lékun yóò tún máa wá wá sẹ́ọ̀sì káàkiri ìgboro níìsín sẹ́rí lẹ́yìn bá lè gbọ́ nǹkan tẹ́mi fẹ́ sọ ọ̀bá dà. mo ń wò pé irú tẹ́ fi máa bẹ̀ mí ní gbogbo ìgbà lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbé kí n máa bá yín tan jẹrẹ́tọ̀ máa bá yín tan jẹrẹ́tọ̀ tẹ́yìn náà bá ti dáwọn kankan tẹ́yìn tàn fún mi á máa fi yíra wọn ni só ti yé yín èmi ọmọ bá yín tàn lọ́fẹ̀ẹ́ ẹ má lọ pèèyàn kí wọ́n kàn múná lọ ìmọ̀ ìgbàdo àwọn ọmọ múná lọ lójoojúmọ́ ni kí mi mọ bá yín tàn tí má ti bá yín tàn kẹ́yìn náà mọ àwọn <laughs> gbé súnmọ́ra wa ẹgbẹ́ <laughs> ti. ẹgbẹ́nu sàn jàre yà àwàdà yín gan pọ̀ kẹ́yìn àti dání máa ṣe kí ni ẹ jọ ẹmí ẹ má bá mi ṣerú àwàdà yẹn ṣé má lọ bá mi tó jẹ́ nàbí ìwò ṣé kí n máa lọ. ẹ ẹ so ọmọ ilé júmbà rẹ náà ah, ah, kí ni kí ni. àbúrò ṣìyẹn gbé ẹ̀fọ́ pa ìjọ tó bá tún bá mi dánwó dúró lílo ní òṣì ìwà àdìkọ̀ tó máa ṣe mẹ́kílẹ̀ fọ́ lílo ìburúkú ni ẹnu òfin nípa àwọn ìyàwó òṣì tó wà ní kọ́mpánì gbogbo tó bá tún bá mi dánwó ẹ̀ máa fọ́ ẹ lórí lóṣù olórí burúkú bó ṣe ní. kíni kíni jẹ́rẹ́tọ̀ náà lẹ́rù kó rọrùn àti tàn pẹ̀lú ògùn ọlọ́run kò ní ṣiṣẹ́ bẹ́ẹ̀ tàn bẹ́ẹ̀ bá é mẹ́ta lé kò ní ṣiṣẹ́ mótímótì tì kíni ẹ tó sì ní nǹkan gan òkùnkùn sí ilé kàyí náà lẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ ń kára mọ̀ bẹ́ẹ̀ ń kára mọ̀ bẹ́ẹ̀ ń kára mọ̀ kò sí ọ̀tá mọ́ra yìí. mo gbé mo kú mo dáná màá ó mọ̀ ọ́ màá ó màá sí ọ̀nà mi tiẹ̀ ni lọ́wọ́ ti sì fọ́ mi jáde ní. tẹ́lẹ̀ mi kébọ̀ kú pọ́ńsì dey craze ni mọ́tò tẹ̀mí ló fi gbọ́ bíbá orí ẹ̀ jí ni. sorry sir. you dey mad ni. sorry sir. ẹgbẹ́ mo sọ fún yín o mo sọ fún yín mo sọ fún yín. mi ò mọ̀ pé kí ni mo gbọ́dọ̀ mi náà. ẹ má bínú ẹ má bínú kí ló fariwo kí ló ṣẹlẹ̀. sẹ́yìn ò sínú ilé ni ẹ gbọ́ bẹ́ẹ̀ náà fi mọ́tò tèmi gbọ́wọ́. tí mo gbọ́ nínú ọ́fíìsì mo ṣe wá kí ló ṣẹlẹ̀. ẹ gbariwo bí bàtà wà ń lè jó ni. àmì sùn kí ló ṣẹlẹ̀. ìmọ̀ wọn àwọn ni wọ́n gbé ọkọ̀ wá nígbà tí wọ́n sì gbé wa ni wọ́n sì yín kínní lọlẹ̀ díẹ̀ ń bá ní pé ńgbà tí wọ́n lọ tán kémi oyin sókè kí gbogbo wa lè bá àmọ́ gbọ́n bíbá mo ṣe oore fáwọn tí ajọ́ ń ṣiṣẹ́ rẹ̀. ẹjọ́ ń gbádùn ẹ ni. mẹ́kòókún pọ́níṣù àfi máàcì mo lè sọ bàtà bíi the ni. ẹ má bínú ẹ tẹ kẹ ẹ ṣe ẹ ṣe ẹ jọ ń torí Ọlọ́run ẹ ṣe àríkọ ẹ̀yin mò ń bẹ ẹ má bínú ẹ mọ kó tó new staff wa ni kò yẹ aṣẹ ẹgbà ni so kò tí understand wo protocol and better kò tí ẹ má bínú. amisu amisu ẹ mo pè ẹ mẹ́ta ẹ̀ẹ̀mejì ni mo máa ìkókó mẹ́ta ni níjọ́ tí wọ́n kọ́ mọ kí ni mo sọ mo lò ní problem mẹ́ta kan ìkíní ó pa lórí ìkejì ó kọlà ìkẹta ó misbehave mo sọ fún mi sọ fún ẹ. ẹ má bínú sá. ó fẹ́ lé àwọn customers wa ni. ẹ̀yin lẹ fa kí ni ẹ̀yin lẹ fa náà ẹ má bínú orí ọ̀nà ìṣọ̀mọ lọ́yọ̀ mo yá bẹ̀ wọ́n bẹ̀ wọ́n dáadáa ẹ má bínú ẹ má bínú ẹ má ṣẹ́yìn lọ.

ó ra nǹkan mú mú ńkọ́. mo mú anything wo nǹkan tó ṣe mí kọ́ nìyẹn. so òun ti jú ni. ọjọ́ ti mú ẹ. ṣé máa sun mi ni ó dà kí ni kí ni nǹkan ti ń ṣe ọ̀gá. Ah, ah. nǹkan tí mo bẹ sọ ńkọ́. nǹkan tó bá mi sọ nǹkan tó bá mi sọ èwo ń bẹ. Ah. mo sọ pé mo fẹ́ ṣe irun mi náà. <laughs> sórí ni mo ṣe ń láàgì ẹni kí sórí kòkòrò tiẹ̀ owó ìní tó bá di ibi owó náà ló mọ̀ ọ́rùn jùlọ ní ọmọ ìṣọ́gbọ́n ní ọmọ ẹ̀sùn ìṣẹ́gbọ́n ní ọmọ ẹ̀sùn ẹ̀sùn láì sáfà ti ń ka kéwu sórí ìwọ ọmọ yìí ìwọ ló pa mi tó bá jẹ́ pé tirun ni tirun ò lè ṣùgbọ́n ó ti bó ṣẹ̀ṣẹ̀ ṣẹ́rùn yìí ah, ah. ni. ó ti tójọ́ mẹ́rin náà orí ni ó ti rọ̀f náà. ṣé ojoojúmọ́ ló fẹ́ mọ fi ṣerun nígbà tó jẹ́ pé kì í tí ì ju bí ọjọ́ mẹ́rin lọ tó ṣe lé ṣùgbọ́n tó bá ló fẹ́ gbowó tó bá tó nǹkan bíi aago méje sí aago méje àbọ̀ ẹ kú iṣẹ́ o ẹhẹn rọra mò ń bọ̀. mo fẹ́ pọ́líṣì bàtà yìí. ẹ kó lẹ̀. brown ni o. mo ti gbọ́ hundred naira lówó yín o. brown ni o. mo ti gbọ́. màgò téèyàn bá ń gẹ serious lọ́wọ́ mọ́ bínú jàre sórí tó bá tó nǹkan bíi nù aago méje àbọ̀ ní ìrọ̀lẹ́ òní ẹ̀yìn tó mọ̀ ti fẹ́ sí wọ́n gbà náà tí má ti síwọ́ so owó kan wà ní bó bá ti wá yín sì fún ọ lówó ń lójú ẹsẹ̀. ṣé kí wọ́n gbà ní àbúrò àwa fún yín rùn. kó kí ni fún ọ àní kó wá àyìn tó bá sì ti wá àyìn ẹbí èlò ni. five thousand máa tó máa manage máa manage five thousand. five thousand five thousand five thousand kò yẹn kò sí wàhálà kò sí wàhálà ṣùgbọ́n tó dójó tó bí aago méje sórí tó bá ti wájú tó bí aago méje tí wọ́n bá ti dé báyìí èmi ó ti mọ̀ ṣàràjọ ní ti gbáradì a kàn wọlé ní lọ́lẹ̀ kó fún ọ. Ah, èwo tún ni tilé owó la fẹ́ wá gba èwo ni kìnnì. kìí ṣe owó nìkan tó bá ń gbọ́ ṣàgbà wórówóró gba wórówóró mọ̀mọ́ ẹ̀ ń gbà mílíkì lọ́wọ́ gba wórówóró ó wà pakurumọ́ pakurumọ́ pakurumọ́ pakurumọ́ gòjò dáadáa <laughs> gba pakurumọ́ gòjò. <laughs> ṣé bàtà tèmi lè ní ah, ṣé ìyá wèrè ṣá bàtà brown ẹ̀dẹ̀kùn ní black ah, mo ti mọ̀ pé kò ń ṣẹjọ́ yín rárá torí múdù tí mo bá yín mo ti mọ̀ pé má ṣiṣẹ́ nígbà tó jẹ́ pé obìnrin lẹ́jọ́ kò sí tẹ̀ ń fọ́ ra obìnrin lára mo ti mọ̀ mo dẹ̀ tẹnumọ́ bí ẹ̀mẹ́ta o mo ní brown ọkàn yín ibi ara obìnrin yẹn ló wà mo ti mọ̀ pé má ṣìwà wú. dúnà dúnà dúnà dúnà nísìrò arákùnrin torí òun sọ̀rọ̀ rẹ̀ di rédíò asọ̀rọ̀mọ́gbèsì nísìn òun da gbogbo ẹ̀ lẹ̀ ló ń fi ìbéèrè tó ti jọ ọpọlọ mi lọ òfin béèrè àwọn tí ò ṣeé ṣe lọ́wọ́ mi ṣé mo dákun torí ọlọ́run ṣé wọ́n bí sórí mẹ́ja ni ganan ò ń bi mí pé ṣé bàtà rẹ lélẹ̀ ṣé mi mo ní bàtà ò ń bi mí pé ṣé n tí mo ní kí n fi kun mo fi kun ṣé mi mo fi kun àbọ̀ ọlọ́run ó ti wáyé ó ti wáyé náà nu ó yẹ kó o gbà bẹ́ẹ̀ o sì gbà bẹ́ẹ̀ ah nígbà tí mo fẹ́ kun bàtà ń yìnbọn pé bàtà tó kó wa bóyá brown ni bóyá black ni mo sì ti ṣe mistake nu o wà lè fara sí tó bá sá sí ara ló fi dá kó mọ fi dára lọ káwọn tí ó mọ pé ara ó lélẹ̀ tún gbé wọ̀lú yìí wọ́n á sọ̀rọ̀ ní àwáwítà yìí wọ́n á sọ kátikáti. <laughs> tẹ́ bá kí n ṣe olórí burúkú ẹkún bàtà báyìí. ẹ ti máa kun bẹ́ẹ̀ kí ló fi ń ṣe yàn èmi wọn mọ kí ọ ẹ wọn mọ kí ọlọ́ngbòrò ní gbogbo. awitọ ẹkẹyin sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ kí aláboyún ẹkún bàtà mi ní black. <laughs> well played well done àti o mọ̀rọ̀ sọ mi mọ̀ kó mọ̀rọ̀ sọ àti òun dọ́gbọ́n kílò lò tẹ́lẹ̀ bí tó mọ̀rọ̀ sọ ni. ìyá àti bàbá wọn tètè gbọ́ ọyàn lẹ́nu ọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀ ó dá lẹ́nu ẹ̀ ni àfi bígbà tó jẹ́ pé o foyin sóhùn òun ẹ̀ wá já geere èmi lẹ̀kẹ́ tèmi sọ̀kalẹ̀ ìwọ́pẹ̀lẹ̀ o ẹlẹ́kẹ̀ẹ́ pa kó bí àmukù ọ̀sán olòṣì olójú jíjìn oníranù onímúbí mú bàtà bí mú bàtà wèrè tó kó wa olòṣì wọ́n ló fún mi níbi tí mo wà yìí ni. olórí ibu ni ọlá apẹ tí wọn sọ pé ṣùmẹkà nìyí yẹn bàtà mi lè máa bá mi wá o mi ò ní gba ilé yìí. wá lé ọmọ ìyá mi lẹ́kọ̀ọ́ mi ò ní gba ilé yìí àìjẹ́bẹ̀ gbogbo bíbá yìí máa dáná sun sínsìn. dáúdà epo àkàrà. máa dáná sun máa dáná sun yín sínsìn. dáúdà epo àkàrà. máa dáná sun máa dáná sun yín sínsìn. tọ́ba bí ọ̀dà tọ́ba bí ọ̀dà tí wọ́n wọ fọwọ́ kan gbá mi máa sọ fún ẹ pé èmi gan fi gbogbo ara gbádùn rárá ó yà dànù kí n máa wù ọ àbí ṣé torí pé mo ti ń sọ̀rọ̀ báyìí àmọ́ rò ó pé mo kọlà sóhun òwèrè lèmi gan o èmi gan ò náìsì rárá àbó ò sí èrè ni. ẹ mọ̀ nísinsìn ah, ẹ mọ̀ nísinsìn. kí ṣẹlẹ̀. Ah, ìjẹ̀bú yóò dáa fún ọjà ah! rẹ̀. tó bá jẹ́ kí mo mọ̀ pé lórí burúkú ló kó bàtà sọ́dọ̀ mi ni ṣebí ìgbà tí bá ṣe wèrè rí sí kó bàtà wá lóòótọ́ tilẹ̀ tọ́lọ́run mo ṣe mistake mo kùn ní black brown ní bàtà rẹ̀ dákun kí ni fi ṣe yàn mo sì ń bá sọ̀rọ̀ nísìn eléyìí wá mọ̀ọ́mọ̀ ó fọwọ́ orí burúkú rẹ̀ ó fi dágbà tèmi nù. Kamilu Kamilu mo ti gbọ́ ti sáìdì tọ̀dọ̀ yẹn kọ́sítọ́mà kọ́sítọ́mà wo mi ò sọ ìgbọ́ ìtẹ́yìn sọ yẹn bẹ́ẹ̀ wo bàtà brown ó dẹ̀ kun ní black. O dágbà tèmi nù ọwọ́ òun ò ti fi ṣe nǹkan rẹ̀ mọ́ o ọwọ́ òun wù kù ní ó rà kù. kọ́sítọ́mà kọ́sítọ́mà Kamilu. ẹ wo mẹ́bìnú Eh Kamilu jẹ́ kí n sọ̀rọ̀ ọkàn o customer are always right irun ò ṣe é dá èmi rè má bọ̀ wù ẹ fọkàn ṣùgbọ́n mo àmà ṣe náà àmà sọ gbèdè question yìí ṣé ò ní kọ̀ǹkàn. kọ̀ǹkàn ṣé kọ̀ǹkàn oní ni àbí oní. fún mi ní sọ́fù. sọ́fù sọ́fù ṣé sọ́fù solo. ah solo sọ́fù òun à. solo sọ́fù àwà àwà. tó ń ti omi jọ ibà mú wa kásá búrọ́ọ̀ṣì rẹ̀ rọ. omi sómi ah, gidi àbomi dúdú àbomi dùn. ní omi rẹ̀ dùn káfíńà máa fi búrọ́ọ̀ṣì rẹ̀ rọ ẹ má wọlé odi nílà máa ṣe. kí lẹ́yìn fi kọ̀ǹkàn ṣe. ha ah, má bẹ́ẹ̀ fọ bàtà náà. Ah, mo ti mọ̀ kébí ṣe rí mo ti mọ̀ pẹ́yìn òlìlú ọpọlọ kẹrin bọ̀ láti inú oòrùn gbogbo ọpọlọ yín á ti yọ ah. ẹ wo ẹjọ́ tẹ̀ ń da. Ah, àwé mọ̀ mi tẹ́lẹ̀ èmi ọlọ́jàgbẹ́ ti dòde ọlọ́jàgbẹ́ tẹ́rìn ẹ kò ló ń wo pé eku rárá o eku ló ń kí àwọn ayan ló ń kí àwọn èèyàn. wo wo paṣọ paṣọ filẹ filẹ o jẹ kó ṣe wèrè jẹ kó tẹfẹ ẹnu ara ẹ action. ẹ wo ẹyin méjì ẹ já mi mọ́ sínsìn má sùn mọ́ mi o. ó yẹ ọmọ dáwọ́ lè tiẹ̀ ṣe o ó ti dàgbà tèmi nù. mo pọ́n yín lé ni tí bá padà wá sí ẹnì kan tí ma. tó bá padà àtọ́ bá bọ́dọ̀ pa mí kó mọ̀ dà fẹ́mi náà àbó ya wèrè ah, ìwọ́dà sílẹ̀ o. àwọn agbọ́ gbádùn. wo ọ̀rẹ́ mi filẹ̀ o filẹ̀ o mo mọ tá a máa ṣe fún wa kó bá a ni ṣé a lè rí bí igbó tí wọ́n máa ń fa o igbó ẹ̀ àti bí cocaine wẹ́pìlì ìran máa ń wé papọ̀ yẹn. a kàn lọ wa yóò pọ̀ dáadáa a kò sínú ẹrù wa tó ti má ti kó sínú ẹrù wa a kàn ránṣẹ́ pọ̀ ọlọ́pàá ni seven seven six wàhálà ti ṣẹlẹ̀ ẹnìkan ti wá kó nǹkan sínú ẹrù wa wọn kàn mú ni. máa lọ nígbà tí àbọ̀ tí wà wẹ̀lẹ̀ lẹ́lẹ̀ kẹ́. ọlọ́jú ẹ̀ máa rí ajú tẹ̀lé ìrọ̀wọ́ kélé náà ìwọ. ee ìwọ kábílù ee ètò ìwé ìfowópamọ́ àgbà ìta bá ìfowópamọ́ àgbà gbà wọ́n lọ wọ́n lọ wọ́n lọ balẹ̀ wọ́n kọ̀ mọ wọ́n gbọ́ òní dé bọ́ọ̀ bá lọ òní dé bọ́ọ̀ bá lọ òní dé ọ̀ fún mi náà kòdékòdé là ń tàkótó bọ́ọ̀ bá lọ. sáré jù ọ̀ jáde. níjàdì wọ́n máa ń sinmi díẹ̀ ni. ọ̀rẹ́ rà aláta hmm. ìfẹ́ sinmi <coughs> ibi tí olóògùn mi kọ́. ìwọ ni. ọ̀rántí owó tó lọ́ọ́ fún mi. sówó àjọ. owó tí ẹ kọ́lé ni. mi ò lè rówó dẹ́bi kọ́lé fún mi. ní ní ta ni yáwó ilé lọ́wọ́ ẹ̀ wọ́n fúnra rẹ̀ ti ra búlọ́ọ̀kù bàbá ọlọ́mọ tó bá jájò kú patí ọ yáwó ṣe patí ni owó tó ọlọ́fun mi táì sanwó tọ́lẹ́ẹ̀tì owó iná owó kìíní pé ọ́fì àsísìtì àsísítàǹtì mi ni mo sọ fún ọ wọn ní ohun olówó tó mi yé kọ́lé. ah mo ti gbàgbé ẹ bá ti tètè sọ pé irú ah yéé. àṣẹ owó ti tó bá ń lọ́wọ́ ẹ̀ tó ń gbàgbé oore tó promise mi. bàdá mo ti lówó mo ti lówó tó bá yẹ pé mi ni ẹ má jẹ mi ni ẹ má sọ mo ti lówó. bàdà kò sí láburú ẹ̀yìn ò ṣeé ròpin ọlọ́run ní tiẹ̀ dé náà nu ti tàwọn tó ń kù ní kọ́lọ́mọ sórí gẹ̀gẹ̀ tó rí òun ẹni ọlọ́run ni máa ní ipa àwọn èèyàn fẹ́ ọlọ́run ni ẹni ọlọ́run fún kọ́ mọ́ gbà lọ́wọ́ ẹ̀ àwọn tí yóò fún kọ́ mọ́ náà ti fún wa ẹni tó ọlọ́run ti sowó fún kọ́lọ́mọ jẹ́ òkú lọ́wọ́ yín wọ́n yá bá mú kí n lè sápò lẹ́ẹ̀kan torí owó wọn kan náà ń bẹ lọ́wọ́ mi tí mo bá wọn tọ́jú. ẹ ah, kí ẹ bọ̀dá ẹ dákun ẹ mọ́ bínú tó dalẹ̀ yóò bọ̀ sí láàárọ̀ ohun ẹ̀ náà má ti ṣe ń jì wọ́n jẹ́ kó tọwọ́ alẹ́ sí àárọ̀ ọ̀la kí n tó lè rí ìgbà <laughs> owó má dá o wọ́n bí sáfẹ́ gbọ́ olówó tí ń lo pẹ̀fúmù ojú ní nǹkan o nígbà bá kú tán àtọmọ àtọmọ ọmọ wọn fi pẹ̀fúmù bá yí ẹ̀jẹ̀ náà ni yóò rìn lọ́dọ̀ ọlọ́run ni torí inú pósí àwọn ọmọ tẹ̀ sí lójú ni grandpa rest in peace grandpa rest in peace ọkọ àti àwọn tí wọn lu àwọn lọ kóòtù ojú ní nǹkan wọn ikú náà ní àpàdà yà wọn ṣé o bá mi yé tẹ́ ẹ bá lẹ́yìn sòrè fún yàn tó a dọ̀ lọ́rọ̀ dé tó di lọ́wọ́ mọ́hún lọ́wọ́ sẹ́ǹjì ẹ̀ gbígbà bí ọlọ́ba máa ṣe campaign UPA ni tọ́lọ́hún òsì tó débẹ̀ ọlọ́hún ó ṣe é ṣe é gbọ́ torí ọlọ́hún ìrọ̀lẹ́ sáàrọ̀ látẹ̀ dáhùn ẹ má jò jìnnà ẹ má jò jù bẹ́ẹ̀ lọ ṣe é gbọ́ bàbá olówó. níbo ló wá dà. mo fẹ́ dọ́dọ̀ ọ̀rẹ́ mi ni ńlọta draft. ẹ̀ẹ́n wo kíní tẹlifíṣàn bàbá fẹ́ ló jáde bá ń pa púlọ̀gì ẹ̀ ní àtàrà kíní mi pé oníyíyí báyìí tí ẹ mọ́ gbàlẹ́gbẹ̀ẹ́ tẹ́ni sùúrù fún bíi tírí àwọn àsìkò tó lajú lẹ́nu ló làbà èyí ń rí mọ́ọ̀fù ni ẹ bá ti tẹ̀ ń bí ojókòó sí náà ni àwọn èèyàn máa ń sóun bẹ́ẹ̀ sọtí kì í á ṣe bí wo fíìmù látàrí sọ yẹn bá tẹlifíṣàn jẹ́ o ẹ̀dùn ẹ̀ má sọ mi tó kojú wa o ẹ̀dùn ẹ̀ sànú. gbàdọ́ ẹ̀ tó bí àsìkò sínú wọn ti dé sẹ́gbọ́. mo sí ẹ̀gbọ́n níláyé mi tí wọ́n máa ń sọ pé èèyàn sí àmàna àwọn alátẹ̀nù sí àmàna àwọn alátẹ̀nù bọ̀dá lọ́yẹ̀ wọn fi jalága ah ah kò sí nǹkan náà láyé níyàn fún bọ̀dá lẹ́yìn tí wọ́n fi ran wọn ṣẹ́ báyìí bọ̀dá ọmọ tó ẹ̀yìn la wọ́n tọ́lá báyìí wọ́n fáwọn la kí débẹ̀ wọ́n sáré pé àwọn jẹ́ ń bẹ̀ sáré bàbá tọ́fù òsì lọ́sàn gẹ́fẹ̀ mi gbọ́dọ̀ wá sí ibà yẹn wá fọ mọ́tò mi ibà yẹn wọ́n dẹ̀ sì kán sídìí mẹ́nu téèpù yẹn ṣé ẹ mọ sẹ́yìn sẹ́yìn bá ní tírọ́bìsì ni yẹn náà wọ́n sì bà sídìí yẹn jẹ́ fún mi ẹ wá kàn yín sí o. mo dẹ̀ mẹ́tò fọ mọ́tò yẹn. tani. wọ́n sọ dẹ̀bù báyìí ó parí ó kàn wà là whatever. ẹ jọ ẹ má mi lẹ́jẹ̀ kí n kàn fáàn náà. Hamisu Hamisu. yẹ yẹ sá. ń bolo wa yọjú wa. ẹ má mi nù no problem mo kàn fẹ́ confirm. wọ́n gbé wọlé wọ́n gbé wọlé. yes this is the president eh, ọ̀rẹ́. èmi kàn mọ gbọ́ sí àwìn lọ́wọ́ wọn. ìwọ kọ́ni kí ni kí ló mọ tó ń sọ. ọ̀nkú yìí wọ́n níyàwó wọn gbé mọ́tò àbíbá ilé ni wọ́n ní wọ́n ló fọ the kó sídìí mẹ́ta sínú at a time wọ́n ní sẹ́rìn yẹn ti bàjẹ́ hamisu you are sacked. lọ́kù ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ sáàkì mi ẹ̀ bá sáàkì mi kò síbẹ̀ ìbàjẹ́. iṣẹ́ ti tọ́ malálẹ́ o. ẹ wo yàtí ní ẹ ẹ wo mọ́níjà mọ́níjà mọ́níjà kò ní bẹ́ẹ̀ tún bá ọ parí ọtán nísìnyí nísìnyí kí ni kí ni mo bàjẹ́ àwọn àwọn cd kan wà dẹ́gbẹ́ mẹ́ta mẹ́rin. ẹ kúlé jàre. ẹ pẹ̀lẹ́ ẹ kúlé ẹ pẹ̀lẹ́ amisu hm? amisu ilé dẹ. ẹ bẹ yìí. Hmm. kí ni amẹ́sẹ̀ wo bí èmi ọ̀fẹ́ ọba dàbí ìsọlẹ́nu bẹ́ẹ̀ ọba ṣe sórí rẹ lẹ́kọ̀ọ́ orí bú ní ó lè kó lù ú sí mi yé mi wà fẹ́ kọ́dà bẹ́ẹ̀ ni pé ẹ̀gbọ́n kan ló mú ọmọ kan wéko lọ́wọ́ àṣà sí lẹ́jọ́ máa sórí ibú kí mo mọ ṣẹlẹ̀ bá yé èèyàn o èèyàn tá yé ẹ̀ ti bàjẹ́ dúró mi wọ́n ṣe fifteen láìnú àdúgbò òkúta wa. kí ni mo ṣe fún yín. èmi ọlọ́sẹ̀ kankan fún mi o jọ̀ọ́ dákun nígbà tí mò ń lọ ní àárọ̀ yìí kẹ́yìn tó sì tí mo fi ní kẹ́ ẹ bá mi pa tẹlifíṣàn ẹgbẹ́ ńgbà mo béèrè owó lọ́wọ́ yín tẹ̀lẹ́yìn Dangote ẹ̀yin labiola èyí tọkọ̀ tẹ́ẹ̀sì tí wọn ò jẹ́ oṣù orí kínní gbogbo olówó ayé sani ipò owó ti dé wọ́n sọ fún mi pé owó tẹ́ fẹ́ fún mi ò pé owó kan bẹ́ẹ̀ nù lé owó ọ̀nà. ẹ sọ eléyìí fún mi ẹni pé kí n fún yín lówó. èmi sọ ẹ mọ̀ bóyá kàn ti yàn wá sí mbẹ̀ lọ́wọ́ kan sá kọ́mọ̀fà sórígùn eleven thousand two fifty yọ́ọ̀bà yẹ́ ẹ̀ méjì ó lé kan pẹ̀lú two fifty ó jẹ́ eleven thousand two fifty nígbà wọn wà nísìn pẹ̀lú bí ọlọ́run ti fẹ́ pẹ̀lú orí ọ̀fẹ́ rẹ̀ bá ìwé iná wọn ò jí eleven thousand two fifty wọn wá bá two fifty wọn á wò pé bóyá àwọn nepa tí mo fẹ́ sanwó fún ní wọn wálé ní wọn kówó fúnra wọn pé kí n má wulẹ̀ dààmú. nígbà bẹ́ẹ̀ lọ sanwó fún nepa tí wọ́n sì wálé fúnra wọn tí wọ́n á kó. àpò olórí burúkú ni ọ́ nẹ́pà wọn ni mo fún kọ́kọ́rọ́ yàrá tó sí bí tó wọlé nẹ́pà wèrè tí mo gbà nù lélẹ̀ mi sọ nẹ́pà tí mo fi lẹ̀ bí tó sọnù olórí burúkú bí. èmi tẹ̀sí lẹ́yìn Dangote yìí ẹ̀la bíọ́lá. àìdónẹ́bọ̀dà ṣé bẹ́ẹ̀ ń sọ fún mi ni pé mo jí nǹkan yín àbí. ṣé ẹ bẹ́ẹ̀ ṣé ẹ ṣé ẹ dọ́gbọ́n pè mí ló lé ni àbẹ́ ń tìrun lè mọ́ mi. èmi náà kò ti lọ lára rẹ ni ọgbàgbé sọ ọgbàgbé ni ńbọ yẹran inú ọbẹ̀ tó sùn tí wọ́n ti gbàgbé pé yẹran inú ọbẹ̀ tó sùn sí ń bọ̀ olè ni kọ́dà ọmọ ọ̀ka rẹ̀ wọ́n hàn lórí ọbẹ̀ ọmọ yẹn yàtọ̀ jẹ́ ìgbà náà tí olè ọmọ bá fi lè débi pẹ́ ẹran ẹlẹ́yin tútù ìwọ̀n àwọn òpin ẹ̀nà ẹ̀fọ́ mẹ́jẹ ìwọ̀n àpọn ẹ̀la irú ọmọ báwọn àníní ní ọ̀padà yà ọmọ oṣù méje tí nílẹ̀ gàmọ́ sí à tẹ́wà nọ́wọ́ ìyá rẹ̀ yá ìrọ̀lẹ́ nípa ayọ́ padà sí kọ̀ǹdọ́tọ̀ ó léwu ọ wà nú ẹ̀yìn ojú ẹ̀ wọ́n sì yìnbọn pọ́ ni wo bí tí ọba ṣọ́ ara ẹ̀ mọ́mọ́ bó yẹlẹ sùkẹ́ wájú tó sùn lẹ́yìn òye ìṣeré o bí gbogbo sẹ́lọ́wádà fún asùkẹ́ kìsẹ́bí mẹkáníìkì o asukẹ́ tí o ṣe mẹkáníìkì wájú ilé bàbá ẹ̀ ní ọ̀yọ́ ṣọ́ọ̀bù sí torí yọ̀gbẹ̀ o ibi tí ọmọ ti ti bíbọ̀ o mọ̀ sọ tààrà fún ọ ní o. ẹ gbogbo ọ̀dọ́ tí ń ṣe mí kọjá gbogbo lẹ́yìn sọ. olórí burúkú sábàgbọ́ kúrú ike òde fi tiẹ̀ lọ kó owó olówó lẹ̀ bí mo ti ń bọ́ aṣọ àdèsè má ṣe ọ́ dèṣù o. nítorí mi ti ń ṣe mí kọjá gbogbo ẹ̀. kí ni ìṣe olórí burúkú ẹ̀. sẹ́mu pé wọ́n ti dá mi dúró lẹ́nu sẹ́. ọlọ́run ọmọ ṣe mú o yọmọ dáfọ́ gáyé o gbogbo àlámọ̀rí ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ìwọ ọlọ́run mọ́mọ̀jọ́ bàjẹ́ o bẹ́ẹ̀ yẹn bá gbolè síbi iṣẹ́ náà yín máa lé olè dànù ni tọ́ba fẹ́ kó lé òkú kú òsì. bọ̀dá mi ẹ ti ẹ ti gba ẹ ti pa gbogbo ọkàn yín pọ̀ sí pé olè ni mí àbí. ṣé èso lè ní ọ ní tí mo bẹ̀rẹ̀ fún èso ni pé eleven thousand lọ́gán tó o ṣe kóhun òun náà nìkan bá mi dá padà torí ọlọ́run á mi sùn mọ́ bẹ̀ ọ́ ni tọ́ba wá ìtùnú lè. sẹ́ẹ̀rí owó yín nìkan ni wọ́n jí tẹlifíṣàn yín tẹ́ ń gbé kiri kiri wèrè tẹ́ táwọn jọ ń wò nulẹ̀ ẹ̀ fojú sunkún ó pèlè fíjẹ náà. èmi tàyà àwọn olè náà ni wọ́n wà gbé. olè amisu wa ni amisu wa ẹ bá pa ayé bọ̀ dá. àwọn mosquito ló ń kí amọ́dàm. ọlọ́jà ìgbẹ̀rẹ̀ o òun pé kú òun pààyàn òun pààyàn ẹ má rà nílò orí kí mu wa. mẹ́ra ọ̀jẹ̀ ẹgbẹ́ kò lè wọ́n kú rárá o. ẹ wo ẹ wo ẹ wo. ẹni sọ wẹ́n tura lélo rí fún wa. mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni. elélo. àní mo fẹ́ bá yín sọ̀rọ̀ mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín. ẹ ẹ ṣẹlẹ̀. ẹ dákun tí èèyàn náà bá fẹ́ mọ taru ọjà yín báwo lèèyàn ṣe lè ṣe. ẹ ẹ fẹ́ máa ta ọ̀jẹ̀ ńgbẹ̀ ṣé rí kẹ́ ẹ má sọ fún ẹ máa ta ọ̀jẹ̀ ńgbẹ̀ ṣé mo sọ fún ọ kó nìyàn má ṣe tíátà o máa bẹ̀rẹ̀ láti di lightman kó lórí sọ fún ọ má di ọ̀gá níbẹ̀. kí ni mo gbọ́ lẹ́nu yín tíátà. àwọn eléré orí tàgé. ṣé ìfọwọ́n tẹ́ ń ṣe tíátà ni. nfẹ́ mọ́ ọ̀pá ni mo mọ̀ mú ìwà Adémọ́lá nìbàdàn. ọmọkùnrin tó dáhùn. rẹ̀gbẹ̀ níbàṣọ̀rùn. tó ní ẹyin ojú báyìí. ẹ oníyan david ọ̀tẹ̀mọlúwa èèyàn àfisẹ́ ẹ̀nà la bayọ̀ tìjà ni rẹ̀gbẹ̀ ní ah, ah, bùtẹ̀ mẹ́ta ah. nfẹ́ mọ̀ pa ni. èèyàn mọ̀ sọ̀rọ̀ fojú di o èèyàn mọ̀ sọ̀rọ̀ ẹ ló ti ta ọ̀jẹ̀ ìgbẹ̀ yìí ẹ mọ̀ ẹ mọ̀ mọ̀ yẹn gan. ó ti wá gbọ́ tuntun mọ àwọn rèé ta kò pọn lábẹ́ bíríkì. lónìí. lẹ́kọ̀ọ́ gbé. ẹni nọ́mbà mo lè rí nọ́mbà òkùnkùn nọdún fa eh. èèyàn kan ìyín ká kọdì. akẹ́mọ̀ wo ẹni tí ó bá rí dẹ́n kọjá lọ tẹ́n kiri ọ̀jẹ̀ ń gbé àbí kiri dẹ́n ta yìí eh. n ò ní mọ̀ pé ẹ mọ̀ èèyàn tó bá yìí o. mo mọ kaka. irọ́ ni o. ọ̀ kaka yìí. kaka wà. mo ń wá o lágídí jù kọ́kọ́dà yìí lọ. Eh. ẹ wẹ wẹ wẹ wa ṣe rí mo fẹ́ ṣe tíátà náà hmm. àmọ́ ẹ ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí yìí iṣẹ́ tẹ̀ ń ṣe yìí náà iṣẹ́ yìí wù mí gan. tẹ́ ẹ máa fẹ́ ṣe irú iṣẹ́ yìí bó lèèyàn ṣe lè dá ọgbọ́n ẹ̀. ọjà ń gbẹ ẹ má máa tá ọjà ń gbẹ pẹ̀lú mi ah! ọ̀rọ̀ gidi rẹ sọ yìí o ṣùgbọ́n mi má ṣe rẹ sọ fọ ẹ má ra fọ́ọ̀mù náà dọ̀ mi o. fọ́ọ̀mù ah, ṣe l'association ni. Ah, àwọn rèmítà gbòjẹ̀dì wọn ní association tailor wọn ní association àwọn rèmítà ọjà ń gbẹ torí sọ fọ ká ra fọ́ọ̀mù ká tà fọ́ọ̀mù rẹ ṣífàṣọlá má mú ẹ o ẹ eh, yóò wá tóbi five hundred naira ń five hundred. ẹ eh, pẹ̀lú passport mẹ́ta. ẹ eh, ẹ bẹ́ẹ̀ gbà bí lọ́la. ojoojúmọ́ n kiri kọjá ní bẹ́ẹ̀ ṣe bí ló ẹ̀ rè kórúkọ ẹ̀ náà. tọ̀dọ̀ mi ẹ amisu ni amisu kànàkànà já tó ń tó wó fi kí dámọ̀nù tẹ́rù tẹ́rù. <laughs> ẹ tún kí àrùn rẹ kọ́nàkọ́nà já. tó ń tó wó àwọn ọ̀jẹ̀ngbẹ́ tẹ̀rì ẹ̀ olówó peku rárá o. òun yìí gan-an ó tó ta ọlọ́run. hello hello hello ta ló pè mí o òun pa yan lọ́wọ́ òun peku lọ́wọ́ ẹ wo. dédé orí ẹnu máa kọ rẹ mo dábọ̀ ẹ jẹ́ ń gbọ́ òun yìí ẹ̀ bọ́. ọ̀jẹ̀ngbẹ́ tẹ̀rì yé bọ́dà yé bọ́dà lẹ́wà ó ti bla o onígbèkú ọ̀jẹ̀ngbẹ́ tẹ̀rì ẹ̀ olówó peku rárá o. Ah. ọlọ́run tí kìíní yọ̀ bàtà mọ́ ó lè lọ gbanisẹ́ o. bísínẹ́sì yín ó le ju ìgbà tí wọ́n nìkan máa ń dá ṣe tẹ́lẹ̀ lọ pariwo tó nanu sókè dẹ́dẹ́gẹ́dẹ́ ah pé wèrè yìí ọlọ́mọdé ò parẹ́ eléyìí gan téèyàn bá wà nù kọ̀rọ̀ yàrá rẹ̀ kódà kéèyàn mọ́ làyín àti dúnlé wọ́n jáde bọ́ tàrí pé ah, ah torí ìlú àti orin yìí àwọn fẹ́ bá yín mú méjì mú mẹ́ta. ṣé o mọ sọ fọ kóníyàn tá a jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ but thank God sọ fọ civilization ti wọ̀. ó gbà yìí ó gbà yìí ẹ kúṣẹ́ náà. wo àfihàn dédé wulẹ̀ àwọn onílù rẹ o. <laughs> ẹ̀yin náà kú sẹ. àwọn onílù rẹ nílé. wo má jẹ́ kí n pu ọrẹ kókó inú ìwé ìròyìn gangan abisu oore. Mm. Eh. Eh. Eh, ṣé ìbíkúnlé amosun. amosun kọ́ o amisu amisu. amosun wa dájà amisu tẹ̀yìn tẹnumọ́ tinú yín dùn lọ. ogun ekule lẹ́yìn náà ń ta. ogun dun ní ń ta èèyàn jẹ gómìnà worldwide ẹ̀ ń sọ ẹ̀ ń pèdè òsì lẹ́nu ẹ dá yẹn mọ̀ sá. ẹ bá pẹ̀lẹ́ ẹ gbọ́rọ̀ ajé ẹ kújọ́ mẹ́ta àwọn ará ilé ń kọ́. adúpẹ́ sájé ń wá. adúpẹ́ sọ́jà ń ta. ẹ bọ ìwọ mò ń wojú yóò dàbí pé mo ti mo ti bójú ìpàdé rí. Ah! ọdún ìṣẹ̀ṣẹ̀ mú kò mọ ojú èrò rí. níbo. ṣé èbí rẹ mọ déńdé déńdé nílàró Ibrahim Dende. ìkan ẹni ìjọ ìkan lára àwọn èèyàn wọn ti ń bá wọn wakọ̀ tí wọ́n sáládà ń jò ní tádà ọ̀ràn. ṣé sálọ́sàbúlé. èmi mọ iye ijá ti ń bẹ lára ọkọ̀ níbi tí ń wakọ̀ ẹ wo èmi wakọ̀ o ní atọ́kọ̀ pàdé rí gan. ẹ wà mọ́tò ọjọ́ environmental nǹkan òun rẹ̀ òun lè wà mọ́tò. ilé wakọ̀. wọ́n jọra nù wọ́n jọra rẹ̀ ẹ kú sẹ́sà ẹ kú sẹ́sà. àmọ́ tẹ̀síwájú. ẹ kọ́kọ́ tún fún mi ní túngbà. tabari ọjẹ gbẹdẹ yọwọ tabari ọjẹ gbẹdẹ yọwọ àánú báyìí náà ló tẹ̀lé kó mọ̀ sí ń ta ike mo fún yàn búrẹ́dì olúwa ẹ̀ náà ti pa nǹkan látàárọ̀ ṣé ẹnu iṣẹ́ ajé tí wọ́n ní ẹ́ sì wà níyà ìmọ̀ bí ṣe lọ. ẹ jókòó. ẹ lè jókòó bí tí lọ ṣe kinní. mo ń gbọ́. mo kàn fẹ́ sáré sọ lójú yín kó tó dàbí kọ ẹ jáde nítorí mo gbà tẹ́lẹ̀ padà wọlé mo fẹ́ sọ fún yín pé n fi bẹ́ẹ̀ ni sẹ́ńkì kankan lọ́wọ́ láàárọ̀ láti fi wá nǹkan fi sẹ́nu. dákun ọ̀nkù amisu pòfẹ́sọ̀ amisu ẹ dákun ṣe ìbéèrè ọ̀fàjà. ìbéèrè kò fàjà adáyín lóhùn. kò fàjà ọ̀tàn bẹ́yàn bá wà lẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ ọba sàn tí ọ̀rí jẹ kò rí jájẹ kò rí ná kò rí lò ṣe àti padà abúlé ṣe yẹ kó bọ́ sí ìnira fónítọ̀. kò yẹ kó lè bọ́ sí ìnira. kò ọ sòrí rẹ àlọmọ ni ọ máa dà àgbà ni ọ ìwọ mọ̀ pé dúpẹ́ dùgbè àjọ pé wọ́n fẹ́ẹ́ dọ́gba dúpẹ́ kàjọ oko èèyàn dùgbẹ́jọ́ oko òlu nìbàdàn wọ́n sì là kólòlò tí ó pe dùgbè ọkọ̀ wà máìlì mẹ́ta ni ó ti máa gbìyànjú ẹ̀ dùdù ndù dùdù ndù gbọ́ ọkọ̀ ọba dọ́dún ẹ̀ gbẹ́ ọbọ̀ sí kúndí kùndí ọfẹ́ bára wọn dọ́gba kúndí ọkọ̀ èèyàn kùndí tìǹkù tí wọ́n bá yẹn gbé e. sórí ìyá àti ìyà ó yàtọ̀ síra wọn ìṣẹ́ àti iṣẹ́ ìṣẹ́ ni kéèyàn máa jìyà ìyà ni mú ni jìṣẹ́ sórí pọ́ yàtọ̀ síra wọn méjèèjì ló wá kó pọ̀ ṣùgbọ́n ọ̀mọ̀ ọbẹ̀ dà kúkú padà sábà ọ̀nbàjẹ́ bùtajà lójúmọ́ báyìí lẹ́ẹ̀fi ń jó kiri títì wọ́n sì lè sọ fún mi pé bẹ́ẹ̀ tí ń ṣe òun náà ọ̀rọ̀ wó yìí tó ń fowó ṣe gan lẹ́jọ́ orí tí ń gbowó lọ́wọ́ rẹ̀ ń wọ̀n mọ́ o kọ́ máa di pé bọ̀dá kan ló mú ọ wá wá lásìkí ẹ̀ èmi náà rẹ̀ ń bí ọlọ́pàá tó wọlé ìwèrè olùbàdì ni ó lè kó o èèyàn lédè bí kó lè mímọ fẹ́ nìkan ṣe gan wọn òkúkú lọ́wọ́ kan àwọn sí àlè láti bòyí ní ọjà ń ya wèrè yìí àṣìbímọ inú lébi pé wọn ra mílíọnù báńgbẹ̀rún ní wọlé ìyá ni bí wọn lọ ń jánu pátọ̀ fẹsẹ̀ tún gbogbo ìfún sí àta ọlọ́run ló yẹ. Hmm. èmi ọ̀sọ̀ tèmi o ọba ti ní pé kó ọ̀fẹ́ ṣe ń gbígbé padà bà lórí ìtọ̀rọ̀ olówó oúnjẹ ń bẹ ń lé gàrí wà lé. gàrí gàrí tó ẹ pé náà ni mo mu ní alẹ́ àná kí tó wá jí làárọ̀ náà kí tó kò mọ́ gàrí gàrí. ibi wọ̀ rẹ̀ lọ́dà bíi pẹ́ẹ́gì tí wọ́n fi ń gbé tí wọ́n fi ń mọ gẹ́dúrì lọ́wọ́ lẹ̀ bí ó mú lánàá kí ni tó ṣẹlẹ̀ sí ẹ lójú oorun ó sì tuntun gàdí sọ́pọ́ọ̀tì ẹ ọ tán láburú bá jìnà sí ọ. ṣé o bá mi yẹ ọ mi rí ọ̀dà ṣé mo ṣe ń nà kí n yálé ìjẹ̀bù kí n kúkú bí kí làbúrò mi ń tẹ̀lé ọ kì í fún ọ̀fẹ́ fún lówó ṣe rí láàrin mi àti ẹja àjọ fanta bá ń fa ẹ mọ dọdọ jẹbu ẹ filẹ ẹ filẹ ẹjọ sáyé tiẹ. ẹ ní bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ pé àbúrò mi ọ̀sẹ̀ máa ṣiṣẹ́ tó ní fún lówó. Ah, ah, <laughs> kò sí wàhálà ẹ bá ti mu gàrí tán kóńgò kan ní ẹ sá máa mú dédàjì bàbá tún dọwọ́ sàn náà tó tètè débi tó mú gàrí bí wọn bàbá lílá lẹ́wọ́ sùn tó tún mú gàrí èpa àyàn eré o. Ah. tó bá ti mu gàrí lọ́wọ́ bá wọn ní pọ́fẹ́ bọ́ sọ́wọ́ lò ní tẹlifíṣàn àwọn prógámù pọ̀ nbẹ̀ gan gbèsè tv ah. kò sí lóòdì. gbogbogbogbogbò nǹkan náà ni gàrí gàrí gàrí gàrí gàrí nígbà tí èèyàn mu gàrí sùn kó tún jí láàárọ̀ kó tún máa kó tún máa mu gàrí gbogbo lójú òun lójú òun ní fọ́mù yàn lágbárí àwọn alẹ́ àwọn kan bẹ tí wọ́n tọrọ gaari tí wọ́n tọrọ gaari ayé tí wọ́n bàjẹ́ náà fi ń tọrọ gaari ní gbogbo gbà ni àbí àmọ́ yẹn ti ṣiṣẹ́ kan tó yẹ pé ẹgbẹ́ rẹ̀ ó tún mọ fún lówó oúnjẹ mọ́ mọtẹ láwọn sẹgbọn sì fún yàn fún yàn mọ bá lọ fa kànga fún wọn èyàn mọ lọ bá wọn fa bọ èyàn mọ lọ bá wọn ṣe kíní da kíní nù tọ́ílẹ̀tì àwọn òsì ní ní ọ̀rọ̀ kàkàǹkà ni wọ́n mọ tìmọ́ yàn mọ tìmọ́ yàn. Ah, ah. ó sì bu búrẹ́dì lẹ́ẹ̀kan náà yóò sì lẹ búrẹ́dì wẹ̀tẹ̀ ọrùn ó sì wọ búrẹ́dì bẹ́ẹ̀ yóò sì lọlẹ̀ ah, ó ti lè mọ̀ jù ó ti fẹ́ràn oúnjẹ jù. mọ wàá kí mi mọ o mọ wàá kí mi mọ o àbí kò pè mí kó tó wá mọ pè mí kó tó wá. ẹjọ́ rẹ kọ ṣé búrẹ́dì complain fún para ń ròhùn. ó fẹ́ kọ́ pa ni ó fẹ́ kọ́ pa ni ètò ìrẹ̀lẹ̀ mi ṣe fẹ́ mọ jẹun kó tó dé àyìn tó ní mo ti mọ̀ pé onírànù ni ọ́ bá ti dọ̀rọ̀ olóúnjẹ tí dandan ni kí mi àti ọmọ jẹun kó mọ sáré ni jọ o jọ o owó yóò yí sí láti rí o tó bá ti ń bọ̀ mọ́ pè mí. onífóònù onífóònù. ó gbé ìwé ọkàn mo kí n gbọ̀já mo ń fà. ìwé ọkọ ó bá yẹ pé sẹ́mi tí ò lọ déédéé olùwàgbà di ẹni tí ń jókòó yà sí gbogbo ẹ bá jọra àwọn tó yẹ pé kémi náà débi kí n rà fún ọ kó kí n débi kí n rà fún ọ ṣé irú gbogbo ń tọ̀sọ̀ lẹ́nu yọmọ sọ mi pé ara ń búrẹ́dì o ara ni búrẹ́dì o ẹgbẹ́ ìtukọ̀ ẹjọ́ ìyá aláìtàn ni ó lóun ìyá nice boy àti ní tó bá fẹ́ fún ambẹ́lì kó mọ fún wa ní brown yóò mú white wá ṣé wọ́n lè mọ ìyá brown yàkúyà brown. ó lọ mú white wá white ló rẹ̀ yìí ó rẹ̀ lẹ́ẹ̀kan náà bó ṣe tọ́ ọ̀bọ̀ ni. o sì wò sunsun jọ kan kó gbé wa lọlé alámọ̀là lọ́dọ̀ àjíwù mi rí. o ti gbọ́ ọ̀rọ̀ kan wà tó ń dùn mí lọ́kàn mo ń sọ fún ọ ó ń dùn mí gidi tọ́ ẹ pé máa sọ fún ọ tán mọ́ ọ ń dùn mí tó mo ń gbọ́. Ah. mo sọ wípé sọ. mo ń gbọ́. Kamilu bó ló ṣe ń ṣe báyìí o ti gbọ́dọ̀ lọ́wọ́ mi báwọn. mọ sọ̀rọ̀ lọ o ah, ń bu búrẹ́dì o ń bu búrẹ́dì ọ̀sẹ̀ ah, ọ̀fẹ́ ló rò pé débi ni àbí ọ̀ ní sọ fún tó sára jà lọ rẹ̀ máa sọ̀rọ̀ lọ́jọ́. ẹ ò wá lè dì mí lọ́wọ́ mú kó ní kí n máa sọ̀rọ̀. kó o fi búrẹ́dì sẹ̀rìn búrẹ́dì ojú sọ̀rọ̀ rọ̀ sọ̀ máa sọ̀rọ̀ lọ́ba. ọba ti pẹ́ ń lè ké òmìnira ni kó fi àjẹ ni wọ́n ló ń jẹ́ mú ló ń jẹ ni sọ̀rọ̀ tó fẹ́ sọ. Hmm? Kamilu ó dájẹ́ ń fẹ́ yọkàn sẹ́nu náà. mọ́mù. ẹ jẹ́ ń fẹ́ yọkàn sẹ́nu náà Kamilu ọ̀dà ọ̀dà náà jẹ́ ń fi yọkàn sẹ́nu. máa sọ tó fẹ́ sọ̀rọ̀ n lè filẹ̀ o lè filẹ̀ èmi lè filẹ̀ máa sọ̀rọ̀ ẹ lọ nǹkan ti lé mọ́ jù. Hmm ẹnu ló fẹ́ fi sọ̀rọ̀ ẹnu ló fẹ́ fi jẹun tó fẹ́ lo méjèèjì pọ̀ ni mò ń sọ̀rọ̀ lọ. mo fẹ́ sọ fún ọjà mi tí ò lọ déédéé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kó jọ jọ sí ayé lójú mi mhm. jọ sí ayé lójú mi ní zero náà bá yọ sí. Mhm. mo wá wò pé kí n wá bá ọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ síra wọn tí mo kúkú ń lò nínú ìgbésí ayé mi nìyí ó pọ̀ ju tí mò ń lò ń bíṣẹ́ gan-an tí mò ń ṣe láàárọ̀ ọjọ́ mi náà lọ tẹ́lẹ̀ mhm. mo wá wò pé mo sì ti ń fojú sí i látọ̀dọ̀ ẹ díẹ̀díẹ̀ tẹ́lẹ̀ pé kí n kú fẹ́ kan náà kémi náà tiẹ̀ ṣe irú tọ́ǹsì kémi náà pa tẹ̀rẹ̀ sẹ́gbẹ́ kan báyìí káàtìjọ́ mọ́ kí wọ́n mọ̀ sí tiẹ̀ lọ́tọ̀ ajé yóò kúkú di tọmọ lọ́wọ́. má jà lọ má jà lọ. mo bá gbà ayọ̀ gbà. bẹ́ẹ̀ mi ṣe ń pàṣẹ síbẹ̀ hàn kí wọ́n náà mọ̀ pàṣẹ síbẹ̀ hàn. ó ti yọ. kò yé mi kò sì lè yé mi tí ń fi kú pẹ̀lú. ayé mọ̀ níkà o. Ah, ayé máa ń di ìka kiri ni o ah, o mọ̀ fẹ́ràn mi. Ah, ó dájú o ó dájú o ẹ̀yàn máa yé ayé máa le. kí ló dé. o fẹ́ jẹ́ kí n rọ́wọ́ mú lẹ́nu rárá o sì ń wá bí oúnjẹ tààrọ̀ oúnjẹ tọ̀sán oúnjẹ talẹ́ ní ìwọ. lórí bó ṣe rí tí mò ń tọ́ ọba kò tí mò ń dán tí mò ń sanra ni wọ́n sọ pé o mọ pàtẹ́ bí o fẹ́ dí mi lọ́nà jẹ mo sì ń lékun sí o sì ń léjò sí mi. àṣebó ṣe pé èèyàn ló le àṣebé èèyàn ṣe ríre tó jẹ́ pé àṣìjọ ń gbogbo tí mò ń pa ni tí mo bá lè kù sí mi tí mo bá lè jò sí ọmú kí kò fi pe jò ṣọgbọ́ ọ̀rọ̀ ṣọ́ọ̀bù mò ń bọ̀ sọ́mi bọ́ sọ̀rọ̀ ejò. kémi ọmú kíkín fi pe jò hmm. kémi mú kíkín fi pe jò hmm. kémi mú kíkín fi pe jò hmm. ìṣẹ́jọ́ rẹ̀ mọ̀ jẹun ẹ̀ lọ. bá yọ pẹ̀lú mọ̀ pé inú ẹ̀ dáa. ó dáa kú. inú ẹ̀ dáa gidi. inú mi dáa kú lẹ́gbẹ̀ẹ́ kan ẹgbẹ́ kejì kò dáa ẹgbẹ́ kejì kò dáa rárá ìwọ ní kí wọ́n pàṣẹ síbi kémi wọ́n pàṣẹ síbi wọ́n ajé ìyá òdì tọmọ lọ́wọ́. bọ́ọ̀lù ni wá. àìsàn rẹ o ọ̀tá gidi ni wá ọ̀tá ni wá ìwọ tó lè ro sunsunsunsun tó ní kémi ọmọ pàtẹ mẹ kúrò sí dì mí lọ́nà bẹ́ẹ̀ kúrò ọmọ pàtẹ. kí ni tó wà ń bẹ. olórí burúkú náà sẹ́mi ló fẹ́ mọ báwọn dáṣà wèrè èmi ló fẹ́ mọ báwọn dáṣà à ń ra fíìmù yín o à ń fowó gba fíìmù yín o. ẹ̀yin tẹ́ ń fowó ra fíìmù ẹ̀yin náà ṣe tẹ́rí sí kẹ́ni ọmọ lọ lè ṣe fíìmù kí wọ́n mọ fowó ra tiyín náà kẹ́ máa wá fún káàkiri ta wọ́n á sọ fún mi pé kémi ò pàtẹ́ mi kí wò pàtẹ́ ń bẹ̀ òun lórí kíni lórí pé mò ń ra oúnjẹ mò ń dán ju ọ lọ kò burú. ẹ kò sí wàhálà ìwọ jẹun tán hmm. tó bá ti jẹ ilé tó ń jẹ tán hmm. mi ò fẹ́ mi ò máa sọ rẹ mọ́ o. Hmm. gbàgbọ́ tó fẹ́ nù wọ́n dájú pàtẹ́ tèmi bíbà yàtẹ́ fún mi yàtẹ́ fún mi tó bá ti yàtẹ́ fún mi ká má pàdé mọ́. ilé àwọn ìjọba ló fẹ́ pàdé sí àbúmọ̀ ẹgbẹ́ mílísì lónìí àwọn sójà lónìí ilẹ̀ tó wà ń bẹ̀rù lọ́pàá tẹ́tí bẹ̀rù amizu kò burú ìwọ jẹun yóò kó yó dáadáa ní tiẹ̀ kí aláìtàn tó bá ti débi kó san owó oúnjẹ fún un ah, ah. ṣó ti yọ kí ni haha jẹun lọ ní tiẹ̀ tèmi wọ ló mú oúnjẹ jẹ ló sì mọ̀rọ̀ sọ ma advice yà mọ̀ jẹun lọ. ẹ orí ẹ ò dáa ní wọn wọn àwọn ọmọ dẹ́rù bá. nígbà tó bá sọ gbogbo ọ̀rọ̀ mi ló burúkú. kàn jẹ́ kí n yára mi gbé ni bàtọ́ di tí wọ́n mọ̀ sọ pé kó lọ àdán sanwó nìsín. wéré ló ń jẹ pa mí ń gbé kínní lọ. ògbọ́dọ̀gbọ̀ ẹ tẹ́wọ́ o àdúrà o ee sori kí n bá dé ibẹ̀ lè ní ṣé ó mọ̀ṣọ́ àṣẹ ní ọjọ́ yẹn mm. dídá wọn. <laughs> ọ̀rọ̀ bẹ́ẹ̀ tún jó olólólólólóló kọ́m ó yá. a anẹgba eh. <laughs> kéwìn aago máa fọ ẹlùkù mẹkọ. ẹlùkù. ẹ eh. mọ ẹkọ. ẹlùkù mẹkọ. wo dúró náà ìjẹ̀bù ṣé wọ́n ṣépè fún wọn ni ah. ìwọ násánásán ìyá ńlá yìí ni ìṣòro rẹ kò rí iṣẹ́ tiẹ̀ kò tiẹ̀ lé mú tí ó gbẹ̀mí ẹ̀ bí wọ́n sì ṣe rí ọtẹ rẹ̀ ìyá náà sọ fún mi jọ̀ ń pé a ò ya wèrè gan. kẹ́mi lù mí lò ju three hours lọ́dọ̀ rẹ̀ àgbàrún kájú mọ́ra wéni lọ wéni lọ mí ni màmá mẹ burú yé mẹ burú yé. ọlọmọdé kẹmi rẹ ó bọ sọsọ ọsàn. òun náà pàjẹ́ nkúrọ rẹ wọn gbádùn mi yé. Ah. ẹ dákun ẹ wọn bínú jáde. àmì ah, sùn ẹ kú kalẹ̀ bóòni. àmì sùn gbà sílẹ̀ gbà sílẹ̀. àmì sùn bóòni. àwọn àmọ́ ẹ̀yin bàjẹ́ ìrìn àrèfà ìrìn òsì bí akọ ajá ń bẹ lẹ́sẹ̀ yín o ah. ẹ má bínú pé torí pé wálé mi mo ṣe sọ̀rọ̀ sí yín o kì í ṣe bẹ́ẹ̀ o kò sígbà náà láyé péyàn ó tiẹ̀ máa wò pé o mo tiẹ̀ ó tiẹ̀ fẹ́ ṣe ojú mi fẹ́rẹ́fẹ́ o jẹ́ n wọ́rọ̀ mi lọ o kò sí kankan téèyàn lè bá ń lé nu yìí àgàgà yìí ọmọ ìjẹ̀bú yìí èyàn ò lè bá ń lé ẹsẹ̀ rẹ̀ òdúró lérí abẹ́ ó ti jẹ́sẹ̀ di ẹni àti e, Kamilu bíyàn wọ ọdẹ ṣọ́ọ̀bù rẹ bíyàn wá ọdẹ lé èyàn ní bá ọ wọ́n lè lago fàájì wọ́n lè lago fàájì ẹ dákun fàájì kan tó ń bẹ jílé tèmi àti ń ṣe yìí ìwé ò lè já sí ìwé ò lè já níbẹ̀. <laughs> sórí ajá tí bá ń jẹ mí ọmọ kéékèèké tínú ẹ̀ ń dùn tí ń jó tí ń jù rì mm. wàhálà tó bá dé sálángá yóò ya wèrè ni ò <laughs> lè já rárá ni tó bá ń gbọ́ kò yé wọn kò lè yé wọn kò yé wọn yóò yé wọn lọ́la. ẹ wá ẹ wá Kamilu Kamilu bá ṣe jọ lẹ̀pọ̀ tó yìí ká mọ́ tó mọ́ fọ̀rọ̀ pamọ́ fúnra wa níta ni ó yé mi lọ́la o nígbà mo sì béèrè lónìí ẹ dákun torí tọ lọ mo fọlọ́ ń bẹ̀ yẹn jó yé mi náà lónìí ẹjọ́ yé mi lónìí. máa gbé àbí ṣùgbọ́n ọ̀nà àbí ṣé ká já sí ni. tẹ̀ka gbòò lọ rẹ. olórí burúkú tó kọlà yìí ṣé kò ní lọ dojú tì yàn lọ́hùn. tẹ̀ka gbòò lọ rẹ. wo wá ń bí á já ọ sí i tó bá fẹ́ ká já ọ sí i ṣùgbọ́n yóò ná ọ lówó. Ah. bóòlù Kamilu ṣé gbogbo ìgbésí ayé tiẹ̀ sówó lọ́mọ bíbèrè ni owó ni owó mm. lọ́mọ bíbèrè bẹ́ẹ̀ bá lẹ́yìn fẹ́ pàyà rẹ̀ tó bá tó bá ti lè yọ owó ó nìkan tó wọ́n pa wọ́n ni. Ah, ah, hmm. eléyìí nìkan ni lè ṣe gbogbo nǹkan yòókù báyìí owó ni. owó yìí problem ẹ ni o. owó ni o. owó yìí problem ẹ. ah owó ni. ìwọ ìwọ omo bana. bana bana ẹ ẹ kí o sọ ọ máa kó one point five rí bana o lè gbọmọ rẹ rẹ. irọ́ ni aláì. bana ti ń ṣiṣẹ́ kínní. ẹ ẹ ní ọdún bá tẹ́lẹ̀. ẹ irọ́ ni. Ah, ah, ó dáa a sì wà nú ọkọ̀ òkú kan sì kú tí gbogbo àwọn èèyàn ń sunkún sẹ́yìn pé wọ́n ju òkú sẹ́tẹ̀ títì ó sì bọ́ lẹ́nu ọkọ̀ torí pé owó ń bẹ lápò òkú tó fẹ́ dà lẹ̀ ó sì lọ kó owó òun kò rówó kó tán gan ó ya ṣòkòtò mọ́kù ń di ni. sọfẹ́ràn owó bẹ́ẹ̀ ni. àná o láìkò wo ojú yìí rẹ lọ. ọ̀gá o ọ̀gá o. Hmm. owó yìí ni o èmi náà fẹ́ràn owó o. àmì ah, rò pa gidi nìkan ló nítorí wọn bínú mo la gidigidi gan. owó yìí ni tọ̀dọ̀ mi o owó yìí ni. ẹ ẹ dẹ gbà pé mo jẹ yín lówó. you own me i own you. ẹ o. me too. i owe. you own us. ẹ o. us. Hmm, together. ẹ kò sí wàhálà. Hmm ṣé taba já ọ sí ó jẹ kẹnu rẹ ó mẹnu. ẹja mi tán ẹja mi tán ẹja mi tán bọ̀dá gbé gbogbo mi jẹ́ kálí mi náà ríbi lọ ni bí bọ̀dá mi lọ ya o lọ fabọ́ o iye o lọ gbálẹ̀ o lọ sí kíní kan á ti jọ̀rọ̀. ẹnu rẹ ó sì mẹnu mo fẹ́ mọ bẹ́ẹ̀. ṣé ìjọba ò sí ilé gan. tó bá wákàtí méjì á já sí fọkànrẹ balẹ̀ o. tó ti yọ tó bá di bí wákàtí méjì ẹẹ àjọ àjọ tí mo ṣe bàjẹ́. àti wọn abẹ́ fi ṣe é lálejò báyìí o ẹ máa ló ń bo. ìrọ ọ̀pá yìí ọ̀pẹ yìí èmi náà ti jẹ́ pọ̀pẹ yìí hmm, alómọ alómọ. ọmọ àwọn òbí yìí bóyá ẹ máa gbà náà ni mo apá yín náà ni mo àlù yín náà ni hello hello hello ta ló pè mí o mo pààyàn lọ́wọ́ mo pe kú lọ́wọ́ hello mo ń bọ̀ jẹ́ kí n dá ọkọ̀ sọ́mà lọ wọ̀ọ́dún lè tẹ̀ yóò gbọ́ a ló pè mí o mo pààyàn lọ́wọ́ ti dé o yé bọ́sẹ̀ mo pààyàn lọ́wọ́. ẹ fún mi ní ọ̀jẹ̀ ń gbẹ̀ méjì ẹ fẹ́ ra ah <laughs> àtẹ́mi náà lè gbà. èló ni. hundred naira ni àmọ́ ẹ̀bùn owó lẹ̀. kí ló dé ẹ gbà. irọ́ irọ́ irọ́ irọ́. ẹ ṣe o ẹ ṣe gan mo dúpẹ́. ọlọ́run ló ṣe ọlọ́run ló ṣe. ọwọ́ yín á máa ròkè ẹ ṣe gan. àmín ọlọ́run ló ṣe ẹ ń jókòó. ẹ ṣe mo dúpẹ́ hmm. ẹ ṣe pọ̀. sájẹ́sà ń wá. a dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ ṣe a dúpẹ́ àdúpẹ́. àjọ ọmọ wọ bá. àdúrà ẹ ṣe nínú àwọn àtàṣe gbọ́. mo mọ̀ bẹ́ẹ̀ sí ìwọ́pọ̀ kan fún yín mọ̀ hmm. ẹ jẹ́ sọ fún yín pé ẹ fine. ẹ ṣe gan ọ máa sọ bẹ́ẹ̀ ẹ ṣe gan. ẹ fine gan gan gan gan ọlọ́run hmm. ṣe ti wá rí ìgbésí ayé tèmi tẹ́ ń wò tí mo dún wájú yìí àfi bí èpè bígbà tí wọ́n gbéyàn sí pé obìnrin pupa ni kò yé mi bóyá mọ̀ mi wọ̀ta inú ibẹ̀ wọ́n ti lọ tọrọ mi inú omi ni o kò yé mi tí má ti lè rọ́mọ pupa báyìí kí mọ̀ dàbí pé kí n tọ̀ síbẹ̀ ni kí mọ̀ tọ̀ síbẹ̀ kí mọ̀ tọ̀ síbẹ̀ kí mọ̀ tọ̀ síbẹ̀ <laughs> mo ṣe láwọ pé <laughs> tẹ̀sẹ̀ ń wò mí yìí o náà mo bá àdìgbẹ́ ọ̀ ọlọ́run sẹ́yìn <laughs> tẹ̀mí àti má kó làbò tán lẹ́mọ̀ tí mo sọ mo fẹ́ràn nǹkan tẹ̀ ń sọ òye mi. ní mò ń sọ náà ni pé kẹ ẹ já mọ ṣeré gbàdúgbàdù ká mọ bá a ṣe ká mọ múra lọ léwẹ̀. ẹ fẹ́ kí ni àti yín kájọ máa. Hmm. ṣé ẹ̀ ń ṣiyèrè ni ṣórí yín dàrú ni ṣé ìrítẹ́rí mi mo wàá nu àwọn sàwáwù yìí ni àbí ṣé torí pé mo ti wá ra oògùn eku lọ́wọ́ yín sìn ìyẹn wá fún yín gọ̀t láti máa sọ ṣe ẹnu sọ̀rọ̀ sí mi yàmàyàmà orí yín ò pé o ṣé ẹ dúná ṣé ìlà ojú yín ni ò jẹ́ kó orí yín pé nàbí ó ṣe jẹ́ pé ẹ̀yin tẹ bá ti kọlà báyìí orí yín ò kì í pé. ẹ máa ń gọ̀ because bàbá ìjẹ̀bú ìkejì ẹ kò ń ṣèlú kò ń ṣàná ló ti máa ń wá ta òkè òkú fún wa níbàyí àtọ́jọ́ tó dẹ̀ ti máa wá sí ìdàgbò kọjá yìí ìwọ jẹ̀jà máa wá lé mi ó wá ṣí ẹnu kúkú ó wá ń bá mi sọ rọ́bìṣì. ọ̀já gbọ́dọ̀ ẹ̀ yẹ kò lóun ó pé ẹkú ẹkúlẹ̀ eh, eh. bílẹ̀ tí a ẹ mẹ́bìnú jáde yìí ń sọ fún kọ́kọ́ dá àwọn lòun amisu hmm? kíde. kò sí kò sí nǹkan mo rọrọ àwọn àrò kankan ni mo ronú jọ́ tí ìyá ìyá ìyá bàbá ìyá mi kú ah! orí mi wá wú dán in. ìyá mẹ́rẹ̀ẹ́rẹ́ ló fi dé o. ṣé o ti tarun o má tarun ọ. wọn ò ra nǹkan kan abẹ́ ra nǹkan ojú ni wọ́n fi ń dà. kí ṣẹlẹ̀. kò sí nǹkan kan kò sí nǹkan ibi ló ní àgbà. ọ̀nà bí ràm lọ. ó yá ọ̀jẹ̀gbẹ́ tẹ̀rì ẹ̀ olówó pé kú rárá o àwọn àdán ló ń kí àwọn àyàn ló ń kí lókè ẹni o ta ló pé o ta ló pè mí o òun pààyàn lọ́wọ́ ah, máa gbà mí nínú ṣọ́ra gbà ládùúgbò ìṣọ́lá kàbọ̀. ojú yóò fani moros. kí ló dé tó wà ń lejú ìwà títa ni. báwo lójú mi ṣe fẹ́ fani moros. àbúrò rí bọ̀bọ̀ rádaràda tó ń ta oògùn eku yìí mo dẹ̀ pé kó wá kó fún mi lóògùn eku torí àwọn eku tó máa ń disturb nínú yàrá mi ó dẹ̀ ní fowó lẹ̀ bẹ́ẹ̀ mo fún lówó òun ló ní fowó lẹ̀ ló bá ṣe pẹ́pẹ́ sẹ́ o ló ní ẹ̀ òun láìkì mi bó tóun bá ti rọmọ pupa báyìí orí òun máa ń dà òun ni tó lọ́rọ̀ kan ṣá òun láìkì mi kémi àtọ́ àjọ máa ṣe báyìí àbó òrì àjọ máa ṣe báyìí. <laughs> ẹ ọmọ ọkọ ẹ bóyá ó ń bẹ ṣeré bóyá ò gbọ́ dáadáa. ó ń sọ fún mi báyìí lójú korojú. Ah, ah, ṣé ìjẹ̀bú àbí ìjẹ̀bú kọ̀ bọ̀bọ̀ rádaràda kan báyìí tó ṣẹ̀ ń tẹ̀lé jẹ̀bú tó wà là bí ìgbà tí tó wà là tó wà gba gbogbo orí ẹ̀ yẹn ni kò tiẹ̀ wá fẹ́ mẹgbẹ́ ẹ̀ mọ́. ọ̀rẹ́ mi wá bínú ah. ìlà ojú ẹ̀ yẹn ló ń jẹ́ kórìí ẹ̀ máa yí kò jẹ́ owó ọmọ mi náà sọ fún un. wo kọ́sọ́mà mi bọ̀ láìpẹ́ kí ẹ bá rí ṣèkọ́ tí mo ní hmm. oríṣiríṣi la máa rí ládùúgbò ẹ kọlọ́n ṣàánú wa àtọlọ́ọ̀gbọ̀ eku àti panẹ́bìtà àti mẹkáníìkì gbogbo wọn kò sí èyí tí ò ní lóun fẹ́ fẹ́ yàn. ṣé o tí mò ń sọ ni kí èmi kí irú mi kí n gbéra kí n lọ bá obìnrin lé kí ni ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ni ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí la mú wáyé kí la mú lọ kí la mú wáyé kí la mú lọ à mo fẹ́ fẹ́ o fẹ́ mi o yóò sì máa sọ̀rọ̀ sí mi bí kọ́lọ́kọ́lọ́ ṣe dá mi. kí ni ti fẹ́ ọ èébú ìkan ni èébú kan tí máa bú mi tí máa dùn mí ju tí ó máa wọ̀ mí nú egun ara gidi ni o ó ní ìlà yìí ìlà ni yóò kò sí tí máa sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ ó lè ní ìwọ tó kó làánú bíi ìwé túbì ìwọ tó kó làánú bíi bọ́ọ̀lù ńke ìwọ tó kó làánú bíi bíi afami ìlú ah, ah. ìmọ̀ dùn mí gan ni ìmọ̀ dùn mí gan tí ó bá yẹ pé bóyá mo nífẹ̀ẹ́ kò sẹ́ni náà tó lè fi làbúmi láyé tí ìyàwó rẹ̀ mọ́ lọ́wọ́ kí ni tó wà ń bẹ ọkùnrin àtobìnrin àjọ ń gbádùn ara wa ni ṣe bù fún mi kí n bù fún ọ ni ṣé òun náà ní gbádùn rẹ̀ tó bá ta bá jẹ́ pé ọ̀rọ̀ délẹ̀ tán àbí òun gan ni òun gan ni ó gbádùn ẹ̀ jù tó bá di pé ọ̀rọ̀ wọnú ara wọn tán àbẹ́wò ni olùyọ̀ débẹ̀ kéèyàn ọ ti sọ̀rọ̀ kan kí nǹkan fẹ́ lanu hó lásán báyìí ojú tí yóò fi nàlú ẹ̀ yóò dàbí pé bóyá mo jí nǹkan àbí mo ṣe nǹkan mìíràn káyìí dání lórí ọ̀rọ̀ obìnrin lásán. so ti délẹ̀. mo ti dé. ìwọ ló mẹjọ wá bí a sì bọ da tó mú wá bí nígbà tí wọn náà mọ kọlà o sì fẹ́ fẹ́ yàn kí ló dé tó ránṣẹ́ sírú àwa báyìí rẹ̀ fún wa láyé ká bóbìnrin sọ̀rọ̀ mo mọ̀ gúdù o <laughs> ká tó sí obìnrin báyìí ah, ọlọ́mọ fi ràn mí o so mọ̀ ẹ́ pé ní tọ́lọ́mọ fi ràn kálukú kábòbí sọ̀rọ̀ báyìí èmi lọ́lọ́mọ fi ràn torí gbogbo àwọn èèyàn ńláńlá mo ti bá bíọ́lá sọ̀rọ̀ ọmọ rí ah, ah, ẹmùkẹ́ mọ́sùdì ọlọ́run forí jìn ńṣe ló pè mí jọ́nà ẹ̀gẹ́ kákàmílò mo kàn ní kẹ́ à <laughs> bàbá ẹ̀ ṣe bá mo kàn bọ́ ọmọ sọ̀rọ̀ ní ó sì gbàbẹ̀ fún bàbá à bàbá náwó fún mi gan à sórí àwọn èèyàn ńlá ńlá ńlá láwùjọ mo ti bá wọn sọ̀rọ̀ ọmọ rí tó jẹ́ kó sì gbà bẹ̀. Hmm. mo ti bóbìnrin sọ̀rọ̀ ní ìṣẹ́jú àyà tó yẹ kí mo ṣe ń bá a sọ̀rọ̀ kò tó kò tó ìṣẹ́jú kan mo ti ti nà. láàrin ìṣẹ́jú kan mo rọ́ọ̀mù mo rí pé gbogbo àwọn èèyàn ti lé lé lé lé wọn ò bá gbogbo àwọn MC wọn ti lé ọmọ wọn ò rí fẹ́ Koko Zaria àgbo wọn ti lé wọn ò rí fẹ́ èmi kàn súnmọ́ ni mo kàn ní wá mo sì súnmọ́ mo sì sọ̀rọ̀ <laughs> ọmọ ẹ̀ sì gbàbẹ̀ láàrin ìṣẹ́jú kan mo sì mú wọlé mo sì yí mọ́lẹ̀ a sì yíra wa láta mo nà. ọba obìnrin sọ̀rọ̀ nísìn nísìn ó sì mú wọlé. ọ̀rọ̀ ẹnu ni àti skóòpù àtowó téèyàn bá ní gbogbo ẹ̀ pọ̀ gbogbo ẹ̀ ti ṣiṣẹ́. irọ́ ni. mo nà. ẹ ẹ láàrin ìṣẹ́jú kan mo lóhùn ẹnu gan. sórí ẹni tó ya wèrè tí ń jájà báyìí tí má fẹ́ fẹ́ mo lè fẹ́. tamilu. Eh? òun lóògùn ni. kèsì oògùn ọgbọ́n orí ni tí n bá bá wèrè sọ̀rọ̀ tí n bá súnmọ́ báyìí ìgbà mélòó. <laughs> Eh, bó wa ló ṣe fẹ́ bá mi ṣe lé gbà tọmọ yìí gan ni. ó ṣẹ̀ṣẹ̀ ń pèdè ara nu. gbà tọmọ yìí gan gidi ni. ẹ ṣùgbọ́n kọ̀kọ́ bí ọ láwọn béèrè kan náà ṣé ọmọ tí wọ́n mọ́rọ̀ rẹ̀ wáyé ṣé ó kọlà. ìlà hmm, ó kọlà. ọlọmọ jẹ ọlọmọ ti jẹ ìlè fẹ́ ni tó bá kọlà láyé ni ìlè fẹ́ obìnrin tó bá kọlà. ẹ ẹ fọjú ni ṣé ó fọjú. kò yóò ṣe afọ lójú kò fọ́ lójú. kò fọ́jú kì í sì sarọ. Ah, bó ló ṣe ń robi rò mí báyìí Kamilu ṣebí mo gbé ọ̀rọ̀ ara mi wá bọ̀ níbo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ń ṣe wá fẹ́ àárọ̀ torí kíni. kì í sì sára ra. kò rárá ó ga kódà ọmọ tó straight gidi tó straight gidi tí a bá sọ pé obìnrin straight látòkèdè lẹ ọ̀sọ́rọ̀ adélébọ̀ ọ̀sọ́rọ̀ adélébọ̀. n tó ń sọ ni pé ọmọ fáìn ó nà délé látòkè àwa ni kò gbà fún ọ ìwọ náà fẹ́ fọmọ gidi. Ah, ah ìwọ ló bọ̀rọ̀ jẹ́ ẹ̀ torí mo wòye pé bóun irú rẹ yóò ṣe lọ kọnu sí àràrà tí ò ní gbà fún ọ torí pé mo mọ̀ pé ẹ wà ní lẹ́fù kan náà àtẹ̀fọ́jú o mọ̀ pé wọn náà kọlà ìwọ wá fẹ́ fẹ́yàn gidi ọ̀rọ̀ náà ò ní lè wọ̀ só lè ṣeé ṣe ni. kò lè wọ́ọ̀kì. ṣé ìwúrí lẹni tó bá kọlà ni. wọ́n gan fọ́ ní sà mo ti ẹ̀rọ pé ẹni tó gé lápá ni ó wá fẹ́ fẹ́ ọmọ gidi àkórọ́rùn mọ̀jẹ̀ ń tọ́ jẹ ọ̀kọ́lá ní fọ́mọ tó dáa jù láyé yìí. torí pé wọ́n náwó fún. alúwẹ̀ ṣe alúwẹ̀ fẹ́ alúwẹ̀ ti máa ń ṣe tíátà eré tíátà jẹ sí. ọmọ ìyá láro. kò fẹ́ péjú ògùnmọ́lá ni. ẹ ò fẹ́ péjú ṣé lásán ló wáá fẹ́ wo wo mọ̀jẹ̀ kí n ti fàṣírí ayé hàn kí ni òun nà lówó. ọlọ́mọdé kéèyàn fi ọ̀rọ̀ ara ẹ̀ lọ kà kéèyàn má fi ọ̀rọ̀ ara ẹ̀ kọ́ má fi lọ ìkà. àní yóò nà lówó sórí tí máa lè rí twenty ọ̀rọ̀ ẹ ti twenty six àbẹ́pìnì ni kò fún mi twenty thousand sọ̀rọ̀ ah, pé iṣẹ́ ọ̀fẹ́ easy ni bó ṣe jókòó wà lọ́pàá èèyàn rí ọ́n bí ni ìbá ti pa forty thousand bó ṣe jókòó látẹ̀kan. twenty thousand naira nítorí kíni. ṣé o mọ oore tí mo fẹ́ ṣe ọ ni. kò sí lóore tó lè fẹ́ ṣe mí láàrin ara wa síra wa Kamilu ṣe bí mo bí ọ̀rọ̀ ara mi wá bọ̀ ní kọ̀ọ̀kan. mami bó bẹ sọ̀rọ̀ kí ni tó wà ń bẹ̀ iṣẹ́ mi ò lè ṣèrànlọ́wọ́ fún wọn ni jẹ́ àgbàgbé ọ̀rọ̀ owó yìí lè rí yìí lè rówó. kò sówó rárá ń bẹ̀ yọ padà yọ àmọ́ tí lè sọ pé iye báyìí. ó dìgbà tó mọ́ gbà fún ọ tán tó nà tán ìgbà náà ló tó ṣe ẹ̀mọ́ rí èmi. ẹ kò burú táyégé bó ṣe fẹ́ ṣe nu á ṣàtúnṣe sọ̀rọ̀ rẹ̀ tí ẹ̀ bá kú lọ ilé babaláwo náà tí ò bá mú nǹkan kan lẹ̀ tó bá sì gbógun tó bá lọ́gùn náà lè wúlò fún àwo sọ tó ṣe fún ọ ọmọ tèmi fẹ́ kó ṣe nísìn sórí ọmọ tó bá ti jẹ́ pé o nífẹ̀ẹ́ rẹ̀ lọ́kàn tiẹ̀ òun ò nífẹ̀ẹ́ rẹ̀ ó wàá sọ ó sọ dáadáa sórí tó bá fẹ́ lọbẹ̀ táyé kò tí máa lọbẹ̀ eh, akágọ́mù ni ẹ̀ mú nǹkan kan lẹ̀ ó wà ṣe ń jìwà rẹ̀ o lè kọ́kọ́ ra bíi provision àwọn mílò tí wọ́n fi tangankan mílíkì ó ra gbogbo ẹ̀ tí ó kún sẹ́gbẹ́ kan ó fi ẹ̀gbẹ́ kejì náà kó báàgì màkàrónì ẹ̀yìn tí wọ́n máa jẹun ó ra yín náà sẹ́gbẹ́ kan ó kó méjèèjì pọ̀ yóò ga ó lọ lè gbé e fún pé mo kàn ní kí wọ́n á kí ọ ni mọ̀ ṣe bí òtẹ o ṣe bí èèyàn gidi ni o ó wà bàtà tó dáa wọ̀ ó wẹ̀wù tó dáa ó kọ́kọ́ lọ yàn fún un tó bá tún wá dijọ́ mi tó bá tún lọ bẹ̀ bí o rí nǹkan kan lára rẹ̀ bí irun tí ò ṣe irun ó ní àà ó ṣe ní jọ́ mi tó bá tún lọ bẹ̀ bí jọ́ kejì àbírọ̀lẹ̀ rẹ̀ báyìí ó kàn bá ra irun ni irun bí ọlọ́ndẹ̀ thousand ó kó ó kó fún ni ó lè ra bí mẹ́wàá. irun wo nu. lace wig lace wig. ọmọ tó bá ní. kódà gan ojú bẹ́ẹ̀ ló ní two hundred díẹ̀ wà. tápà mi ò bá ká lace wig bóyá má tún ó jọ mo lè ra nkárá ankara wigi fún ankara wigi àbí kí n ra sáfẹ̀tì. ankara kọ́ sáfẹ̀tì kọ́ o ṣe mú màá rí wigi kó fi kún kó lọ kó fún à ń sọ nǹkan fún ọ òun padà sẹ́yìn sórí tó bá ti ṣe léyìn tó bá ti fi dílé fún báyìí. ó ṣàmọ̀ fà lójúmọ́ra ó mọ̀ fà lójúmọ́ra jọ́ bí kò lọ bẹ̀ kò kàn tọ́ sùnsùn kó ti lọ ṣe owó ńlá gan-an ó kàn fà jáde ní bíi bíi ten thousand ó kàn gba ẹ fi ṣe owó wíkẹ́ndì orí obìnrin ó kọ̀kọ́ burú ìjọ káàdì tó bá ra káàdì ten thousand tó sẹ́ndì ẹ̀ lásán fún yóò mọ̀ sọ fáwọn ọ̀rẹ́ ni kí ọ̀ní ni ọ̀ní sẹ́ndì káàdì fún wa máa lò bí. tó sì wò tó ti káàdì tó lọ báyà ah, yóò ní ah, eh, ọ̀rẹ́ eh, bébí mi ti bá mi sẹ́ndì kíni yóò kàn máa pè ọ́ lóríṣiríṣi orúkọ lójú àwọn ọ̀rẹ́ rẹ̀ ni ó ti gbá bẹ́ẹ̀ nu. èmi ní ọmọ pè ní ọ̀níhùn gbogbo ọkọ tí ìyá àti bàbá ẹ̀ sọ mi yọmọ ó ti jẹ́ lọ́nu ìgbà mi tó bá lọ bẹ̀rẹ̀ báyọ̀ kan ni kó wá rí ọ ni yóò máa fún ọ láwọn oríṣiríṣi eré. yóò tẹ̀lé mi sọlá ó tẹ̀lé mi. ìgbà à tóró ti mọ̀ ẹ́ pọ́wọ́ lòun ta sílọ̀ rẹ̀ tí ó bá ń lọ ẹlẹ́yìn báyìí yóò máa lọ kó jókòó lórí rẹ̀ tí ó jókòó léṣo. Eh. <laughs> oríṣiríṣi ni ó kàn máa fún ọ ti gbà bẹnu ó nà bàjẹ́. irọ́ ni irọ́ ni irọ́ ni kàmí kàmí lò. kàmí lò. o mọ̀ pé báwọn obìnrin ṣe wà sọ mọ̀ pé wọ́n fẹ́ràn owó owó lobìnrin mọ̀. irọ́ ni. sórí ẹni tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn yóò fi nǹkan wájú wọ́n ní dami wájú kó tẹ̀lẹ̀ tútù. sórí tó bá fẹ́ fẹ́ràn báyìí ó dami wájú báyìí ó wà tẹ̀lẹ̀ tútù. Mm. ṣé wò mọ̀ pé téèyàn bá fẹ́ mú ọ̀bọ báyìí tó bá ti jọ gẹ̀dẹ̀ sí yóò ra ọ̀bọ mú. Mm. tó bá fẹ́ má díẹ̀ báyìí tó bá ti dàgbà dólẹ̀ ó ra mú. torí mo sáà rántí ọmọ bíi tí o ti sọ̀rọ̀ tó ọ̀pá njọ́ tí mo kọ́kọ́ gbé súnmọ́ ọmọ báyìí mm. tí mo kọ́kọ́ sálé báyìí bígbà tí yàn sáyàn láàkí báyìí ní mm. ti sọ náà ni pé sẹ́yìn lówó lọ́wọ́ ni sẹ́yìn lè gbá sọ́ọ̀bù fún yàn ni sẹ́yìn lè ra ní yàn ni sẹ́yìn eh. lè ṣe kíní kan ni ó fojú àná wò kú mi ah, tí ẹ bá ti fojú àná wò mí. ẹbọra bọlá sọ sórí owó lobìnrin mọ tí obìnrin ò bá mowó ni hmm. mọ́ mi ò ní gbà fún bá mi ah, ah, bá mi kọlà hmm. kódà ilà bá mi ju tiẹ̀ lọ hmm. torí owó ni mọ́ mi sì fáìn tí wọn kọlà wọn á ní torí owó ni mọ̀mọ́ mọ̀mọ́ mọ̀mọ́ láìkí owó nu wọ́n mi rẹ̀ wá ṣe kò gbà. ẹ wọn lè ṣe kò gbà lórí owó. ìyẹn náà fẹ́ bàbá tún jà ni. <laughs> torí owó ni. ìrẹ́ ni ìrẹ́ ni kábílò kábílò kábílò ọpọlọ ní ojú orí ṣe jù báyìí lọ. Ah, ah. bàbá ò tí ì ṣoríire orí ẹ dàrú ni èmi ò tí ì ṣoríire báyìí pẹ̀lú gbogbo tí mo fún ọ jẹ nísìn orí ṣòro ṣe wàá mọ̀ lọ pẹ̀lú gbogbo akọjọ́ ọ̀nà bọ́lá súlè ló fẹ́ irọ́ ni o. kẹ́nẹ̀ ó ti lóyún fún bọ̀dá súlè wò tó bá rí ikú ẹ̀ ti ga tó yìí á bí wọn. mẹ́wàá ṣẹlẹ̀ ládùúgbò wa yìí o. máa wọ ẹ ní kọjọ́ kò sí ṣọlá ọ̀sẹ̀ àwọn ẹ̀yìn ládùúgbò yìí. mẹ́wàá ṣẹlẹ̀. mẹ́wàá ó ah, ju mẹ́wàá lọ. Ah, mi sù. kó ló ń ké sí. ṣé wàá pa. tí wọ́n ya sájé ń wá ẹlẹ ẹlẹ bọ́dá mi sù. kí ni tibí tí mo sọ ni mo gbé wá fún Ṣọlá. bọ́dá mi sù mo ti máa ń sọ fún yín gbogbo ìgbà Sàrà lórúkọ ẹ̀ èmi ni Ṣọlá. Sàrà ah, ni ní ìmọ̀. bọ́dá mi sù. ẹ pẹ̀lẹ́. bá a sọ tú délẹ̀ o. tú gbogbo ẹ̀ o. àwọn kankan wà bẹ́ẹ̀ tó kàn sínú láìlọ́ọ̀nù ó ti yọ yóò ti àwọn ará ilé wa tọ́lọ̀ pé ìlérí èbò fẹ́ ọlọ́run lójú ti hàn rè ọmọ ilé ọmọ ilé o gbogbo àwọn nǹkan sì kù ní ọwọ́ sàlẹ̀ rẹ̀ ọlọ́run kò sí mo rọ́wọ́ rẹ̀ mo rọ́wọ́ rẹ̀ lára ah. mo rọ́wọ́ rẹ̀ lára rẹ̀. <laughs> dúró náà dúró dúró dúró náà amisu àbí kí náà ń pè é ṣé etí ń dùn ẹ̀ ni àbí ṣé òwú elépo ṣó wà nínú etí ẹ̀ ni ìwọ ṣe ya létí lápá ọmọ báyìí mo ní mi ò lè fẹ́ ẹ ṣó ò rí èmi àti ẹni èmi àti àsínú sàwáwù amisu fi mí sílẹ̀ mi ò lè fẹ́ èmi àti àsínú sàwáwù kí ló dé. ṣàrà. Hmm. Hmm. amisu hmm. máa yẹ̀yẹ́ o amisu máa yẹ̀yẹ́ máa dọ̀tí ẹ̀ ṣó ti gbọ́. mọ̀jà sí bẹ́ẹ̀ mọ̀jà sí bẹ́ẹ̀ ṣebí torí tiẹ̀ náà mo ṣe ń ṣe wàhálà kí. láyé láyé ẹ má jẹ́ rí ẹnu ṣọ́ọ̀pù mi mọ́ ìwọ kìíní rádaràdà tó tó tó dàbí aṣọ ọ̀nù ilẹ̀ yìí àwítà ìrìnà ó gbé kìíní rádaràdà ó gbé yẹn fara balẹ̀ idiot. jẹ́ kí n padà wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀. má bínú má bínú sọlá bọ̀dá mi sùn sọlá ṣe bí wọn náà ló ti ní pé kí n lọ ra àwọn kíní tí mo rà yìí ọmọ yẹn tó jẹ́ ni. Ah, ah, bọ́dà mi sùn ẹnu òfìfo òkè ń dún yànmùyànmù ẹni tó bá fẹ́ tẹlẹ̀ tútù ó máa láti da omi sílẹ̀ nísìn ẹgbẹ́ adúrú ẹ̀rù tó tó báyìí wá ẹ̀ fi ẹ́ńfílòpù sí ẹ wá ní kó má bínú. ìmọ̀ ah, ni kò sì mọ owó èlò wọn ń tẹ́ ẹ́ńfílòpù lọ́dọ̀ wa kí n kí n ti mọ̀ kí n ti ra bíi márùn-ún àbí mẹ́fà kí n rà sínú náílọ̀nù fún kó kó kó kó kó gba gbogbo ẹ̀ pọ̀. rárá o nǹkan tí mi bá yín sọ kọ́ nìyẹn kó. sówó lẹ́ envelope ni. èyí kò sínú envelope ṣe èyí tẹ bá mú owó wá tẹ̀kọ́ ti àwọn kìíní sí inú ẹ̀ dùn á ṣe mọ́ yín. owó tí ò sí bẹ́ẹ̀ lójú ọ̀yà rẹ̀. owó iná ni wàhálà báyìí owó ìní owó ìní bó ti ń bẹ lọ́wọ́ mi mo ṣe bí owó bí gbogbo ti máa sàní gbogbo tó wá wà lọ́wọ́ mi báyìí náà ní ìsìn gbogbo ẹ̀ kò lè ju bí a bí kò lè wọ three thousand ṣẹ̀rí tẹ́ bá ti fẹ́ mi lówó ń sìn èmi á pè mí abá yín bẹ̀ á ṣe gbogbo ohun tẹ́ bá fẹ́ fún yín. tí ọba sẹ́ńfì lóhùn bẹ́ẹ̀ kò ní bí mi. ẹ kò wá. tó bá sì lẹ́ńfì lóhùn kò bá ń fi kún. ṣe bí two five lẹ́lẹ́ ní kó yá kẹ́ mú two four wa. jẹ́mi ò yọ owó ọkọ̀. èmi tí mo fẹ́ bá yín ṣàdúró nǹkan tó tó báyìí ó yẹ kẹ́ lè kò yé yín ẹ máa ṣẹ́tù èmi náà. sì ah, ah. bí orí mi tán iye tí mi lọ́wọ́ mi ni ọlọ́run alájà. Ah, ẹ gbà mo ṣe mọ ẹ máa lọ ah ah sọlá sọlá kò sẹ́ni tí mo gbẹ́kẹ̀lé tójú wọ náà lọ irú owó ọkọ̀ náà ló kú owó ọkọ̀ ló kú ṣe bóun rèé ẹlẹ́dàá rẹ̀. ẹ kú wá ẹsẹ̀ rìn lọlé màmá lè jí ẹ má bá yín bá sọ̀rọ̀. ilé ọ̀dọ̀ wa sì jìnnà o àmọ́ kó tí kò tilẹ̀ kó jìnnà tó iye ọmọ náà mò ń jẹ. a ṣe tí yín ṣèbí sara ọ̀rẹ́ mi ni a ah, ṣe tí yín. mo ti ẹ̀ jẹ́ yẹn. bọ́dá nísù orí yín wà ń bẹ̀. <laughs> kí lè mìíràn. èmi ní sátidé. ọ̀túnla wọ́n ti parí gbogbo iṣẹ́ yẹn. ó dára. amisu amisu kò tẹ́ ẹ ṣe ti kángọ̀ yìí. ó ga o. Bóòlù ṣe ń ṣe báyìí, ah, owó olówó ọmọ tán ọmọ èèyàn ni ọmọ kù bó ló ṣe ti báyìí. o máa sọ fún ọ máa sọ ọmọ yorùbá mẹ́kù wọ́n rìn yẹn tẹ́lẹ̀. má bàa mi sọ ok náà ra ọjà material ten thousand naira ọjọ́ méjì àlọ́ àìparukunu sọ kó ṣáà kàǹtì níjẹta onírúurú ọkọ̀ ṣe ń dán ní alẹ́ àná wẹ́rẹ́ ìrànlọ́kọ̀ ṣe mi tí wọ́n kó ṣàkáǹtì three thousand òun kó eight hundred naira rẹ mi èun kó eight hundred yẹn tí kò lọ́sọ̀dọ̀ bàbá bẹ́tà a òṣìṣẹ́ ni orúkọ ẹ̀kọ́ jẹ̀ dán. wọ́n ṣe pé fún mi ní èdè ìjẹ̀bú o ìjẹ̀bú ló ní èpè o èpè wọ́n dẹ̀ mọ́ tètè já o mọ́ sọ tó bá ń sọ lọ ògbọ́n yẹn tẹ́lẹ̀ sọ́wọ́ èpè má tètè jà ok ká màṣí náà. ẹ gbogbo four nine nine nine nǹkan tó ń sọ yìí náà ẹ fọ́ọ̀rùn mu ẹ kìnnì kan eré kírun ẹsẹ kìnnì kan gbogbo ẹ náà gbogbo ẹ ibi náà mo ti ń bá ọ láti pé kìnnì irú ẹ òdà irú mi wáyé mọ. abisu abisu na yìnyín ayé ẹ má sọ̀rọ̀ sí mi wọn má sọ má má sì bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí mi ṣé kémi lọ lé kémi la máa kó orí bàbá kàmẹ́ tá a sọ fọ irú òwò ó ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ó sà gbogbo ọ̀rọ̀ tó ní àti bá jọ fà sọ́dọ̀ ọ̀bọ̀dá lọ́mọ gbé lọ ni sì máa lẹ́gbọ̀n kọ́ sọ́fẹ̀jọ́ mi sọ lọ́hùn ni. Ah, ìyẹn ni máa lọ nítorí sọ fún òun lè mú ara ṣòkò yes ẹni lè mú ẹni lè mú ara ṣòkò ni máa fẹjọ́ ẹ lásùn. irọ́ irọ́ mọ́ fẹjọ́ mi sùn bọ̀dá mọ́ fẹjọ́ mi sùn bọ̀dá bọ̀dá ò láìkì mi tó bá ń. má lọ kí n má lọ kí n lọ sí kó dì mí n bá a ń bọ̀. ìjẹ̀bú ìjẹ̀bú nǹkan mọ̀ lé mọ́mọkùnrin kẹ́ ẹ̀ mọ́ mọ́ dọ́dọ̀ bọ̀dá o bí ìbá mọ̀ ṣe bérebére lọ sí ọ̀dọ̀ bàdá sẹ́mọ̀ lè jalè mi lórí gbogbo kòsòwò kòsòwò kòsòwò kòsòwò ṣe ìjà ẹ ìjàbú. ọ̀nkù ẹ ká sàn o. ọ̀nkù ẹ̀ ni. o ma ṣe kí ni kẹ́ ẹ̀. báyìí ni èmi ni sà. èmi ń dèrò wa o ẹ lásán. èmi wa. ọ̀rọ̀ jẹ́ ìjọba. àràrà sà ìṣà jẹ́ ìṣà ìjẹ̀bú ni sà ológun ikú. ẹ yà sà ọgbọ́nà oṣù làbúrú. àràrà sà. ọ̀nà mi jìnnà à ń ṣe mítìn kan pẹ̀lú àwọn ìgbòye abíọ́dọ̀ wa hmm, àwọn là ń ṣe mítìn lórí ọ̀rọ̀ òlu. ó yẹ kí n lọ lójú ayé kankan ní ìṣòwò ọkọ. ẹlẹ́gbẹ̀ẹ́. bọ́ọ̀ ní nǹkan. yí mọ jáde àdúpẹ́ o. kékeré kan. ẹ wò ọ̀rọ̀ àmì sùnmọ́ àfi sùnmọ́ ẹ̀ o ẹ o ẹ̀yin àgbàlagbà ń rẹ lọ kó ẹ bọ́ o wọ́n àgbàlagbà òṣìkà òun máa fọ̀rọ̀ lọ kó má sọ fọ òun rù ú má sọ olórí burúkú àgbàlagbà rẹ̀ má rí ajanẹnu wò kó má sọ fọ kọ́mùṣe níbẹ̀ o ẹjọ́ àmísù ìwọ̀n àfisùn ẹ̀ ìwọ̀n bí ọjọ́ mẹ́ta látijọ́ mi ṣe bísínẹ́sì káàkiri bá a ṣe mi ṣe bísínẹ́sì káàkiri ẹ jẹ́ ká dúpẹ́ náà fàṣọlá o nítorí sọ fọ bó má sọ rọlọ títí iye ọ̀jẹ̀ ń gbẹ̀ ìjẹ̀bù lèmi tẹ́kù òun retí pọ́ dédé kú èkó tán òun fi yẹ̀mí yìí nà pákàn ṣùgbọ́n káàfọ àrọ̀lọ káàfọ rọ̀bọ̀ ọ̀rọ̀ amṣu ti sùn mí o. kí amṣu gbé ọjà materials three thousand fún un máa wà difficult láti sọ fún ọ máa rí eight hundred naira ṣe o mímọ̀ bó ṣe mi ṣòwò mímọ̀ bá amṣu ṣe ń ṣòwò o. ǹjọ́ sọ ni pé tó bá gbé ọjà bíi three thousand lọ. ẹgbẹ̀rún mẹ́ta. tipátipá lẹ́ẹ̀bì ní eight hundred. kí n sọ fún ṣe account balance tó máa sọ fún òun rí continuity of account balance yẹn èèlì pé balance yẹn pè mo sọ bó ṣe ń ṣòwò ìròyà ìkólẹ̀ ẹ kí n má daṣọ mu o kí n má sọ síwájú o kí n má bu ohun mi lájú. o ṣe torí ìtọ̀sọ̀ náà nìyẹn ọ̀rọ̀ ọ̀dàlẹ̀ mọ̀ ọ̀gùn. àṣẹ o. ó ní sórí ibú. àṣẹ bá mi. sórí bó ṣe wá ìlọ́dà torí pé nítorí mi ẹ̀ sì ń fà tí ó ń bá ọjọ́ ẹ̀dá ọ̀dà. ẹ kúlẹ̀. ẹ máa ra o. Ah, ìjẹ̀bú. kò ní ọ̀kọ́ ní ọ̀ máa kiri o. Ah. wọ́n dà gẹ́gẹ́ rí ra jọjọ pé kó ní ọmọ àfọwọ́ kàn mí jẹ o kó fọwọ́ kàn mí máa ń láì nígbà jù àbúrò ọkàn bá jà ní. ẹjọ́ rẹ lọmọkùnrin wa fi sùn mí níbí níjọ́ òní tí ọ sọ fún mi wípé gbogbo bẹ́ẹ̀ ti ń tajà tó ní fún ọ lówó tó ọ̀nà títí mo ní ọlọ́mú gàrí tó ní gbogbo bẹ́ẹ̀ ti ń tajà ẹ̀ka lùlù kiri ni kò yọ owó kò yọ nǹkan ọmọkùnrin náà rè sórí ọ̀tẹ̀ bá dà báyìí káṣírí onírọ̀ tú onírọ̀ màláyé wà o nígbà tí ní kí n má bí ọmọ yẹn mo ti mọ̀ pé ah, nǹkan kan bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ amisu amisu mo fẹ́ kọ́ jẹ́wọ́ fún mi o ti ń lọ ilé aṣẹ́wó o ti ń lọ hòtẹ́ẹ̀lì ọ wà lọ hòtẹ́ẹ̀lì ṣé ọ ti ta bàbá ìjẹ̀bù ni ọ ń ta lóto. mo mo ti máa dúró rè yẹn ẹnì sọ̀rọ̀ nkùn mo ti máa dúró máa wó rẹ̀ yẹn. ọ̀ ta lóto náà ẹ kí ni táwọn fowó ṣe ṣe ayé ní ìṣe ọ ni àbọ̀rùn ẹ ọ̀tẹ̀ ẹ̀rọ ti là ẹ̀kẹ́ rẹ ṣé àrántí bó àti àrántí gbogbo nǹkan àrántí ìlà ẹnu rẹ bọ́mọ ìlú òkè ni ọ àbí dámilóhùn sọ sí ní tọ́wọ́ sọ yìí ọmọ ọlọ́mọ tó bẹ̀rẹ̀ bísíǹsì rẹ̀ máa ń pa ikú wọ́n ń ṣe gbá ó sì dé ó tún kó tiẹ̀ lọ́ba ó kò burúkú tiẹ̀ hàn wọ́n lọ bá gbọ́jà bíi four thousand jáde ti palẹ̀ ẹ̀gbọ́n mi eight hundred wálé. five hundred naira ẹ̀rọ ìsọkúnṣe àkàntì ẹ̀sọ́ kó ẹ̀kọ́ sọ ẹ̀ béèrè five hundred sọ fẹ́fẹ́ jẹun ẹ̀ lè mú rẹ. ẹ gbọ́ ebi ń pawọ́ ẹ̀ fún wa five hundred. yé ni mú rẹ èso kan bọ́ nàpò rẹ mo ṣe ń ṣàkàntì ẹ yé mi mo ṣe ń náwó yé mi. ẹ nínà ikú wọlé àwòrán bá ń sá ayé rẹ lọ bà mọ́ gírí báyìí ń bá lọ bàjẹ́ ó sì látúnṣe ó ti bà mọ́ gírí wo ẹranko burúkú yìí ẹran ìyàwó ìjẹ́bú wọlé mi ọba sọ̀rọ̀ njẹ́ o ti ń da jẹ́ńbẹ́jẹ́ńbẹ́ rẹ gbogbo ayé lọ́mọ ọ́ o ẹnìkan oṣù lè wa mórí burúkú tiẹ̀ láti abà tó gbé wá bí kọ́ wá kó ran tiẹ̀ bájà wọn nìkan lọ́wọ́ máa rẹ torí pé ọlọ́wọ́ fà ọ ṣé ta ọ̀nà yẹn kọ́ gbogbo ètò ti kó bọ́ba tó wá dé yẹn bó gbá kó gbá rẹ̀ kọ́ bá wàá dànù wọ́ lọ́dẹ mọ́ gbogbo ìjẹ̀bù ní nílà káyè níwọ̀n bá náà ní o torí owó wọn báyìí ní wọ́n bá fi ṣe bísínẹ́sì wọ́n fẹ́ rí dọ́bù lẹ́yìn ẹ̀ wọ́n sì mọ bí wọ́n ṣe ń ṣe nǹkan wọn kò sí kẹ̀nà kò dúró ẹ̀ lọ. ẹ ṣe jáde báyìí ni ẹ ṣe o mẹ́sùn mọ́dọ̀ o mẹ́jẹ kí n rí ẹni sàkàntì ní sàkàntì mi olùwọ̀nrànwọ̀nràn. ó máa bọ̀ wá lọ́jọ́ àtà má dọ̀dọ̀ mi o kó dọ̀dọ̀ fọwọ́ má ṣe kí má ṣe má yàn dọ̀dọ̀ mi ṣe kàtìkàtì ṣé bá káfíńtà yẹn nù nù mọ́ wọn dán ṣe kàtìkàtì kìlẹ̀ mẹ́bí ń jáde ọ̀rọ̀. kò sí wàhálà kò sí wàhálà kò sí ọlọ́wọ́ pa ní ọmọ ọlọ́mọ ẹlẹ́rìí burúkú yóò ṣe wèrè yóò lu ọba jẹ òkú burúkú yóò lu ọba bàjẹ́. àmì sùn sùn abisu abisu ó ṣe oṣù lọ ah. bless ya káàárọ̀ oya oya oya oya oya oya la mo o ti wẹ jaka jaka la ta jaja rẹ. ìjọba yìí lè tẹ̀lé ọ láàárọ̀. Mm, mm, mm, abisu yẹn kó má gbé wa ọjà náà rọ náà àmàdé ọba ta lẹ àmàdé oríta mẹ́rin ọdọgba àti gẹ àmàyà nígbẹdẹdẹ àwọn kọsítọmà ń do dẹ nìyà ń láìpẹ́ rẹ o. wo ìwọ máa ń lọ wá sí láàárọ̀ láyé tètè jí ti wẹ́lẹ̀ kó tó dé. àbísù wẹ́ẹ̀lì lè jáde pẹ̀lú mi náà. ara mi ò ti lè dé lera lógún ọ̀rọ̀ fa. bó ṣe ń ṣe ẹ̀ gan. mo ti ẹ̀ mọ̀ kó bá ní ìgbà yìí. orun yẹn pọ̀ oúnjẹ ta orun yẹn pọ̀ tí o ti wá ń lò sá. ẹ ti jẹun ní tí má ti jẹun tán ní ìsìn wà nǹkan lọ ìwọ máa lọ ń jẹ. ó kó ṣàràgbé yìí o kéèmí lọ́nà yìí wà á dé ọwọ́ rọ̀lẹ́ wà pẹ̀lẹ́ má fara lẹ́ o á mísúmísú ọkùnrin mẹ́ta àtàbọ̀ ẹ pàdùpà jẹ̀bùdì o. lọ́jọ́ gbọ́dọ̀ yẹn gbẹ̀gbẹ̀gbù lára o. àbísú àbísú àbísú àbísú ọ̀rọ̀ jọgbọ́n ìsọnù ọkàn àwẹ̀ òkú nímọ̀lẹ́ ẹnu wo sí lára fọ́ géèmù àbísú o. amúdàfún yóò sí òkè ọmọ àlè ní tí mo fẹ́ sí yóò já sẹ́lẹ̀ mi pẹ̀lú owó tí mo ti ná. kọ́mọ́ pàdé jọ mọ́. Amisu Amisu Amisu ìsọnù ọgbọ̀n àwẹ̀ bí òun onímọ̀lẹ́ ẹnu wo sí lára fọ́ọ̀kẹ́ Amisu ìjọ̀gbọ̀n rẹ̀ àbí kọ̀ọ̀rọ̀ dọ́gbọ́n ìdán ìdán kọ̀ọ̀rọ̀ dọ́gbọ́n a ó ti ṣe yìí sí igi ò gbọ́dọ̀ pọ̀ lọ́bẹ̀ yìí ó dáa kò gbọ́dọ̀ ṣaláìsí lọ́bẹ̀ ọbẹ̀ ó tẹ́. Amisu Amisu ìsọnù ọgbọ̀n àwẹ̀ bí ohun onímọ̀lẹ́ ẹnu wo sí lára fọ́ géèmù Amisu o. wọ́n rán wọ́n rán òun àmáralélẹ̀ kì í jẹ́ kí ìlú lókè kọjú ó fi gbádùn mi lọ́dọ̀. abẹ mo rí mẹ́rin ọkọ wèrè ni wọn náà ló sàn wọn ní àbẹ jókòó kò ní gbọ́ àbẹ jókòó kò ní gbà. ọmọ méjì náà kọ́ ń fà báyìí káàsì fún wa. olùdẹ́nu ológbòjò wá rí lò. oògùn mo ń lò mo ń lò. ní gẹ́rẹ́ fífa ní àbí bẹ́fọ́dù. kò tiẹ̀ yé mi náà kò yé mi mo sá mọ̀ pé fífa. ẹ bó wa ní tí ó ṣe ń ṣe ọba yẹn ní ìsìn. fífa ni. ẹ dúnná dúnná dúnná. kí lè lè ọ fi gínú sòkòtò ní abọ́lá káyọ̀ sí. ẹ ìmọ̀ ìmọ̀ ọmọkàn dédé rí tó hù bẹ́ẹ̀ ni. àpèrè ni o ò lè bọ́ ọ̀rọ̀ aláwọ̀dé o ìwọ lọ ra kárọ̀tì ọwọ́ àtọ́jú ẹ̀ nù trọ́sà káwọn èèyàn máa bọ̀ ọ àbí. ọ̀rẹ́ á bọ̀dẹ́ kárọ̀tì kọ́. ẹ ṣé sandy man wà ní ọ ni mo lọ ti rí bú mike. ṣé kárọ̀tì máa kọ́ fún ni. bọ̀dẹ́ á ẹ wáyé. èmi náà jẹ èmi náà jẹ kí ni tiọ́. kárọ̀tì máa kọ́. kárọ̀tì kọ́ ni kí ni sẹ́yìn nílẹ̀ ni kí rè. bọ̀dẹ́ jẹ jẹ́wọ́ ìjẹ́wọ́ bí tọ́rọ̀ dé yìí ah! Ah, bọ̀dá bọ̀dá mo kọjá èmi ìdí ìbálọ́wọ́ yìí ni mo sí kárọ̀tì bàbá kínní ni ó ti dé ní mo lo oògùn olórí ibú kan ni gbàkúrà gbà ní jẹ́ ọ̀gá mélòó nìkan ló lolú ẹ̀ rí ó sì yí wọn lọ́wọ́. gbàkúrà gbà. ọ̀gá mélòó wá sí fún wọn báyìí ó ti yé mi gan lágbòdò àná báyìí ìní parọ́ fún yẹn bí kìíní ṣe ń dìde báyìí ní dìde ní fún arí níran rí níran rí níran rí. gbẹdọ dòdò dòdò dòdò náà. Ah, ló bá a lọ. ẹjọ ẹjọ ọdà bọ̀dá bọ̀dá bọ̀dá bọ̀dá kò lè kúkú ara mi fẹ́fẹ́. orí rẹ̀ rèé bọ̀dá kò ní yẹ kábílù. àmín àmín. ayé kábílù ò ní dá. wàlá kábílù ló ti mi sẹ́sì. ọ̀sáfẹ́ bá yí ara rẹ jẹ́ ọ̀fẹ́ sọ mí lẹ́nu ìwọ ń lo oògùn kí n tí àti lo oògùn olórí burúkú níwọ̀n tó jẹ́ pé n tó kóòdì tẹ́lẹ̀ àfi bí orógùn ọ̀kà ọ̀tún wà ń lo oògùn mọ́. bọ̀dá mo fi ẹjọ́ ọmọ olórí ibú tí mo gbowó lọ́wọ́ mi mo fẹ́ jẹ́ ọ̀rẹ́ sún ni lọ́ba ní pé kí n ṣèkà fún pé kí n lo àwọn oògùn kan mọ́ra wọn ni mo bá tó bá fún mi lóògùn ni mo bá lò ó. ọmọ mọ̀ ti dà ó ti dà ọ lọ ọkùnrin tó ní àti ìfọwọ́ ọkùnrin dé ní ìsìn olóhùn bọ́ lọ́wọ́ lọ́wọ́ sọ́dọ̀ rẹ̀ tó bá wá ń kọ́ ìyá tọ́bùlọ́kù <laughs> owó lọ́pọ̀lọ́ gan owó lọ́pọ̀lọ́ gan. àní mo ti ṣòwò orú ẹ̀ dànù dànù dànù. láti láti ànádẹ́ni àti ẹ̀ ti jọ parí ọ̀rọ̀ báyìí tó lóun ń bọ̀ lónìí báyìí inú mi kàn dùn mí inú mi kàn dùn mí inú mi kàn dùn mí. inú mi kàn dùn mí. náà gbọ́ tó bá wá dé ńkọ́. Ah, ó tún padà sẹ́yìn ni tó bá ti wá òun kí n ṣe láwọn àlejò kéékèèké kan pápápá kí n fi sójú ayé ni kí n sì paná kí n sùn bò. lẹ́ẹ̀mẹ́lò <laughs> ẹ̀ka ni ó kò bó lẹ́ẹ̀kan ẹ̀kan náà dà bí ìṣẹ́jú mélòó àbí wákàtí mélòó. Ah, ìṣẹ́jú ni ò yé mi sí torí mi ò fi bẹ́ẹ̀ dá níbi nǹkan báwọn mi ò fi bẹ́ẹ̀ yóò sì mọ nǹkan báwọn bí ìṣẹ́jú méjì àbí ibi mẹ́ta. ooo ó ti bọ̀rọ̀ jẹ́ báwọn ó ti ba bàbá ńlá ọ̀rọ̀ jẹ́ ah, nítorí mo ń sún mi nu o èmi ò fẹ́ kí mi ò sọ pọlọ kalẹ̀ fún yàn kí n ò mọ̀mọ́ lo ẹ̀ ó ti fẹ́ bọ̀ pọlọ tèmi jẹ́ báyìí. Mm. sórí ọmọ tó bá fi lè ṣe ní súkẹ́súkẹ́ súkẹ́súkẹ́ yóò sá lọ tó o bá jẹ́ òun rànlẹ̀ dáadáa yóò sá lọ agbọ́n ipò ti gbà ní bọ̀ ń rọlẹ̀ wá ní pé ó ṣe súkẹ́súkẹ́súkẹ́ obìnrin yìí fẹ́ súkẹ́súkẹ́ àwọn tí bá ń ṣe súkẹ́súkẹ́ gangan lọ́ta obìnrin ó lè ṣe báwọn sórí bó ṣe wà ń tó bá wá wá tó nà pa tó nà pa tó lo bí wákàtí mẹ́rin lórí rẹ̀ lẹ́ẹ̀kan tó tún kì í mú lẹ́ẹ̀kejì tó nǹkan sẹ́ pé yé pọ́ tó ń sunkún òun ló dà. irọ́ ni. <laughs> Ah! mo fẹ́ jẹsẹ́ rẹ. <laughs> àmọ́ mo gbọ́ kamilu tí èèyàn bá sunbo sunbo sunbo sunbo sunbo sunbo tí bá ń dọ́ bí wákàtí mẹ́rin báwọn sọ́mọ òun ní sunkún ni. yóò sunkún ẹkún gan ni tí bá ń sunkún rẹ́rìn ní ń dùn mọ́nu ah! ẹkún gangan ni yọ iyọ̀ ọbẹ̀ nù tí o bá sẹ́kún bẹ́ẹ̀ kó fáibrétì kó lóṣìṣìṣì ríngin ah! eh! ìyún gangan ni ó ka mọ́ra ń ka tìǹkù ó ka kú ni. irọ́ ni o tóbìnrin máa ń sunkún tí a máa ń sun bò lọ́wọ́ mm. ndùmọ̀nì. ndùmọ̀nì tí bá ń fa ibẹ̀ tètè jẹ yé <laughs> ah, ah, oríṣiríṣi ndùmọ̀nì. Mm. ń wàá já ọ sí nǹkan kan nísìn sórí àgbo àtàgùnmu kan wà agbóhun ọlọ́tí ni tó bá ti tajẹ díẹ̀ àtàgùn mu ó fi mú kọ tó bá ti fi mú kọ tó bá ti mọ̀ ẹ́pọ̀ bíi wákàtí márùn-ún tẹ́fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ kó wá lò tó mọ̀ ẹ́ pé ògúrò ẹ̀yìn báyìí òun lọkùnrin fi ń ṣiṣẹ́ òun lobìnrin náà sì fi ń ṣiṣẹ́ sórí tó bá gé gé gé gé gé gé gé gé gé tó sunkún tí ń làágùn tẹjọ́ ń làágùn tẹjọ́ nara yín pa o ní òfin lọ ròyìn rẹ fáwọn ọ̀rẹ́ rẹ kódà gan ó tún lè na àwọn ọ̀rẹ́ rẹ. mo ah, ah, máa sọ̀rọ̀ bá mo máa sọ̀rọ̀ orí pé ẹnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ó fi léyìn lẹ̀ ìgbọ́n tá à ń sọ orí tó múra kankan sí bẹ́ẹ̀rì àtẹ̀wọ̀ sọmọ ibo ni ibo ni ọmọ pé kì í jẹun látàárọ̀ ni bí ó sì ń gbààwẹ̀ ní sínú ilẹ̀. ẹ máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ ẹ. ó kàn jẹ́ pé sórí àgúnmu yóò nà tó bíi bíi four five pẹ̀lú àgbòhùn sórí tó bá ti lóyún lásán báyìí àlùpà ni kéèyàn mọ rí ó nà pa gbogbo ta ló kọ wọn gbogbo àwọn nǹkan yìí. <laughs> ọjà ju ọjà gan. <laughs> àmọ́ kínní ìyín kápá four thousand àrùn sí two thousand. kò lè gba ṣé mi nìkan ni mo fẹ́ mọ èmi èmi tí mo ní èmi èmi mo ní lè ní lọ́ọ́ ra ni nígbà tí èsì pé lọ́ọ́ jí lórí wọn. mo jẹ́ ti gbà ìwọ tó lè fún mi ní irú àwọn ọmọ níjó ni tó sì lè wájú kí ni sì wọ́ọ̀kì. ṣé bí ṣe dúró gbàǹgídì ni ó nà pa ó tún ní àwọn ọ̀rẹ́ rẹ̀ gan. tí bá ń sọkún kọ́ tí bá ń sọkún. ò ní jẹ́ ó ń dùn mọ́ ni tí bá ń sunkún omi ò mọ̀ bọ́ lójú rẹ̀ hmm. ah, ah, ní tó oríṣiríṣi tí bá ti ń lò ń nù. Ah. omi ò bá wọn jáde lójú rẹ̀. ń ni àsọmọpupa sọ̀rọ̀ ológun lẹ́dẹ̀ ọmọ bá dísàpọ́ǹtì. yéé. kó o ní ṣe sí ọ̀dà kábílù ni. ẹ wo wo kábílù ẹni tó bá ṣe kinní kan ìyẹn máa gbé sotiye hmm. eh. máa mú mọ́ra bàbá ni kó o rí ibi tìbọ̀ wá wò búlọ̀kù kí tó dé. Eh, eh. kò ní ká fún un. àpọ̀mọ̀lẹ́ di ọmọkùnrin ọmọ sọ̀rọ̀ lò kán lẹ́dẹ̀ o ọmọ sọ̀rọ̀ lò kán lẹ́dẹ̀ o ibi tíṣẹ́ wa lágbára dé tí ẹ bá ti gbowó yìí màá gba commission èmi náà tún wá ṣe ti bí màá ẹjọ́ ara mi ṣùgbọ́n ọ̀rọ̀ tó dé lẹ́yìn ní ìfẹ́ gbọ́ngbà ẹlẹ́mọ alẹ́gbọ́ yóò bá mọ́ àgòdú máa ń wo. I don tell you say that one no be problem ah make dem just give me money if I don see money no wahala for inside that room I go play for you no ah. this is strictly business ah, ah, wọ́n lè mi ta sí mi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ah, ọmọ gbàgbé ẹ̀ all I need is money cash um, pounds euro naira ah owó lè mi ta sí. Juliet Anna sí pé ẹyin tí mo kó tira ẹ lé tó yìí. àwọn mo bad kan. èmi náà wá fi ẹgbẹ́ mi gbàgbé orúkọ mi ti máa débẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tó wá jẹ́ important wà ń bẹ̀ owó yìí náà ní. Wọ́n ní mo bá àgbọ̀n máa ṣe é. Ǹjẹ́ wàá burú gan? We too much now. Suppose we don. My brother. Ẹ ọ̀n jọ. Mo lélẹ̀. Anna person be the same. mo fọwọ́ rún jẹ́ orí tí ó wà jẹ́ orí irú mọ́tò tí ó wà. This way. Nothing wey Anna no, no go fit handle. Ẹ wọ́n wé. Mo ti gbọ́ oníkòsí tó wọ́n lè gbámú. Ah. Ẹsẹ̀ mi ò sì gbé ẹ eh, kò sí wàhálà ó yọ̀yọ̀ eh, eh. wọ fọ́tàsì kìíní kó lọ dìbò kò sí wàhálà. Ah, àwọn lọ. ọ lọ rí ọbọ rẹ nígbà ní ọmọbọ ló lè dé ah, bá. ayé bàjẹ́ lónìí. ọbàjá ti ṣe tó ṣe tán ọba ti ń jáde báyìí kó wá padà wá bá mi. ẹ máníjà ṣé kò ní í sábùkù pẹ̀lú wèrè yìí lọ. kò lè ṣe kò sí olóko àfihàn agbára lọ́dà mi. ṣé ètò ìwà àdúgbò kò máa ń tẹ̀lé kò sí. ṣé lọ sọ pẹ́sẹ̀ fún mi. nù bó ṣe pàṣẹ lẹ́fẹ́ ni o bó ṣe ṣàyè dídí o bó ṣe màláìka ni o àálù fún un. ló dáa dẹ̀ jo. kí làwọn fẹ́ ṣe báyìí. ẹ máa gbàdúrà ẹ máa gbàdúrà lọ́wọ́ ni. pé kọ́ lọ́mọ jẹ kẹ́mi rẹ̀. kọ́sá gòkè kò sọ̀kalẹ̀. torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́mi kò mọ ìyá mi ni gbogbo nǹkan rẹ̀ pátápátá ni mo mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fanagan ni lọ́wọ́ tá a wà yìí ó ti di dáàfù. ana ana ọmọ tí mo trust mo trust ẹ̀dá quest. ẹ sọmọ ìyá ni. Hmm. Ah, ẹlẹgbọn àgbà ẹsẹ ní sùúrù kẹ burúkú balẹ̀ jàre ṣé ẹ̀yin lẹ bá yẹ débi tó dé yìí ẹbí yìí kan wọ ọlọsẹ irú nǹkan irú ìdí àbúrò mi ti lọ́wọ́ ẹ. ha nǹkan ni Ọlọ́run mọ fún yín ṣe ọ̀nà yóò mọ lọ bẹ́ẹ̀ yóò mọ kó máa lọ bẹ́ẹ̀. ẹ mọ́níjà ẹ má bínú o ṣé àwọn náà ṣé ara yín ni wọ́n àbí bó làwọn ṣe jẹ́ sí. ìyá abẹ náà àbẹ ilé fẹsẹ̀. kí ni màá ṣe ọtọ orí èèyàn tó dé nǹkan mọ́ rí báyìí wo tí mo tẹ́ wá ṣe ń bí. uncle tí ẹ bá máa ṣàlè lọ sókè. ah lọ́bù. ah mo ń ṣeré gan-an. èmi kì í àyè lọ síbi lọ lọ́bù. báwo lọ rí ọmọ yìí. èlò mò ń gbà yìí ní lọ síbi dé. owó ẹnìkan la mú wájà rẹ. owó ẹnìkan la mú wájà rẹ. mo mind bóyá next time ẹ lè padà wá. sẹ́mi àmọ́ kí ní sọ̀rọ̀ pẹ̀. mo gbogbo ẹ̀gá ara ṣé kórìíwá ó lè wù náà ni. kò sí wàhálà ẹ ti ń dẹrù wọn di láti kún lórí eh, manager manager ẹ náà mọ yọǹkan síra wọn owó oṣù máa ń bọ̀ dé. tójú bá pa fí àwa náà wọlé agodo. <laughs> àfi bíi bẹ́ẹ̀gì jẹ́ fi ń wọlé ẹ̀yin mọ̀ mẹ́rin. now. I come, Ẹ eh, wo ye. Akọ akọ akọ. Sísìn ni pẹpẹ mi. Pẹpẹ náà. Akọ. Hey, I don't die Oh, Who send me? I Akọ. Akọ. Hey, I for ah. eh, no come Oh, Juliet for come do this job Oh, ah. no, no. o. Akọ. Ṣẹlẹ̀. Ṣẹlẹ̀ ọ̀rọ̀ kù bọ̀rọ̀. wọ́n wà ní ilé ń bọ̀ wọ́n wà ní ilé jọ́sẹ̀ jọ́sẹ̀ dáwọ́ bọ́tà fúlọ̀ fẹ́ mi. iná kan lè mọ bẹ́ẹ̀ fi ń pa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ńjílẹ̀. kó wà lọ́nà ó láṣẹ jùjọ nísìnyí olórí burúkú ni ọgbára dúró ìwo ni ìyá ọmọ lọ ń jẹ èèyàn máa fi kí ọdún pàdé ìyàwó ilé ẹ. abẹ́ sí èrè ni tàbí èso rire mi. ẹgbẹ́ ìsọ̀njà èèyàn fún mi lè kán rẹ níbi ni màá ti sọ rire. ìwọ gan ti wáyé mọ́ ya o ti máyé lè kékeré yé ó tu ọ ó ti tu kí ni tu ó tu ṣòkòtò bẹ́ẹ̀tì. ṣé wèrè ni ọdún níta gbangba. ami suda. ṣé na husband carry come meet minister abi na human being. kí ló wí à. ẹ má gbọ́n sọ. ọ̀rọ̀ ọ̀rọ̀ ayé o ti ẹ̀ gbọ́n kankan. ó sọ pé ṣé àwa pàǹbí tá a wà yìí. bọ́n yé fúláwọ̀ rẹ̀ yẹn má gbọ́. ah bọ́n àìlọ sùkúlù rẹ̀ ọmọdé àìná ẹ̀ mú lónìí ọmọ sọ̀rọ̀ náà iṣẹ́ ẹ̀ ṣe wọn gbọ́ abóhun nílé. ẹ ṣe ẹ ṣe bó ṣẹ̀ṣẹ̀ kó o ti sọ àbúrò mi dẹ̀sí sínú ilé nílé mi sọ fún yín o tí ọmọ ń bá dẹ̀sí sẹ́mọ̀ pé ẹṣin tọkọlà kò fi bẹ́ẹ̀ kọ́ mọ̀ tí ọmọ ń bá di ẹṣin yóò di wàhálà o pikin àbúrò mi ń sukusuku yù wo finish. ẹ eh, ẹ eh, madam ẹ eh, my friend ẹ Hamisu you don pẹpẹpẹpẹpẹ you. ṣé mo yé mi sọ̀rọ̀ yẹn gàdé that guy finish me he scatter everywhere as in as i dey here so i need fan everywhere dey pepper me. Ah. níbo ah, àwọn eré sa olóhùn nídìí fáànù kí wọ́n máa fẹ́ sí kinní ọ̀hún. ọmọ tí ó ṣe báyìí eh. gẹ́gẹ́ bí ọ̀rẹ́ eh. sọmọ pé mẹkáníìkì náà tí ó bá tún ọkọ̀ sí eh. yọ dọ̀bálẹ̀ yà á kọjú òkè ọwọ́ àdọ̀bálẹ̀ báyìí ó gbé orí síbi sẹ́ńtà bíi tí ẹ́ńjìnì rẹ̀ wà wọ́ọ̀rì máa ma ṣe yẹn. fẹ́tàkì nǹkan lè mẹ́yìn gan fẹ́tàkì nígbà tí èèyàn ná ẹni tó ń dànù ní ìsìn kó tó wọlé. ó dàrọ̀ ó dàrọ̀ ó lóun ti lọ lé páyé òun ti rú. ẹ̀bùn sẹ́ni kó lórí fún sẹ́ni ayé yìí báyìí. are you going in my house. sure make nobody just annoy make nobody vex irun lè mọ ẹ ṣá. ní ọmọ ẹni ẹ sọ ìjẹ̀bú èyàn ti ba ayé èyàn jẹ sóyún sí ni. jẹ́ kí n sọ tọrọ fún yín ìwọ àti òun. ẹ fi kọ́ni kọ́ni ẹ bá pè mí dẹ ẹ ṣe òun rè mọ́gùn rè mí. ìjẹ̀bú sórí kí n máa bọ́ sọ̀rọ̀ kọ́ máa ti bíbẹ̀ ìyẹn fẹ́ bẹ̀rẹ̀ tẹ̀ntẹ́ sọdọ ọmọ ajá ti bèmí nù o. òun rè mọ́gùn mi sọ kí n lò rọmọ rẹ. ẹ̀yin méjèèjì ìwọ́ra oògùn ẹ̀yin méjèèjì ẹ fún lóògùn. olórí burúkú tó rògùn wa ni lẹ́nu ẹ ṣe rí bí ẹnu ẹranko yìí. ìwọ lè rògùn wa mo ká ẹ ìwọ rògùn fún mi sọ fún kí n mú fún mo dẹ̀ mú fún lórí ó àlòdà mi ò wẹ́lẹ̀ lọ bíi wẹ́lẹ̀ sátidé ò níbi kankan lọ wọ́n rojú ẹ̀ mẹ́rin ajíjẹ́ ìrọ̀wọ́ wẹ́lẹ̀ lọ bíi. mi lọ kankan wẹ́ pè. ẹ ìṣe gbogbo òsì tẹ fúnra yín tí wọn kọkàn mi ẹ̀yà jẹ́mẹ́lá ẹ̀yin àti bàbá jẹ́mílá ẹ kú òní ẹ̀ pé bàbá jẹ́mílá báyìí ẹ wà wọlé sẹ́rí tí àbúrò yín ò lè yanjú ọlọ́run ó fẹ́ yanjú. kúkú hmm. ẹ ilé ìdílé. ẹ họ rí ṣe bẹ́ẹ̀ ilẹ̀ múra kankan ní ìsìn pẹ̀lú mi. Ah, ẹbí lẹ́yìn ṣe anna ni ah. ọ̀rẹ́ mi ah. ẹ bù ú mú un lè lọ tí wàá tẹ̀ fẹ́ lọ ni pé mo fẹ́ lọ ṣe ṣáà ń yẹn ni màá dà ẹwú tó yẹ sọ ọ̀rẹ́ mi. ó sì ní hàn. èwo ni kí èyí ṣe hàn ṣé kò dáa ni. èló ló mú dání wèrè. ìmọ̀wó dání ṣùgbọ́n nígbà tí ń lọ mi lọ́rùn mo ní sẹ́ni kémi ò sẹ́ni. àbí pọmọ ẹ olé ẹ eléèlò eléèlò ọ̀hún ebi ebi táwọn ọjà gbẹgbẹ eh, ṣẹ́ẹ̀fì náà tó ń tó ń ta àwọn ọ̀hún lé. dúró dúró ná ìjẹ̀bú gbogbo ntọ́ sọ látàárọ̀ bí ọlọ́run fẹ́ díẹ̀ díẹ̀ ni ta sí mi létí èwo ni tó ọba ti ń bínú mọ̀mọ́ bínú sọ ọba ti ń bínú sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ bí gbèyàn kan fújì ni ń mẹ́ta ti ń nẹ́ẹ́ ọ̀rọ̀ rẹ ń dùn mí ọ̀rọ̀ ń dùn mí. èwo ni ọba ti ń dùn mí iṣẹ́ ọ̀nà ń dún náà. Ah, ẹ ẹ ọmọ bọ́rọ̀ tó ń dún nìyẹn. àbí bí ìgbà Jakisak mẹ́nu sí fújì kí ló dé. ọ̀rọ̀ ń dùn mí náà. ní ọ̀rọ̀ ń dùn mí náà àbá wífò kan tó ń sèmi ṣé wàá rí police station lálẹ́ àṣìṣe. èmi tí mo bá ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ pèmí ní ọmọ àlè. tọ́ba fi ìjà ìwá fà mí. tani kẹ́bí ẹ̀wọ̀n December twenty four yìí ọdún lọ. ta ló lọ lé ọdún. kí n ṣe yóò. kárí ah, òkú sẹ́wọ̀n ah. ìjẹ̀bú ni wọ́n dẹ̀ sí o. ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ẹ̀sẹ̀ ló fi gbogbo ayé ẹ̀kọ́. ẹ̀sẹ̀ mo èyí ẹ̀yà burúkú ni sẹ́sẹ̀ lọ́sílẹ̀ dà bátàwé tì mọ́ ni. wo bó ṣe sọ bó ṣe rí yẹn o tí mo sọ fọ èkó ló ti bá mi jẹ n jẹ kó yọ jẹ n jẹ kó yẹ aláṣẹ ọ̀rọ̀ kó sọ fọ ọmọ bá mi jà máa nù ẹ gidi gan ṣẹṣẹ ń rẹ ma. ọdún ti ń kọrin ọdún ti ń kọrin. ẹ wù ẹ má bìí jáde ó dín wo màá mú ẹni bẹ́ẹ̀ aa fẹ́ ń wo dín wo kó dédé rún amágbá níbẹ̀ dédé rún má mú ẹni bẹ́ẹ̀ ẹ jẹ́ kí wèrè máa lọ. ọ̀ya nìṣó lọ́dọ̀ ya. téèwù àti ẹ̀gbọ́n rẹ̀ ebi tó ti mọ̀ra àmà lọ kú ọ̀sán fún wẹ́ẹ̀dẹ̀ lọ ṣé àyè ìṣìwẹ̀rẹ̀ gbógun mi ó ti dáa bó ṣe àbọ̀ mi ẹgbọ̀n ẹ á jẹ ẹ̀rẹ́ ẹ fi ẹjọ́ orí burúkú lẹ̀ ìsúnulẹ̀ ìsọlulẹ ọmọ ọlọmọ yàtọ̀ sẹ ń ọmọ sọmọ yìí. àwa mọ jẹ ẹ mọ lọ bí ọlọni èsì rẹ. náà ni sọjà mi ẹ bá lu twelve o ṣe dá ṣe fún yàrá tèmi ọ̀yà òun nìkan ni mọ lórí burúkú ni ní tó tó tó tó àgbógbó ọkọlá mama? oníwọ̀ màmá. oníwọ̀ màmá. oníwọ̀ màmá. tí wọ́n ti já sọ̀rọ̀. oníwọ̀ màmá. Jẹ́rìí ẹ̀rú jẹ̀rù. Nàǹkà.

ebó kàn fọ́ ọkàn ni. ọmọ ẹgbẹ́ ìyá rẹ̀ yìí ṣé bọ́ọ̀lù ó ti bá wa sọ̀rọ̀. ẹ ra o ẹ gbàlẹ àsìkò ètò ẹkọ ètò òlu ẹkọ ètò òlu ẹ̀yin sẹ ẹ rí èmi àti ẹni òun ló mọ̀ wá wá bí àwọn méjèèjì kò sí sọ̀rọ̀ kankan pẹ̀lú wa àìrọ̀ ọlọ́wọ́ tẹ̀lé jẹ́ ìrí báyìí àfi ibi tí mà kú sí lókù báyìí mo ní pọ́blẹ́mù àwọn pọ́blẹ́mù kan ní sáìdì ló báyìí sáìdì ọmọ ẹ̀ ọkọ̀ ewu látòkè débi sẹ́rí bí síbi ló ti ní sọ̀rọ̀ ẹ̀ pé ogun èso ẹ̀ ó ti ru sókè bí ó sì wá di pẹ̀tẹ́lẹ̀ ńlá mu wá òun sì ròyìn yín gan-an ó ní lẹ́yìn lẹ́yìn abatí ọ̀tí àtà pé níbí o pé wọ́n tún ń kun nǹkan o pé ẹ̀ ń kun nǹkan ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ bàbá bá mi kún ẹ̀yìn ẹ̀ bá mi ṣe pẹ́lẹ́pẹ́ bíi kẹsẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bíi àkọ́bí yín. àti gbogbo ìyẹn lẹ̀ ẹ̀ ti yẹn lẹ̀ ẹ̀ gbàgbé ẹ̀ gbàgbé ẹ̀ jẹ́ ká sọ ohun tó ṣẹlẹ̀ ìjàbúrè ẹ̀ jẹ́ ká sọ ètò ìṣẹ̀lẹ̀ báyìí báyìí. sọ́ọ́rí níbi tó dé yìí gbogbo ogun èṣù ẹ̀ tó ga sókè tó ga sókè bí ilé ti máa wálẹ̀ àwa ti rí pẹ́ẹ́rù tó jọ owó ẹ̀ lọ ni a máa lò ni ayẹyẹ ìpè o ayẹyẹ ìpè o. èwo ló fẹ́ nà ọmọ ẹ̀yà rẹ. méjèèjì ah, ah. ẹ lè ṣàṣepọ̀. à ń ṣe mẹ́rin à ń ṣe márùn-ún lẹ́ẹ̀kan náà. bẹ́ẹ̀ni kò sí ìjà náà. Eh, bíbu kaka náà bá wá bí ẹlẹsẹ mẹ́rin wọn. ọ yálàyà kaka gan ṣe. Eh, ẹ máa mi mo rò pé wọn lálẹ́ kọ fẹ ẹ má ní kọfà fún abúlé ṣáájú ọkọ kò sẹ́ni tó lè dẹ́rù bá mi láyé kò sí wàhálà ẹ má máa yín wọlé. Eh. àwọ owó owó níbo o sọ fún wọn. ẹ mọ orúkọ bíbá ẹni kò gbọfẹ. gbọfẹ ni bẹ́ẹ̀ ni. yóò problem owó ẹ ti wọ́ màmá o ti wọ́n ti wọ́n. ó ayé rẹ ti fọ́jú pọ̀ ọ̀rẹ́ mi sọ fún ọ ní o. ìdíyàn. àwọn yára rẹ. kí mú ọ lálẹ́ àbí. ẹ sẹ́kọ̀ ṣe wọlé lé mi àwọn náà mọ̀ pé kí wọ́n lé tìmọ̀ ah. àbúrò tí mo ní tí mo mọ̀. àbùsù. Ah. àbùsù. wọ́n máa kọ́ wọ́wọ́ òde. ẹ bọ́kọ ẹ balẹ̀ kẹ́rì kí mú àdúgbò ní aago méjìlá mo máa di aago mẹ́rin tí wọ́n bẹ̀ sí pariwo. oró dúró àwọn ìléṣèré ẹ̀gbọ́n ó dúró mọ́mà ẹ̀jẹ̀ pọ̀. ẹ ti bá ìyá àbúrò ẹ jẹ. méjèèjì ọ̀dà bẹ́ẹ̀. bọ́dà mi sùn. kọ́kọ́ sí kọ́kọ́ kọ́rí ibú lọ aláyà gàǹtà bíi abígbà tí wọ́n dá mi síwájú ta orí ẹ̀ dàrú ni àbọ̀ àbọ̀ sí èrè ni. bọ́dà mi sùn ẹ farabalẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ gan ni kẹ́ jẹ́ ká mọ̀. kílẹ̀ gbé kílẹ̀ jù ṣebí ìwọ ò ti fẹ́ràn owó jù o fẹ́ràn owó o fẹ́ràn owó gbogbo tí ẹ lè fi mú ọ láyé owó ẹbẹ rẹ bí wọn lérí kankankan ẹ̀yin ń gbèrò ọ̀rọ̀ yìí ń wá ń bá ti bá sọ̀rọ̀ mu ti bá ṣe kíní kan ẹ̀yin wá pa mí lápasáyé ẹ̀yin pa mí lápàsá yẹ bó ní rírì kó tó di pé bóyá mo lọ mo lọ mo lọ sàwọn kankan tó fi lọ yíwọ ìtẹ́lẹ̀ fi yíwọ ọmọ mi lọ́wọ́ fara mi. ẹ wo iṣẹ́ ṣe ìrọ̀ lórí ẹ̀ ní ṣe ń ṣiṣẹ́ ẹ̀. má bá má bá mi ṣiṣẹ́ òsì mọ́ ṣiṣẹ́ òsì mọ́ ṣiṣẹ́ fún rẹ mọ́ ṣiṣẹ́ fún rẹ onídìbí odò ibo mọ́ ṣiṣẹ́ lọ fún rẹ. ẹ ní sùúrù bọ̀dá mi sùn ṣó ti wá di bẹ́ẹ̀ yẹn ni. kò sẹ́ni di bẹ́ẹ̀ kò sẹ́ni di bẹ́ẹ̀. a ní sùn kìlódé kílódé wàá pariwo nu ṣọ́ọ̀bù kìlódé. kí tùsí ni àǹtí ẹlẹ́nu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́nu sọ̀tì bí òròbó adìẹ ìṣẹ́mọ́ ìṣẹ́mọ́ ẹ kó sì lọ ẹ lọ fẹ́ lómi mo mọ̀ pé kò ṣe tẹ́lọ̀ nìkan lè rán bì ẹ ṣàgbọ́dẹ̀gbọ̀ àwọn obìnrin ah. ẹ ṣe agbódegbà àwọn obìnrin kódà mo mọ̀ wípé mo mọ̀ wípé ẹ bígbà téèyàn bígbà téèyàn ń dọ́gbọ́n ṣàṣẹ́wó lẹ́sìn ó dáná bóyá èrò pé mo bá yín ṣe ṣe é rí gbogbo ohun tí mo ti kó wá bí pátápátá gbogbo ẹ ni mo fẹ́ gbà kí n tó lọ. ẹ nígbà kọ̀kọ́ ẹ bọ́ta ní ṣọ́ọ̀bù. èmi ò ní gbà kankan. ẹ kangara yín kẹ bọ́ta nínú ṣọ́ọ̀bù wa àwa ṣàlà sì ń sanwó ṣọ́ọ̀bù. èmi ò ní gbà kankan. a máa bá yín fa wàhálà. bẹ́ẹ̀ ni o wàhálà gidi. sórí tí wàhálà bá bẹ̀rẹ̀ òun ò ní dúró. tí wàhálà bẹ̀rẹ̀ tí wàhálà bá délẹ̀ kò ní dúró. ẹ̀wọ̀n ní dúró wò fíìmù tó gúnlẹ̀ yín náà fíìmù tó gúnlẹ̀ yín náà gbogbo oríṣẹ́ yín ti ń dùn yín nù yìí gbogbo ẹ̀ ní bàjẹ́ adájàgbére ni. ọba tó yà náà ṣe ká jọjà. ọjà ọjà ọjà ọjà ọjà ọjà bàbá. èmi ọjà ẹsì èmi. Amisu Amisu ìsọnù ọgbọ̀n àwẹ̀ bí ohun onímọ̀lẹ́ ẹnu wo sí lára fọ géèmù àmísù o ìwọ nìkan bí ẹkún akọkọ jẹ àmísù rẹ ò kọlọrọ sí màá ní àfàìládì yẹra kó okòwò olówó pamọ́ òkìnàkìnà tójú aládìyẹ kì í síná aládìyẹ ńlá kó ẹyẹ jẹyẹ èèyàn ń jẹyàn níta bá pè lágbà hmm. tá a pè lórí èyí fi tẹlẹ. irọ́ ni. mo bọ́ ọ níṣẹ́. bọ́dà ó jẹ́ sùn sílé wọn ìlẹ̀ ọ̀fẹ́. bọ̀dá ẹsẹ̀ ẹsẹ̀ olùkọ́ ẹsẹ̀ ah, ẹsẹ̀ gan ẹsẹ̀ gan lóhùn ní yà wá. orí ń tẹ̀lé ọkàn bẹ̀ ọ́ fún ni wípé mo fi ọlọ́run bẹ̀ ọ́ má bà ojú mi jẹ́ lọ́hùn nítorí pé a pọ̀ àwọn ọmọ èèyàn pọ̀ tí wọ́n wá sẹ́ tí wọ́n wá sẹ́ fẹ́ bí wọn nítorí pé mo súnmọ́ wọn ń bẹ̀ yẹn ṣe ní kí wọ́n wá bẹ̀rẹ̀ sẹ́yìn ọmọ ndé fàkàtì wọn sọ̀rọ̀ báyìí lọ ṣùgbọ́n mo mọ̀ pé lágbọ́ ọlọ́ngbàdì ọba iṣẹ́ bíi oṣù mẹ́ta ó ti máa gbé nǹkan rẹ̀ sí ó ti fẹ́ ṣe foundation mọ́ mọ́ ní ní n tó sú ọ. ẹ ẹ àbọ̀dá ah, yẹn tó bá rí yín ó lè mọ̀ pé mọ̀ yẹn o. ah wọ́n mọ̀ yẹn wọ́n ah, ah. mọ̀ yẹn kọ́dà ọ̀dọ̀ Tinubu gangan ni mo lọ ń lọ́wọ́ fún mi lẹ́tà lọ ọ̀dọ̀ Fasola Fasola wa sáyìn ó fún mi fọ́ọ̀nù mo mọ̀ lọ. ẹ mọ̀ Fasola ni. ẹ mọ̀ rẹ̀ yéèyàn kan tí ò ní gbéraga ni jẹ́lẹ́ oṣù mi tí Fasola lọ ẹ̀gbẹ́ ilé mi ni Ọlọ́run ntẹ́yẹ̀ ṣe sọ pé ẹ mọ̀ ròyìn àpinnu ní kékeré Fasola èkùsẹ̀ mọ̀ pọ̀ lórí ẹ̀ o ọ̀sìn wẹ́wẹ́ báyìí ni wọ́n fa irun ẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n máa fa ọ̀sán gbó báyìí òun náà padà wá di gọ́fúnà lónìí. lẹ́yìn fasola. Ah, ah, olódò olódò kíláàsì ni máa rí ṣe. ẹ wò bọ́dà mi yẹ sí mi. kò sí wàhálà kò sí wàhálà. bọ́dà ẹ wo ẹ ní sórí burúkú ọmú ìyàwó ò ní kan ọlọ́run ní yàwá ẹ ṣe ń gan bó mo ti lè bẹ̀rẹ̀ o bá lọ yaba ra àwọn ìwé ìbọ̀dá irú àwọn aṣọ ni mo lè lò torí swaga ni mo fẹ́ bá wọlé o swaga gidi swaga máa kó swaga sẹ́gbẹ́ kan báyìí ginger sẹ́gbẹ́ kan ń kó pọ̀. tó wípé kó máa dé táì kó máa dé fìlà bí já sí. kí n lo edwom. tó bá rí edwom àfọ ti ń pè báyìí lu irú iṣẹ́ wo nù síbẹ̀ ọmọ ọ junction ọ ọ ọ ọ ọ ọ ọ ọ ọ ti a ọ ọ ọ ọ ọ ọ ọ ọ bàbá ti ọ ọ ọ ọ ọ láta ọ àbí ọ ti ọ géètì kìíní géètì kejì òun géètì ọ eh, ní méjèèjì. ọ ọ kọjá abẹ ọ ọ ṣe kọjá géètì ibi ọ ń ọ ah, ah. géètì kejì ń lọ ọ ọ ní ọ àwọn tí ń wà. sórí nígbà mo ṣe fáńdíìsì mi bẹ̀ wọn bí àbá fi ara balẹ̀ ṣiṣẹ́ bẹ̀ wọn nígbà tí wọ́n bá yẹ tó bí oṣù kẹta ọ gbọ́dọ̀ pè yẹn pé kóun fẹ́ ṣe fáńdíìsì. bọ̀dà kí ni dẹ́n sọ lẹ́nu dẹ́n ná owó dẹ́n ná owó dẹ́n ná owó òkú la máa sọ pé kí lọ wẹ̀ òkú àṣìṣe tẹ bá mi rí sẹ́mi dọ̀bálẹ̀ tí mo dọ̀bálẹ̀ tí mo ń kí bí èèyàn gidi. ẹ sọ gba ìdọ̀bálẹ̀ rẹ padà ni. ìsì máa nígbà dọ̀bálẹ̀ mi padà gbogbo ọpẹ́ tí mo ti dúró ẹ̀ bá ń kó nǹkan mi ẹ̀ bá ń kó nǹkan mi. ọ̀lẹ́ni o kí n wẹ òkú òkú la máa ń sọ ń parẹ́ ṣé òkú bá kú lágbolé ní nílùú wa oṣù kan oṣù méjì mo lè má délé. amisu ah, ọ̀lẹ ní ọ̀fẹ́ jẹ́ sí o nísìnyí ah. máa gbọ́ kọjá pé ìyá wa ní ìsìn ló kú mm. ìjẹ́ máa lókun máa wálé kí wá bẹ ọmọ rẹ̀ wò mm. kọkàn dédé kọ bá ìyá wa lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mm. kẹ́tí sọ ọmọ ènìyàn dìde jẹ́ ká wá ta lúdò. orí màmá yìí ni nígbà tí màmá ò sí èrè ẹ mọ̀ mọ́ ọmọ àwọn kọ̀líìgì wọn tí ọjọ́ ti kú kí wọ́n mọ̀ lọ bá ta lúdò ni àwọn ọ̀lẹ́ lọ pajílẹ̀ yàbí wọn pé obi àbógunde ni ní wọn bá sì rọ́kùnrin pé wọ́n pé Ògúndé tó kú bí sí. ìlú ọ̀sẹ̀ ìyàwó ni sórí wọn ọ̀bá dàrú èèyàn máa sọ̀rọ̀ sàgbàlagbà báwọn. ẹ wo bọ̀dá ṣe mọ́tàn yìí tèmi àti mọ̀mọ́ bá jọ ń jẹun lọ́wọ́ tí kú bá lè ṣe bẹ́ẹ̀ tó kanlẹ̀kùn tó wọlé tí yàrá ilé sagota tí mo bẹ̀rù kú dé ẹ mọ̀ bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ kú o. lọ́rọ̀ kan o lè ṣiṣẹ́ lẹ́yìn sọ. àpọ̀lẹ̀ ni mí ẹ̀yin o ṣe gbọ́ tèmi náà ẹ gbọ́ tèmi náà mo wò pé bóyá kí n padà sí di iṣẹ́ àárọ̀ mi. ẹ ṣe fọgànáìsà tó kọ́ tó lò sí ara ẹ ò dúró ṣe fírídọ́ọ̀mù lọ́wọ́ àpadà sí nísìn kọ́ lọ́mọ bẹ́ táyà ń táyà. èmi ọlọ́mọ jẹ́ ń ṣe fọgà láyé mi kí èèyàn tọrùn bọ táyà ọkọ̀ kí kọ́kọ́ yẹ lu yàn lórí ní tèmi ń sọ iṣẹ́ mọ́ mi ni mò ń sọ o iṣẹ́ tí màmá ṣe kí wọ́n tó kú ni o àwọn ọmọ ọdọlọka. ọmọ ma sọ ọmọ ọdọlọka ìwọ. Ah, ẹ mọ̀ pé wọ́n mọ mímí lọ bẹ̀rẹ̀ kékeré ńgbà náà. nígbà tí mo mọ̀ dàgbà tí mo mọ̀ bẹ̀rẹ̀ fi sẹ́lẹ̀ mọ̀ kọ́ mi náà hàn náà hand over kínní fún. wọn lọ fẹ́ máa ṣe. n tí mo mọ̀ ṣe jùlá yé inú ọmọ ọdọlọka. ṣé ọ sì lè ṣe. kíni ní lè ṣe kíni kíni kíni bẹ́ẹ̀ kéèyàn bá wọn pa ògúnfe bá wọn mú irú bá wọn mú yọ̀ bá wọn máta mú kéèyàn tọ́ wédú kí wọn para kí wọn kò gbogbo tí wọn bá ní kọ wá fi ẹnu fún ògùn fi ń kọ atẹ́gùn tó fi fẹ́ ń kọ. wọn ìfẹ́ náà fọmọ lù màálù kan ní wọ́n pa mi olóúnjẹ èkó ògúnfe ní ń pa jù kò sí wàhálà wá ti lóun ló ṣe èmi ọ̀pọ̀ sọ́fà làájà ṣùgbọ́n dákun má bójú mi jẹ́ ń bẹ̀. níbẹ̀ yín gbolẹ̀. bákan jẹ́ pé téèyàn ò bá fẹ́ tanra àyàn ló kù iṣẹ́ tí ẹ̀mí mi mú pé owó tètè sórí rẹ̀ ń ni mo ti kọ́kọ́ sọ fún. ooo bọ̀dá ẹ wo ẹ wo ẹ wo mo lè ẹ má jẹ́ rin yín fi lórí ọ̀rọ̀ òkú dé o ẹ má jẹ́ rin yín fi lórí ọ̀rọ̀ òkú dé o kémi ọ kémi kí n bọ́nu mọ́ṣúárì tí mo fẹ́ wọ òkú kó jẹ́ kó ọmọ ta tó jẹ́ pé ó sọ ọmọ ta kú ni ṣé kò ní báyọ̀ pò wọ ìwèrè ni àbí irú báraka kókó kú nìsín ṣé omi òyìn lè wẹ̀ ni ẹni tó yẹ kó lágídí lójú ayé kéèyàn àgbà sí òsì kéèyàn lẹ́yìn owó orí ibú. wèrè lọ́mọ ẹ̀ ọ́ ní ètò ìpẹ́ kálá o ọ̀rọ̀ ló kù sí àdó nínú ilẹ̀ báwọn àmọ́ ẹ̀yàn ti sáńdẹ̀ wẹ̀kú wẹ̀kú náà ọ wẹ̀kú títí títí tó ní àfikún òkú lólùpàkà yìí. Fámìlì hmm? mo ga fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. wo arákùnrin sọ nǹkan tó bá fẹ́ sọ kí ló ṣẹlẹ̀. mo ga fún mi àfi bí ẹni pé ayé wa lọ́wọ́ sáré sọ́rọ̀ èèyàn gidi ọmọ kan ti dá mi dúró. ǹda náà kí ni wọ́n ṣe tí wọ́n fi dá ọ dúró. yọ ọmọ dà fún ọ bí ọmọ sì máa béèrè mọ nù ọmọ òsì kan mọ ní lọmọ ni mo fi iyọ̀ já ọbẹ̀. iyọ̀ já bẹ́ẹ̀ wọ́n ló fi iyọ̀ já bẹ́ẹ̀ àbí wọ́n fi iyọ̀ já bẹ́ẹ̀ kì í ṣe pé kí ní ọ̀hún náà fi gbogbo ara rí bẹ́ẹ̀ náà ọmọ tó yẹ pé ń ṣe bẹ̀ lọ́wọ́ báyìí kéèyàn máa ṣe bẹ̀ lọ́wọ́ kó má sọ fún ẹnìkejì pé mo ti fi ọbẹ̀ mo ti fi iyọ̀ sí ọbẹ̀ o èmi bá ní kí n ràn lọ́wọ́ mo ṣe bú iyọ̀ nu má bù sọ bẹ̀ iyọ̀ bá jẹ́ méjì bí ọ̀sẹ̀ já ọbẹ̀ ni wọ́n bá ní èmi èmi o kí n gba bí kí n kó mi sí àwọn o pé mi ń baṣẹ́ jẹ́ fáwọn o kò jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní lágbájá ò jẹ ẹran jẹ lágbájá dá wọn lóhùn níta ní ò jẹ ẹran tí ò ní yọ dandan ó jẹ ẹran jẹ nu lóòótọ́ àwọn náà fi ọjọ́ bẹ́ẹ̀ nu lóòótọ́ mi wàá mọ nǹkan tí mi lè ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o àbí kí ni wọ́n rò pé mo lè ṣe sí. n tẹ́mi kan wo ni pé mo fẹ́ kó o bá ń fi ọ̀rọ̀ mi wẹ́lọ̀ fáwọn èèyàn àbí kọ bí àwọn náà sì lè níbi kan tí o ti dáṣẹ́ kan lẹ̀ kí ọkàn mú mi lọ́bẹ̀ àbí kó fi kọ́sà fún mi láwọn èèyàn kan lọ́wọ́ kọ́sà bá ń wáṣẹ́ tí mo fẹ́ nù ń fàkátì. iṣẹ́ ya piano lu ìwọ ló wáṣẹ́ bó bá wáṣẹ́ ni ó mọ̀ pé ṣe ń bẹ ah. oríṣiríṣi iṣẹ́ sì ya pangoro. ní gbòòrò tó jẹ́ pé gbogbo bí a ṣe dá mi dúró báyìí mo ti tú gbogbo gbòòrò kiri pé yín tiẹ̀ ríṣẹ́ mi ti lẹ́sẹ̀kẹsẹ̀ ti fi sáré dípò ilé tán ti dá mi dúró ní ìrì. orin dáadáa ni tó bá dé tàmàgà ń bẹ̀rẹ̀ lásán àbí tó bá débi sábó ń bẹ̀rẹ̀ ó rí àwọn mọ́là tí wọ́n ń gbẹ́ kànga ah. tán sangun dáadáa wọ́n tún máa fi bí ìgbà fún àbí olóńdè bá máa fi sápá tó bá ta sáwọn eléyìí wọ́n bọ̀ wáṣẹ̀ torí pé iṣẹ́ ká gbẹ́ kànga wọ́n gùdù ńbẹ̀ ó sì ráwọn míì lọ́nà máa twelve tí wọ́n ti ṣú lọ́nà korodu ah. tegun wọn san dáadáa ah. wọ́n tún máa ṣe gangan tó bá ń sáré báyìí tó bá pọ̀ iṣẹ́ pọ̀ iṣẹ́ pọ̀ ó pọ̀ burúkú. tí mo bá wọn mọ́là gbẹ́ kànga. ẹ kí ni fi ṣe yàn àbí kí n mọ báwọn ti iṣu láti eh, mile twelve kí n mọ tù wá kí n mọ tì wá sí kòròdú kí n mọ kí gbogbo ẹ mọ ṣe gàn gàn gàn gàn tí n bá ti ń bọ̀ tí kìíní kìíní báyìí wọn mọ ṣe gàn gàn báyìí. àbí bóyá pẹ̀lú sì lè kọ́ ni kó ṣe kán bẹ́ẹ̀. ó ti yé mi ó ti yé mi. bolówádà. tó bá ti ṣe tán. kí n máa kórè burúkú lọ. Ah, ẹjọ́ rẹ̀ kọ́ sẹ́ẹ́rí pé lórí burúkú lélẹ́yìí ó jí pé mi ń dájí kùtùkùtù mo ti múra èmi náà ká sọ̀rọ̀ bíi gún tó yẹ kí n mọ gba bíṣẹ́ tèmi lọ mo wá pàpẹ́tẹ fìlà àbí kóńgò esan mo wá mo wá advice rẹ̀ jẹ́ pé mi ò níṣẹ́ ẹjọ́ ẹ̀sìn kọ́ èmi tí mi ò ní làákàyè tí mo jẹ́ oníhòòhò lẹ́ẹ̀kan tó pè mí ni mo wọlé lọ ó ti yọ kèsì ẹjọ́ ẹ̀ má wọlé. lé lórí kó dowó lórí burúkú wèrè ẹni tó wọ tẹlifíṣì. jáde bá mọ wèrè. dábúlé alájígá oògùn. wà ó mọ rí ara ilé yìí àbí wọlé wá wá ọ̀gá ṣé délé times lẹ́yìn kà ní àbí èwo lẹ́ ń tànú ẹ̀. ẹni dúró ọlọ́run ẹyin kẹ ẹ̀rìn tí ó rà ìwé tí ó ní àwọn ìyá ẹ̀ ń tà lé o. yóò ṣe. wà á farabalẹ̀. bá làwọn ọ̀kọ́là níbo ló ti wá. ẹni nínú. kí la lè ṣe fún ẹ. sáàlì bá ń dá sí. wàhálà ìtàlá ààyè gbà ẹ gbogbo ọ̀nà ló gbà ẹ ṣé ká bẹ̀rẹ̀ láti twenty five hour. gbogbo òjé dẹ́bi jẹ́ olórúkú tó ṣe rúgbọ̀n bíi búrọ́ọ̀sì alágo gbogbo ẹ̀ ni mo ti ká ẹ̀rìn tí ó ti máa bẹ̀rẹ̀ pẹ̀lú yín tán. ọmọ ìyá bẹ́là àwọn owó iṣu owó òye sáré. Oya kò lè gbẹ́kùn jáde. Jáde jáde tó ẹni ẹni bàbà. Èlò ìjẹ́ ti bàbà. Two hundred two hundred two. Ah. Níta yìí. Owó wà lọ́wọ́ ẹ̀. Ìta kọ́lá wà inú lílà wà inú. Inú ọ̀rẹ́ ẹ̀ inú lílà ẹ̀yìn. Oya kí n kú tó pa ẹ́ ẹ̀rí dúró. ìwọ ò ní súwó. o ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan lórí máa wúlẹ̀. ìyá baraka. ẹ̀gẹ́ ẹ̀gẹ́ bọ́ọ̀lù ọkọ̀ ẹ̀gẹ́ kí n gbé. ìyá. ìyá kúnlé ayé ẹ̀ kúnlé ayé ẹ̀ sáàmì ọ̀la ẹ̀ sáàfì ọ̀la ìfẹ́lẹ́ ìlú máa pẹ́ wà ojú ń dùn ẹ̀. farabalẹ̀ rọra kí ló ń ṣe ẹ̀. Ah, ah, irọ́ irọ́ irọ́ irọ́ àmá ṣe bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ máa bú kọ́sítọ́mà bẹ́ẹ̀ kọ́sítọ́mà ni má bínú jàre. balaye má gbọ́dọ̀ kọ́sítọ́mà mọ̀ ẹ wo kọ́sọ́ káríà kọ́sítọ́jà ọmọ àṣẹ ṣáyé làwọn ẹlẹ́nu ṣe wèrè wèrè wà tó ṣíwèé síta ni. ẹ ní ju ọlọ́run last card last last kini. last card ọmọ tó ń kọ́ ló máa pààyà olórí iṣẹ́ kọ̀ bóun ò dàwé yọmí ó yá a. baraka olórí olórí ẹ̀ ṣó òrùkó jẹ́ sè ní. Ah, ìjọba pé tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín ẹni dúró ọlọ́run kí ni ṣe yín nìsín. ẹ ṣọ́ra yín. tẹ́sí rèé. Oh, àná mẹ́pá lábàárù ní ẹrú láti wà lọ́wọ́ ẹ̀ fígò fígò ni o. n lè rí fígò àfi sí Ronaldo. lọ bó wọn mú sí Ronaldo bó fi Messi lé lórí ó sì ń lọ ni. ẹgbẹ́ sẹ́ẹ̀tì mi sẹ́ẹ̀tì mi jáde tán èrè rẹ̀. kí ló tún jáde. jáde jáde jáde tó bẹ́ẹ̀ wọlé tẹ́lẹ̀. ọ̀dà àwọn bọ́tà. mo tún bọ́tà. gbogbo ẹ̀. gbogbo ẹ̀ pápátá. ẹ̀yin ẹ̀ ní bí ó ti bàbẹ́ ẹ̀ pẹ̀lú yín. ẹ̀yin tẹ́ mọ̀ sí sẹ́yìn tẹ́ mọ̀ jẹjẹ Kazeem ẹ láyé. bóyá bá bá pè wé. ọ̀rọ̀ burúkú nìyẹn. òṣèlú àwọn fámìlì ẹ̀ ló ya òun náà ló mọ̀ ọ́. àwọn ìṣe ẹ̀ náà ní ká. àwọn èlò lè mọ̀. ẹ ẹ ní sẹ́kí ẹ ní ló. ó yá. ó tún dà. òun sì rèé. sẹ́yìn náà lè mú yàrá ilé kí ìwọ ló mú dání. kíkà ni ra rẹ̀ kọ́ dáadáa ah ẹ mélòó lẹ fún mi. ẹ ṣèbí kó bá lè tètè pílẹ̀ kó pẹ́pẹ́pẹ́ ń di ẹ̀ mo ṣe kó lé ẹ lọ́wọ́. Ah, ẹ kó nọ́mọ̀ méjì. nọ́mọ̀ báwo nọ́mọ̀. nọ́mọ̀ kan wéèrè. Ah, méjì mẹ́jọ méjì lálẹ́. àwọn ah, ọ̀rẹ́ tó bá lè ta dé ni mo lẹ́ẹ̀kan wọ́n tó tún fún sí yẹn báraká. mélòó lẹ kó lọ́wọ́. màá mọ ọjà ọ̀hún jẹ́nẹ́rà. mélòó lẹ kó tó mélòó kọ̀. mélòó lẹ kó lọ́wọ́. iye kan náà lájọ. ọdún ni àṣẹ kọ. ló bá jẹ kánìmẹ́rẹ̀ rẹ̀ kọ́ mi kánìmẹ́rẹ̀ rẹ̀ kọ́ láyé. kí ló ń wọ́rí ẹ̀ náà. sorúkọ lé yín ló ń jẹ́ láéláé. wà èmi ò ráyè wèrè máa lago mọ́ ẹ lórí mi o. báàbù kò mọ́ mi lórí tí kò bá ṣiṣẹ́ lórí mi. ẹ tí ò bá wọlé màá wá jẹ́ kó mọ̀ yìí pé ṣé ìlà tí ó dẹ́ pé ìgò lọ fi kọ́ yìí tí ò ṣèètì yìí ló ní tí ò bá wọlé tó bá fi bíléèdì kó léyìí ráìtì yẹn máa sin o máa fẹ́lẹ́ ìgò lọ fi kọ́ tí bá tu mú ẹ lórí. tọ́ba tọ́ba tọ́ba tọ́ba ọmọ ọ̀nà mọ̀ àlẹ́ mọ́ ni. baraka baraka. ẹ má bọ̀ ẹ má bàákà ni ẹ má bàákà ni. wá kí ló ṣe é. ẹ má bàákà ni. baraba lẹ. wá wá gbẹjà sí. ẹ má bẹ́ẹ̀ yín. máa ní sùúrù kí ló ṣe é kọ́kọ́ náà ni wà náà ẹ a máa fún ẹ kan baraba lẹ. ẹ má bẹ́ẹ̀ mi ní nǹkan ẹ bá fún mi lọ́wọ́ mi gan-an ní ìdá. sori gbogbo owó tó rí ìṣàlùbádé á lè fún ẹ fún ẹ orí ẹ má pariwo má fẹ́ fún ẹ ẹ̀wà ẹ̀ lè lé ọ ẹ̀ lè ẹ̀ lè ẹ̀ lè ẹ̀ lè. mo dàgbà sí i. torí ẹwà rẹ̀ owó mi sì kàkúkà wọ. sẹ́yìn mi sì kàkúkà wọ. ọdún ọmọ ni bí ọ̀bà mi kì í abẹ́ ìjáwé àbáyé yóò ní dà abẹ́ sí èrè sí èrè kí ilé ẹni dúró bàbá mi wà láti ẹni dúró. ẹ yà wèrè olórí kúkú dédé ẹ yá wèrè. ọ̀dẹ́gbẹ́ tẹ̀rì ẹ̀ kò lóhun oko eku rárá mosquito ló ń kí àwọn ìdun ló ń kí wọ́n ní amọ́dá wọ́n ní bàbá àwọn òbí ìdun o ni ẹ máa kú ni mo máa ni ó dá ẹ lò ta ló ń pè mí o mò ń pààyàn lọ́wọ́ mò kú lọ́wọ́ lélẹ́lẹ́lẹ́lẹ́ mi àwọn ta ló pè mí o mò ń payán lọ́wọ́ mò ń pẹ́ fún ọ lọ́wọ́. jabu jabu. bàbá bàbá. jabu jabu. ee gbàgbà. ntani ń gbèrè. ẹ dákun fún mi ní polówó nẹ́ẹ̀kan sí. tọ́lọ́gbẹ́jẹ́ tẹ̀rìn ẹ polówó pé ikú rárá o àwọn ikú ló ń kí àwọn ayán ló ń kí àwọn ìdùn ló ń kí wọ́n ní máa ma àwọn òbí dúró mo ní ẹ̀yin ayán máa pa yín náà ni ẹ máa gbà náà ni ó dáa ẹ lò ó ta ló ń pè mí o mò ń pa ayán lọ́wọ́ mò ń pè kú lọ́wọ́ ó máa dúró. <laughs> sórí ìpolówó ni ọlọ́run fi kẹ́ ọ gbogbo sẹ́lọ̀ ẹ̀gbá sórí àbúkẹ́ yóò ṣe mẹkáníìkì iwájú lè bá bẹ́ẹ̀ ní ọ̀yọ́ ṣọ́ọ̀bù kó lè ríbi tí ó ti ẹ̀yìn bò ṣáwárí gbogbo sẹ́lọ́dà fẹ́ gbà á kèsè bí ẹ̀pà títà ẹ̀gbà tó bá tẹ̀pà ibi ìpolówó ni ọlọ́run ó ti dà yóò mọ̀ pé ẹ̀rẹ̀pà ẹ̀jẹ̀pà ẹ̀panu tọmọtọmọ tani ọ̀panu tọmọtọmọ tí wọ́n rẹ̀ pàdánù rẹ̀ ọ̀jẹ̀ ń bẹ jẹ̀gbẹ̀ ọ̀fọ̀ fún mi ní mẹ́ta. Ah! ekun lọ́dọ̀ ọ̀run ẹ mm. àbísùn kọ. kò sí ilé. o ti jáde. Mm. ah àwọn ikú yẹn burú yẹ bí mélòó kírìmù wájà rè. mẹ́ta. mẹ́ta mẹ́ta ok. ah wọ́n máa dúró ẹ àjọwà náà ni máa pa wọ́n náà ni ẹyin ẹ̀ẹ́kú. ẹ̀dá bá tẹ̀rí ẹ olówó peku rárá o àwọn ayan ló kí àwọn bàbá ló kí wọ́n ní màmá òbí dúró ẹ̀yin dún ẹ wá gbà náà ni máa pa yín náà ni ẹ̀rí dúró. ọmọ rẹ náà ni ọ̀dọ̀ mi lọkọ ló sí ní báyìí. ẹ má bìbí dáre mẹ́ta arọ́nàjà o. ẹ ṣeun sori ọ̀rọ̀ ọ̀dàyọ̀ inú o dùn ó rí ṣe ó rí bá ti ṣe. ìkíní tí tẹ̀sí ẹ̀sẹ̀ ṣe jìkọ́ rẹ̀ ó fara jọ kéèkì torí àwọn ọmọ. ẹ má máa julẹ̀ o ẹ má julẹ̀ torí ọmọ tó sọ fọ àwọn eku yẹn wọ́n kú yé wọ́n rí eku mìíràn ó sọ kọ́kọ́rọ́ ọ̀dọ́ báyìí wọ́n lè gbóníyàn kó níyàn sùn bọ̀tí kẹ́hìn ti da ilé. epo ọ̀pẹ̀bẹ̀ nù epo ọ̀pẹ̀bẹ̀ nù kò sí àlàyé ẹ̀dọ̀ta. báyìí ah. ọ̀nkù ẹ̀ wà á ah kóníyàn má fi irun ọkàn bá mi ṣeré jáde èsì kàtìkàtì báyìí sọ̀rọ̀ dínà bẹ́ẹ̀ mi lọ mẹ́ni fún mi lówó ọjà àrùn ẹ̀rá dán. ṣé buhari ọmọ musa àbákẹ́rẹ́ koro tó wà ní ìlú ìkòròdú tọ́jà babaláwo lè ṣe tajà àdúrà ìfún ọkọ mọ́sánwó. ẹ jọ ẹ gbàdúrà yẹn padà jáde irú kàtìkàtì ìsìn rẹ ọjà náà àárọ̀ náà náà kẹbẹrẹ mi sọ kí ni ẹ gbà ọjà náà mi one fifty èlò one fifty pẹ́ẹ́lẹ̀ sọ. ẹ ìjọ ìjẹ̀bù tó dé ọlọ́mọ torí owó tí ò tó wọlé mi fi hàn ẹgbẹ́ sọmọ mo lè jẹ́ sí ọ sọmọ ẹ ti ń sọ̀rọ̀. Ah, ah, ẹgbàá mi sùn èsì ẹ ọ̀nkú rẹ̀ mú ẹ dáadáa mú dẹ́dá ẹ mọ̀ ẹ má gba ọjà náà wọ́n mi síkẹ́ fún mú mi lò. ìwo bí wo bí wo bí wo bí bí n bá kàwé mọ ká ọpọlọ o ṣé ìbéèrè òdìjà. ẹ lè béèrè ń rán ọkàn ń ẹgbàá náà mi rè mí jẹ́ rán ọkàn. lójú rẹ lòdì dáná kì í ṣe tó báyìí. Ah, ọkọ̀ fifty naira one fifty rẹ̀ náà rẹ̀. ẹ ṣe ọ̀hún mi mọ́ ẹ́mísù ṣe kò sí ẹ́sípìtì kan ní sẹ́yìn bí lọ́sẹ̀ náà bá wọn mọ́tò wọn èso wọn so ẹ àbúrò mi tí wọ́n máa ń tajà tẹ́lẹ̀ jọ ń ta ọjà ń wò lè gba ọjà oní one fifty la sáà ìjẹ̀bù. bá bẹ́ẹ̀ ni kò ránṣẹ́ sí ìjẹ̀bù kó àgbà lọ́wọ́ mi ọlọ́run ìṣeré. Ah. ẹ wá níbẹ̀ àyín. ẹgbẹ́ ah, ẹ fẹ́ yasọ ẹgbẹ́ ah, ẹ kí ló ṣe. a kó ẹ wọlé níbẹ̀ kí mi náà yẹn nígbà àdìgẹ́ sọ fọ èsì ìjẹ̀bù rẹ̀ bí mi èmi ọmọ olùkọ́sọ àtọ̀ mi ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ olùkọ́ bẹ̀lẹ̀ jà má Ah, egun aago bàtà rè máa ah, kẹ́gbọ́n ó yá ìlú bá rè mi o àlàpàdà ugbadi ńlá ọgbà ẹni orúkọ rẹ gbó. kí ni jẹ́ ugbadi. ugbadi. iṣẹ́ kí ni ṣe. ìyẹn ká máa sọ o kọ́ọ̀ náà nìyàn lùgbàdì ní nineteen eighty four one di twenty thirteen àṣìṣe náà àrùn ẹ̀ wọn bẹ̀rẹ̀ sí kuru ẹ̀ máa ga wọn bẹ̀rẹ̀ sí kuru ẹ̀ máa ga. mélòó wa ń sá sọ mi olórí burúkú ẹ mẹ́ma pé ohun tó burú bá ń wọlé. kò dé ọ̀sọ̀ fún bóyá kí ni fẹ́ẹ́ lòó rẹ máa sọ ìpẹ́ sọ̀rọ̀ ọlọ́jà bá ti lóde. bọ̀sán ọlọ́tí kọ́ ìjàkà bírí. ilẹ̀ ẹnu ẹ fún mi ní jẹta ìyẹn èyí omi nǹkan jẹ ti sọ fọ bóyá kìíní. ọlọ́jà bá ti lè. ìgbàdí àbí ìgbàdí àbí. ẹkú náà ni ẹ máa lọ náà ni gbogbo ẹkú àwọn ẹkú ọmọ bíi yàrá. bàbá ọlọ náà ni iye máa lọ náà ni. kíkó eku fifty hundred wà bẹ́ẹ̀ ọmọ lè jáde epo lè ba bẹ jáde olórí gbogbo olórí bí ẹni náà kúkú òkè ó dàbí ẹni náà yíbo olóṣù fẹsẹ̀ bíi two fifty ìgbàdí kí lásán lórí ọ̀rọ̀ kínní one fifty yọ̀ọ̀nà ìgbàdí ológun kù sí ni mọ́ ó de ilé mọ́tí mọ́tí fọwọ́ sọdún àgẹ́ mọ́ tí a gbá yẹn gbàdí báyìí lójú mi ń wọ̀nyí wọ́n sábà bẹ̀rẹ̀ ẹjọ́ olórí ọlọ́run ló ṣe ọlọ́run ní ká dúpẹ́ fún. ẹ gbà ẹ̀dín sùúrù owó kí lélẹ̀. owó bàtà of course. Ah, oh, ó dùn mí àìmọ́ downgrade ṣé irú yín báyìí ló yẹ kí n máa gbowó bàtà àrùn ah, ó dùn mí kò yẹ kí n gbowó lọ́wọ́ rú yín ẹ tiẹ̀ dúró ná. ṣé ẹ tí rẹ nìkan kan sọ fún yín rí pé fine. fine báwo. ìgbẹ́ ẹ dá lọ́mọbìnrin. <laughs> Oh, wọn ò ní sọ ṣé rí ojú táwọn yẹ káwọn èèyàn fi ríran gbà mí wọ́n máa fi tẹ̀lẹ̀ sẹ́rí bẹ́ẹ̀ ṣe wà yín nǹkan tí mo mọ̀ ń rí ò dáa lára yín kẹtùn wa mọ̀ wá wò mí o ah, <laughs> aláì náà ni sẹ́rí àyà mi kó tó kú àlá ni n ò sì lè lálàá kó mọ̀ ṣe bẹ́ẹ̀ sẹ́rí bàbá tó bí bá mi ìyẹn bàbá Àtìjàní Joseph lórúkọ tí wọ́n tún fún wọn torí tí wọ́n bá lálàá báyìí yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ ni aláǹlẹ̀mí náà wàá jogun lọ́wọ́ wọn níṣẹ́ ni mò ń lálàá sí ẹni tó wá sí bàtà lọ́wọ́ mi ké olùfẹ́ sọ fún mi kò fẹ́ràn mi jù ìwọ nìkan ni mo fẹ́ o nínú ayé àyà. Oh, excuse me ìtumọ̀ gbogbo eléyìí ná mo ní kó gbowó bàtà pé mo fẹ́ máa lọ ìwọ rádaràda ṣúmẹ́kà yìí o sọ fún mi pé kinní kan pé o ń lálàá alọ́rí burúkú wo ló ń lánà gba owó lọ́wọ́ mi mò ń lọ. àǹtí àbẹ̀ ni ẹ máa ní sùúrù sẹ́mi náà lè fi èébú tó pọ̀ báwọn lè fi kọlifá orúkọ mi èmi ordinary ẹ tún wá fi shoemaker lé ní èsì ordinary shoe cobbler lórúkọ mi. shoemaker kéré shoe ẹ̀dẹ̀ ni ló yẹ kó sọ wò ní ìranù burúkú yìí jẹ́ kí n sọ fún ẹ nílé ayé ẹ má tún ever bá mi sọ̀rọ̀ orí burúkú bẹ́ẹ̀ mọ́ tó máa gbówó àbó gbowó. sójú ọ̀rọ̀ afẹ́rẹ́ ni afẹ́rẹ́ ni lọ ni kí ló wà ń bẹ̀ tí ò ti bẹ̀ kú o ẹ wá ayé mọ́ yàtsà. jẹ́ kí n sọ fún ẹ nílé ayé ẹ má tún ever bá mi sọ̀rọ̀ orí burúkú bẹ́ẹ̀ mọ́ kí ló mi bá ṣe pé wọ́n rí mi lójú àlá ó ṣe mú wàbí ẹni tó òpè báyìí wọ́n wọ́n rí mi ṣùṣù báyìí òun sọ fún mi pé ìwọ fẹ́ máa bá mi sọ̀rọ̀ òun lálàá pé ó mi lójú oorun àbí bàbá ẹ̀ lórí lójú oorun tó sọ pé mi lórí lójú oorun láyé ẹ mọ́tò ẹ bàbá mi sọ̀rọ̀ orí burúkú mọ́ wọ́n dìdì ní agbára dẹ̀ndẹ́rẹ́ wọ ẹnu òsì gbọ̀ngbọ́rù tó gbẹ́nu ra àká rẹ̀ tó bá mi sẹ́pọ̀ òun rí mi lójú àlá lójú àlá kó bàbá mi sọ̀rọ̀ orí òun olúra dàdàdà ṣùmẹ̀kà ara wọ̀ dẹ̀ndẹ́ ní agbára. Eh, eh. useless but um taken by force olòṣì ò sì lè ta bó ṣe ń lọ ò lè ta ánọ́ọ̀dì olòṣì ó ṣe lọ sí oríta bíi tẹ́tí mọ́ dúró sí lọ́hùn empire kó lọ́mọ rédíò sì kiri kí ló tiẹ̀ wà ń bẹ̀ mí gan tí mi ò tiẹ̀ nírònú ni wọ́n ń wẹ ẹranko tó níwò ìgbín yọjú àwọn ìyá tiẹ̀ làwọn ń ta sí ìwọ wèrè yìí nísìnyí kọ́lọ́n jẹ́ kó lu ẹ̀ tà mọ́ lónìí báyìí pẹ̀lú bí tá a ti fi ṣẹ́wọ́ yìí àfòsíṣẹ́wọ́ náà sílẹ̀ ànábìsú ni ìwọ̀nba owó tá a ti ṣe é lẹ̀ là ń jẹ látijọ́ yìí onílé ọlọ́gbọ́n ìmọ̀ òtán lóde àwọn ìmọ̀ràn àmọ́ jẹ́jẹ́ láyé gbà pẹ̀lẹ́kùtù ló ń borí ayé má jẹ́ ń kábàámọ̀ pé kí ni mo wáyé fún. ọgbọ́n la fi ń gbáyé o ìmọ̀ la fi ń lòde ìlú ẹni bímọ tí ó pọ́n ló kóra rẹ̀ sí fìtínà àbí kò sí akọ́gbà ní bẹ̀ láyé ọgbọ́n láyé gbà o ìmọ̀ la fi ń káyé já ọlọ́gbọ́n tó nílé ọlọ́gbọ́n nílé ọlọ́gbọ́n lóde àwọn ìmọ̀ràn àmọ́ jẹ́jẹ́ láyé gbá pẹ̀lẹ́kùtù ló ń borí ayé má jẹ́ ń kábàámọ̀ pé kí ni mo wáyé fún. ọgbọ́n dé sà. ìmọ̀ ń wá ọgbọ́n ní oyọ̀ ọ̀sẹ̀ ìmọ̀ ni mo kì í àtọ́kọ́ àtìmọ̀ ìkànlẹ̀ gbọ́n ara wọn ọgbọ́n. a ṣẹ̀ṣẹ̀ o. anikilátìrì o tuẹ tuẹ tuẹ tuẹ àṣẹ̀ṣẹ̀ bẹẹ kílẹtìrì torí bí kí ìjàláyé ta wa. ó sọjù pẹtà láǹdàgùn bá a láti bí rèrè àtúntàkùn lọ dádó dádó àyè ta tàwẹ́ lọ àṣẹ̀ṣẹ̀ bẹẹ. ọ̀pọ̀ láyé gbà ọgbọ́n la fi ń lo ayé. ọgbọ́n tán nílé ọlọ́gbọ́n yóò tán lóde àwọn ìmọ̀ràn àmọ́ jẹ́jẹ́ láyé gbà pẹ̀lẹ́kùtù ló ń borí ayé má jẹ́ ń kábàámọ̀ pé kí ni mo wáyé fún. jẹ́jẹ́ òun pẹ̀lẹ́kùtù òun lọ́gbọ́n ayé ìrakìtà òun àìfarabalẹ̀ kì í mú ni ronú ọ̀la orí lónìí mo jẹ́ tán òun ni bó ṣe lè rí kórí mi ò mọ bọ́lá ó ṣe rí la ṣe ń ṣe jẹ́jẹ́ o la ṣe ń jà jẹ́ṣẹ́kù ọgbọ́n ló ń jẹ́ kí àgbẹ̀ kó fi èèbù pamọ́. ọgbọ́n ò tán nílé ọlọ́gbọ́n ìmọ̀ ò tán lóde àwọn ìmọ̀ràn àmọ́ jẹ́jẹ́ láyé gbà pẹ̀lẹ́kùtù ló ń borí ayé má ń kábàámọ̀ pé kí ni mo wáyé fún jẹ́ ń kábàámọ̀ pé kí ni mo wá ṣe láyé àwòdì ń rà bàbà kò mọ̀ para ilẹ̀ ń wo òun igúnnugún bà lórùlé ojú tó lé ojú tó kò àìgbọ́n bí ẹni tí ń ṣọ́ni òye ọgbọ́n láyé gbà ó ò bá fọgbọ́n ṣòlé ayé. ọgbọ́n tán nílé ọlọ́gbọ́n ìmọ̀ tán lóde àwọn ìmọ̀ràn àmọ́ jẹ́jẹ́ láyé gbà alákòótún ló ń borí ayé má jẹ́ ń kábàámọ̀ pé kí ni mo wáyé fún. má jẹ́ ń kábàámọ̀ pé kí ni mo wá ṣe láyé yìí o. má jẹ́ ń kábàámọ̀ pé kí ni mo wáyé fún. elédùn wà fún mi lọ́gbọ́n. ta nìyẹn. láti bo. àwa láńlọ́ọ̀dù ni. sí ti sùn. láńlọ́ọ̀dù ń bo. àwọn onílé la wá. ẹ ṣílé wọ̀ ni. ilé wọ̀ kẹ̀. aláwa láńlọ́ọ̀dù la kọ́. láńlọ́ọ̀dù ti bo náà. àwa béèrè fẹ́ wa ni. ẹ̀tọ́ òṣìwò wo tí má bá yín tán bẹ́ẹ̀ má fìbọn fọ́ orí yín dànù ni mo tiẹ̀ láìka akíkanjú ọkùnrin lẹni tó ń sọ̀rọ̀ rẹ̀ o. mo fún yín ní ìṣẹ́jú mẹ́ta péré tí ẹ bá ṣí ilẹ̀kùn àti ẹ̀kún àti sílì àti ògiri gbogbo àwálẹ̀ sí i. ẹ gbọ́ bẹ́ẹ̀ náà. One, two, three. mo ti fẹ́ ṣí i. kúrẹ̀ sẹ́ mo ti kàn. ẹ káalẹ́ o. wèrè wo ni ẹnu ẹgbẹ́ rẹ̀ náà tí ò ní làákàyè tèmi ń sọ̀rọ̀ ta tó ń fún mi lésì ta nínú yín. ẹ sọ̀rọ̀. Hmm. wọ́n lẹ́nu ẹgbọ̀rọ̀ tó ń dá wa lóhùn ìwọ náà jó lẹ́nu madam wo ojú mi dáadáa obìnrin ni obìnrin ni mi ò tó bá ti kọ pé màá fìbọn fọ orí ẹ. Mr. Man má long term o mọ reason tá a fi wà bí o mọ wàá wọlé jáde wàá lọ gbé ẹ̀tọ́ tiwa fún wa. inú mi máa ń dùn gan-an tí bá ní rí ẹni tí ọ̀rọ̀ mi ò bá yé rárá tí àbá ti understand ara wa inú mi máa ń dùn ṣùgbọ́n tó bá ní ọ̀rọ̀ mi yé ẹ inú mi máa bàjẹ́ ó dẹ̀ ń sọ yìí inú mi ń dùn gan but mo kàn believe pé láàrin ìṣẹ́jú mẹ́ta nísinsìn tí ẹ̀jẹ̀ bá ń ṣàn nínú bíbá yìí ọ̀rọ̀ mi á yé. sáré ọ̀rẹ́ mi. One ó ti yé kọ́jú ó ti yé ni tó bá gbọ́n jù tí bá fún ìyàwó ẹ̀ jẹ́ bí ó máa fẹ́ tàwọn pẹ́rẹ́ǹtì ni. ẹsẹ̀ ń gbọ̀n lẹ́nu sá. orí tó bá tún káyà sí àbí òǹkadà bu ọ̀rọ̀ wa lórí níbi tó wà ní wà láìtàlá àgbáre bí wọ́n lọ́wọ́ ṣe kí ló ṣe. Check it. ẹ bọlẹ̀ ọ̀pá apáyà bolo ó yá ṣé kíni ó yá gà gà ẹ yé rú rèrè àtẹrẹ rẹ kárí ayé ló yọ ṣépù yìí map of Nigeria ẹ wò ló dúró sójú kan lórí ibú ìwọ ń gbádùn. Hey! àwẹ̀ bí òun onímọ̀lẹ́ ẹnu wo sí lára fọ́ géèmù àmísù ìwọ nìkan bí ẹkún àkọ́kọ́ jẹ àmísù rẹ ò kọlọrọ sí màá ní àfàìládìyẹ rà kó okòwò olówó pamọ́ òkìnàkìnà tójú aládìyẹ kì í síná aládìyẹ ńlọgún àmísù ńlọta àmísù ẹ eh, ọ̀rọ̀ ọmọdé àmísù. kí ẹnu wo sí lára fọ́ géèmù àmì ṣùgbọ́. Ah, ah. ah, ìjọba bẹ̀rẹ̀. wéré wéré àdámọ́lélẹ́ yìí ní abíyá wéré wéré òkú àdámọ́lélẹ́ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ àmì ṣùgbọ́. àmì ṣùgbọ́ àmì ṣùgbọ́ àmì ṣùgbọ́ àmì ṣùgbọ́ àmì ṣùgbọ́ àmì ṣùgbọ́ àmì ṣùgbọ́ àmì ṣùgbọ́ àmì ẹnu òsì lára kan àdúgbò. ìjọ̀gbọ̀n rẹ̀ àbí kọ̀ọ̀rọ̀ jọ̀gbọ́n ìjọ̀njọ̀n kọ̀ọ̀rọ̀ jọ̀gbọ́n a ó ti ṣe sí iyọ̀ gbọ́dọ̀ pọ̀ lọ́bẹ̀ yìí ó dà gbọ́dọ̀ ṣaláìsí lọ́bẹ̀ ọbẹ̀ tẹ̀. àmísù àmísù àmísù nìyàwó. Eh sọnù ọkọ̀ àwẹ̀ bí òun onímọ̀lẹ́ ẹnu wo sí lára fọ́ géèmù àmì ṣùgbọ́. wọ́n ràn wọ́n rán mára lélẹ̀ kì í jẹ́ kí ìlú oge lójú kan dáńdára kájùmí ni kì í jẹ́ kí ọmọ ayé gbé àgàgà mọ̀rúbù eh, àmọ̀rúbù àbí kí ni ẹ sọ kò lè rí bùbúrà. ẹ bá wá rí adékàtì kan wá gbé fùfú ó ti délẹ̀ o. sọnù ọgbọ̀n àwẹ̀ bí òun kò ní mọ́lẹ̀ ẹnu wo sí lára fọ́ọ̀kẹ́ ẹ̀kọ́ àdìsúgbò. kòtò ayé òní máa ń wọ̀n mí wò àbí kòtò ọ̀run bàbá nìkan mórí tó fọpọlọ sí gbogbo eré rẹ̀ ó sì kòtò ayé fáwọn obìnrin ó sọ̀pá ayé fọkùnrin wọ́n á parí gbogbo ẹ̀ wọ́n fẹ́ ṣe ayé àkàmà ẹ̀yìn olóyún oṣù mẹ́sàn-án wọ́n ṣe lórí tẹlifíṣàn náà. àwọn tí wọ́n ń ṣe sáàtù yìí bí wọ́n fi ìdámọ́là sí ni ọlọ́run lóye ẹ̀yà kọ́mẹ kọ́mẹ. ọba bisu ọba bisu ibùdó ẹ wà. ọ̀dẹ̀ ni ọ̀ni ọ̀kàwé ni pàdáta ìdí ọ̀tí bá ti kan ilẹ̀kùn tí wọ́n ní yẹ́s kàn mí ìtí ẹ̀wọ̀n ni pé kò kan mí. ok. ibi rẹ wà látàárọ̀ ayé rẹ ti bọ̀jẹ́ o. ayé bá bẹ́ẹ̀ bàjẹ́. ayé rẹ bọ̀jẹ́ lójú ẹ̀rù rẹ. ayé ọba lóyún bàjẹ́. ah ìmọ̀ máa kúrò ọ̀rẹ́ dán ayé rẹ ti bọ̀jẹ́ rẹ ti gbé káàtù ah ẹ̀ mú sponsor gbùgbé ayé rẹ ti bọ̀jẹ́ àbísùn ah! ti yà wèrè ẹ ẹ fẹ́ ṣe kó sápá ẹ lórí kó àbísùn ti yáwó ẹ. wo wo wo wo wo sórí ẹ ò burú ah. sọmọ kan tí n fẹ́ padà lẹ́nu mi àbísùn làwọn olóyàwó rẹ. wo tọ́ba lẹ́bi tí ọ̀yà wèrè ẹ jẹ́ ọmọ láàrin yín gbogbo wèrè dáńtá ńlá bẹ́ẹ̀ kúta tẹ́lẹ̀ náà ìjẹ̀bú lọ́pọ̀ nù wọn ibẹ̀ ní ti kó wọn wá tọ́dọ̀ ní ti ń ṣèpè ní ti ń solúgbòhùn ní wọ́n bá ti wá bẹ́ẹ̀ fúnra wọn báyìí wọ́n gbọ́ lọ́dọ̀ ọ̀hún ẹ̀gbá. ẹ̀bìlẹ̀ kúrọ̀ ní ìlú rẹ ní ọkọ̀ bẹ́ẹ̀ sí ní tábùfù náà náà kò sọ òun má táyé yan ẹni rẹ̀ dá lóko jù sọ náà wọ. o ti ya wèrè ẹbí lẹ́rùn ẹrẹ mú adẹ́kọ̀ọ́. lẹ́rùn ẹbí lẹ́rùn ẹbí lẹ́rùn ẹ èdè ló nu. àbúrò rè kọjọ sọ. ẹ lẹ́bùn lẹ́rùn ẹ ààrẹ ìlérí stéètì gbà ọlọ́run ẹ ń ṣeré àbúrò tèmi ò lè ya wèrè ẹbí wa kankan ọ̀ wèrè rí sórí hmm. fi lè sọ̀rọ̀ fùfú ajẹ́ pé kọ́ ya wèrè ní ẹbí wa tí ó ya lábà wa kì í ṣe mẹ́rin wọn ò jẹ́ fùfú rí. ẹ wo ẹjẹ tó ń darúkọ ọrùn ẹ ó darúkọ adékash alimọlú o tún máa darúkọ complete picture mi ẹ complete picture máa jẹ fùfú ọmọ àlọ ní junction ah, ah, ah, ẹ dìde ẹ jẹ ká lọ. ìjẹ̀bú kí ni iṣẹ́ ọba yìí mo ní àbúrò tèmi ẹjọ́ jáde ní ọ̀rọ̀ yìí. ìyá wèrè ló máa kúrò lọ ó yẹ ìyá wèrè. jẹrẹ jẹrẹ ọmọ mi tún mi tún. <laughs> ìjẹ̀bú inú mi máa dùn ní bá ṣe rí àwọn èèyàn bá tú ẹ̀ ọmọ ọlọ́mọ káàbọ̀ ní tiẹ̀ bùnkárà bùnkárà bùnkárà orun ọkọ̀. ń bá yín sọ̀rọ̀ kan. ọmọ wo ní tiẹ̀ níwọ níwọ ebi wà lódúró ọ̀tá sátán ìtàn sọ lẹ́yìn sọ. So ó lè mi àtòun jà ni. tọ́ba jẹ́ jàkọ̀ fáyìn tọ́ba jẹ́ tó níjà ni sẹ́kọ̀dá sẹ́bàálà yìí àbí kábàá yín ẹ̀ ṣe lọ́wọ́ nù lé nígbà ń fòkè ní ń fòkè ọ̀fẹ́ lè gbé tẹlifíṣàn yìí ṣubú. ǹjẹ́ kí ni ìṣẹ̀lẹ̀ kí ló dé ó yá sọ̀rọ̀ ẹbí wa kẹ́kọ̀ọ́ ya wèrè ni àfi bàbá sílá tó sì ya wèrè rè kì í ṣe pọ́nmọ́ ọmọ ọlọ́ mu gbónú gbóni. bàbá sílá. bàbá sílá tó mu gbónú agbó ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ náà ti tó jóbóde ti pé ti pé ẹ gbàgbé ọ̀rọ̀ o. mo mọ mo mọ mo rántí. wèrè náà ló ṣe tó kú kò dárúkọ fùfúrí mo sọ fún pé èyí àwọn atájà wèrè sábà èyí eh. ó tó mẹ́rin. èyí kí wàá ní gbogbo tẹ̀sán ní sọ. ó lọ ọ̀ya wèrè eh, ìwọ ló fùfú ọ̀ya sọ lójú ẹ̀ lójú. ńlọ ìjẹ̀bú mo ya wèrè. ọ̀sẹ̀ àlànà bíi páńpẹ́ oníṣòwò ẹ̀ sọ̀rọ̀. id cash corporate picture junction fúfú àbí wèrè lè ń ṣe léyìí ni àbí ayé lè fẹ́ bàjẹ́ ni gbogbo àwọn tó ń da kan sẹ́nu kùránì ló kàn wà ní àbínú bíbélì. sẹ́mi kankan ò ṣe wọ́ ẹ ìwò ìrẹ́dà ṣe. kò sún bí lójú yín rí tí ìjẹ̀bú bá lóṣù báyìí pásùgbò tí mo mú tó mẹ́ta ìjẹ̀bú. ẹ mọ̀ gbó. ó mú igbó jẹ wọn lọ. Ah, the star is na kutẹ wọ́n máa lọ́n tiẹ̀. ìwọ èmi mu èmi èmi ya wèrè lẹ́nu ẹ lẹ́nu ẹ ìjẹ̀bú lẹ́nu ẹ ò ń ro ibi sí mi àbí. ẹ jọ ẹgbọn ẹ jẹ kí n fún ẹ ní outside. bẹ́ẹ̀ mi ò rí ọ̀ ń ta kó wá dé yín mọ́ mi àmàgé ewu yí wọn bẹ̀rẹ̀ báyé jẹ́. báwo dẹ̀ oúnjẹ tí mo sì lánàá. Ah, ọ̀dọ̀ <laughs> àbí bí ẹni gbé ǹjẹ́ rí sórí tá a bá ń sọ ń pa oúnjẹ sísè kò sọ́lọ́ kò sẹ́lẹ́gbẹ̀ẹ́ ọ̀gá ni eh, ọ. gbogbo ẹja tútù tí mo ya sí yẹn. Ah. ọmọ yìí tún mú mi rántí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú mo gbádùn ẹ̀ bíi ó dàbí kọ́ ọmọ sí ń jẹ fún mi gbogbo gbà. Eh. ọlọ́run ẹ ń bá rí onímọ̀ pé mo ń jẹ sí o. èèwo eh, èmi tiẹ̀ wá ro nǹkan èmi rò pé bóyá ká kóra wa jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ ká kàn lọ bí ká lọ ṣe fàájì bí òpin ọ̀sẹ̀ yìí parí ọ̀sẹ̀ parí ọ̀sẹ̀ parí ọ̀sẹ̀ ṣá mi ò fẹ́ jẹ́ ká máa jáde ní gbogbo parí ọ̀sẹ̀ torí pé ìgbà yẹn bọ́lá àwọn kọ́sítọ́mà mi máa ń wá jù. ẹ ẹ náà máa ṣerun kọ́sítọ́mà máa ń ah, pọ̀. Ah, òótọ́ ni nǹkan mọ́ lọ dí ọ lọ́wọ́ ọ̀sẹ̀ rẹ. ẹ bẹ́ẹ̀ ká kún fi sáàrin ọ̀sẹ̀. bẹ́ẹ̀ni ìwọ sọ ọmọ tó ní làákàyè ni o sì ọmọ tó jí ọmọ gidi ni tọ́yẹ́pọ̀ mọ̀ mí nìkan mọ̀ mọ́ Monday kan mọ̀ mọ́ Tuesday yóò lọ ṣeré tiẹ̀ ní yóò bá ti sọ́ọ̀bù <laughs> Ọlọ́run ní kúrú làákàyè téèyàn tiẹ̀ jẹpẹ́ kò dìgbà téèyàn bá ń yọ jẹ tó <laughs> <laughs> yé ọ. àmọ́ ìwọ ọlọ́run fún ọ ní làákàyè bẹ́ẹ̀ làwọn ọmọ kan náà wà ń ta ní ìsìn àwọn ọmọ oníṣòkòtò tínítínrín òsì kan báyìí olórí ibú bírú wọn bá bírú wàyí ká bá gbé súnmọ́ wọn wọn ò ní gbà wọn ò ní gbà wọn mọ̀ lọ tẹ̀lé àwọn ọmọ tí wọn ní nǹkan kan lọ tí ò sí nǹkan kan tó jẹ́ pé dáadáa àdáni ń bá kí. ámì sọ̀rọ̀ olówó orí mi ọ̀rọ̀ owó tá a obìnrin ń pè ọ olóhùn ṣiṣẹ́ lọ́wọ́ tó bá ṣe tata ló kò fún <laughs> ìwọ náà ló ní gbogbo tí mo ní. irọ́ ah, ni ọmọ èyí là tọmọ ọmọ wọn lọ bẹ ìlú ọmọ bíi jẹ mí. irọ́ ni nǹkan tí mo ṣe wá láìkí ẹ̀gàn ni èyí là gan ló wù mí. irọ́ ni o. àwùjọ ah, ti bàbá ìyá mi. Ah, ó rí o ọmọlọ́mọ yẹ̀yẹ̀ yìí o tọ́ ẹ̀pọ̀n mi ni àwọn ọmọ kéékèèké ó sì mí téèyàn bá kọjú sí ẹ báyìí wọ́n mọ̀ fìyàn pa mí dè ní wọ́n ìbájọ ń gbádùn ara wa ni. bẹ́tẹ̀ mi yàtọ̀ àbí. kò sí ìwọ á gbádùn ara rẹ. àbí ká kókó ti sọ́ọ̀bù nísìnyí. Ah, irọ́ mi ò dá o kọ́sítọ́mà kan pè mí ó lóun ń bọ̀ kò ní dákẹ́ ti ṣọ́ọ̀bù. orí sọ orí sọ orí sọ kí ọmọ dàbí ká mọ̀ mi fàájì. torí iṣẹ́ fún ọmọ apá wọn lára. <laughs> orí kò nífẹ̀ẹ́ mi tó tọ́ ọmọ yìí. a mi sọ olówó orí mi. Ah, ọlọ́run olówó orí mi tí yóò lálẹ́. ọlọ́run orí nǹkan mi là mí lẹ́ẹ̀kan. ẹ wọ́n rí ìwé. yéé yéé òórùn náà ni. ara ojú ọjọ́ yẹn kàn dé pẹ́rẹ́pẹ́. ń dọ̀ sani jẹ́ ní sí ni. ń bọ̀ wọ́n lọ bẹ̀ mọ́ ọ lọ ìtàlàwà ìtàlàwà ìtàlàwà ìtàlàwà yìí eh. ìtàlàwà. Amisu Amisu ìsọnù ọgbọ̀n àwẹ̀ bí ohun onímọ̀lẹ́ ẹnu wo sí lára fọ́ géèmù Amisu o. ìwọ nìkan bí ẹkún àkọ́kọ́ jẹ Amisu rẹ ò kọlọrọ sí màní àfàìládì. I miss you, hey, eh, ọ̀rọ̀ ọmọdé. I miss you, I miss you, I miss you, I miss you, kọ̀rọ̀ jọ̀gbọ́n. Ìsọnù ọgbọ̀n àwẹ̀ bí eh, òun kò ní mọ́lẹ̀, ẹnu wo sí lára fọ́ géèmù I miss you o. Jọ̀gbọ́n jọ̀gbọ́n ìjọ̀gbọ́n, wéré wéré ìwéré, àdámọ́lélẹ́yìn ni àbíyá, wéré wéré òkú kọ́ àdá alábùtún ẹlẹ́gbin lámìsù o. àmìsù àmìsù àmìsù. Ah. ìsọnù ọgbọ̀n àwẹ̀ bí lòun onímọ̀lẹ́ ẹnu wo sí lára fọ́ kéèkù àmìsù o. ìjọ̀gbọ̀n rẹ̀ àbí kọ̀ọ̀ràn dọ́gbọ́n ìdánjọ́ kọ̀ọ̀ràn dọ́gbọ́n. Ah, èmi kọ́ mo ní. èyí lẹ́ni èyí lẹ́ni ìjẹta mo ní tọ́wájú sílẹ̀ àná náà èmi náà ti ṣe é èyí lẹ́ni ọfisa ẹ sọtọ sọtọ ọfisa ẹ yẹ wò kíní kọ́ mo ní kíní agolo. ìbọn rẹ ìbọn màálù bẹ́ẹ̀ ti màálù kan kọ́ orí ẹ̀ mú àti ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ọfisa kárí ìsìnká mú ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ àti àti. Hamisu àbí kí ló porúkọ rẹ ìwọ tó sọ pé o wá látòkò láti wá ṣoríire lẹkọọ èkó tó jẹ́ pé ó kún fún wàrà tó ní tó bá jẹ́ pé agolo ló ń ṣà àbílẹ̀ ló ń dànù wàá mówó délé ó wá wo ṣùṣùṣùṣùn òòríṣẹ́ kan pàtó àfọlẹ̀ ó darapọ̀ mọ́ àwọn ọ̀kẹ́rẹ́ ọlọ́ṣà ó wá ń bá wọn tọ́jú ìbọn. wọ́n fún òògùn mú mi ní sàn. àbó lórí burúkú ni. àwa wí tán ó múra bíi wèrè láti fi tan àwọn aráàlú jẹ. ẹni tó bá ti ya olè tó ya ọ̀lẹ tó lójú kòkòrò olóògbà tó ń ṣẹlẹ̀ sí wọn ló ń ṣẹlẹ̀ sí wọn. Ah. ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ dájú ni pé wò mí dáadáa títí ọ̀túnla ẹ máa fojú ba ilé ẹjọ́. Ah! ilé ẹjọ́ ẹ wò sá ẹbílẹ̀ ìfọ̀mílétì ẹbílẹ̀ ìfọ̀mílétì yìí ní síbẹ̀ mọ̀ ẹgbẹ́ ìfàmílé ẹgbẹ́ mi lọ́wọ́ kẹgbẹ́ mi náà yìí ní síbẹ̀ kò sí nǹkan tí mo lè ṣe ah. bóyá òun lọ sẹ́wọ̀n ni o. Ah bóyá ilé ẹ̀ ló ń lọ títí ọdún là wà mọ̀. shut up ayé sókè. eléyìí ó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ gbé irú ìgbésẹ̀ yìí. ọ́fíìsà.